wọ́n ti mọ̀ pé ayé tàwọn wọ́n ti bá ẹrù wọn débì kan ṣùgbọ́n wọ́n tún wá fẹ́ ká yí àwa kan wípé kó bàjẹ́ bá yí àwọn ṣe rí ẹ sáà pé èmi ìbú ẹni tó bá jù mí lọ mi sì ta sí èèyàn mi ìbú àgbàlagbà o ṣùgbọ́n àgbàlagbà tó bá rìn belebèle yóò jẹgba bíi tàwọn elé woman kan ṣe ṣó láàárọ̀ yìí wọ́n sọ̀rọ̀ pé kò sẹ́ni tí ò ní political touch. wọ́n ṣe bí àjẹ́ lórí social media bí àjẹ́ náà ṣe ń ṣe. tẹ́ bá lóògùn bí àrò ni tẹ́ ẹ lè wà nínú ẹgbẹ́ òkùnkùn tẹ́ ẹ mi ẹ bá dojújà kọ mi ogun ọ̀run ó dojújà kọ yín tẹ́ ẹ bá mi ọ̀run ó mú yín gbogbo ibikíbi tẹ́ bá ti ń lọ ṣèwádìí mi ogun ó kọ yín màmá ọba ńlá ní wí ní wí ayé yín ò mo mọ̀ pọ́jọ́ ọ̀la ẹ ti kan ẹ̀ẹ́dẹ̀ fi àwa sílẹ̀ kẹjẹ́ ká lọ ọjọ́ wa. kí ló fẹ́ fòṣì gan ṣé ṣé Tinubu wúlò ní kí ni Tinubu gan ẹ̀dẹ̀ sọ pé Tinubu lọ sí president kí ló kàn wá pẹ̀lú president Tinubu bàbá ti dàgbà a ní ìdí òmìnira wọn ò lè wọlé tán bá wọlé ọ̀run ó pa wọn yá mọ́ bá wọlé ọ̀run ó mú wọn mú wọlé síbò kí ni tí bàbá Tinubu ṣe gbogbo àwọn tí wọ́n láwọn fi ń jọba àwọn fi ń jẹ olóyè àwọn fi ń ṣe kíní kan kí ni gbogbo àǹfààní tí wọ́n ṣe fún olùwọ̀n sẹ́nitì náà ìgbà tí bàbá wà bẹ́ẹ̀ kí láǹfààní bàbá nígbà tí wọ́n ṣe aṣíwájú ìgbà tí wọ́n jẹ́ gọ́fìnà kí láǹfààní wọn ṣe bọ́n láwọn lówó lọ́wọ́ kí ni ìwúlò bàbá Tinubu lórí oyè gan bàbá ti dàgbà ẹ̀kọ́ ẹṣẹ́ ń pẹ́ẹ́ náà ẹ jẹ́ káwọn ọmọdé wọ̀ náà ẹ̀ẹ́dẹ̀ padà sí Daura kẹ́lẹ́ máa ṣe fámìlì pẹ̀lú bàbá kẹ́lẹ́ máa ṣe fámìlì pẹ̀lú Buhari kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀ẹ́dẹ̀ wá halẹ̀ ẹyin kìíní kan ṣe kìíní kan kìíní kan lè wọlé wọn máa ṣe kí ló ń ṣe yín màmá ẹ ti dàgbà náà ẹ yẹ gbéwèrè lẹ gbéwèrè lẹ ẹ fà wálẹ̀ síbi ẹ jẹ́ káwa náà ṣe ilé ayé tiwa ṣé orí àwọn arúgbó náà ní ká kú sí ni sáwọn arúgbó arúgbó arúgbó àwọn bàbá seventy ṣé kò sọ́dọ̀ ni kí láǹfààní ìwé tẹ̀ ń tú àwọn ọmọ yín bàbá mọ́ ẹlẹ́ẹ̀jìyà ẹ̀ràn wọn ti níléèwé kí láǹfààní iléèwé tẹ̀ ń rán àwọn ọmọ yín mo fẹ́ béèrè question lọ́wọ́ yín kí láǹfààní ìyà tẹ̀ ń jẹ àtọkọ yín ẹ ti wà lórí social media ẹ ti ṣòfò dànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti torí ibú ẹ ti gbá wájú ẹ ti gbá wẹ̀yẹ̀ wá lẹ́yìn òsè pè fáwọn ọmọ pé jọ̀wọ́ ni wọ́n ń pèsè orí iṣẹ́ òyìn tán ṣe pé ẹ̀yin ò ti ṣerú ẹ̀ sẹ́yìn ni abẹ́ ti gbàgbé gbogbo fracas tẹ̀sí sẹ́yìn ni nígbà tẹ wà nù fracas tẹ wà nù ayé tẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè káàkiri tẹ̀ ń dojú ìdákẹ́ni tí ó sì ẹ̀yìn tẹ́ ń ṣe lára ń gbà yẹn sáwò mọ bó ṣe ń lọ nàbà kan gbójú mẹ́ fún yín ẹ wá lẹ́ ti sẹ́ńpẹ́ nìsín sẹ́ńpẹ́ yín nìṣẹ́ tí wọ́n fẹ́ mọ́sọ̀ ìlú mọ́ ẹ̀yin lè fẹ́ mọ kàńpẹ́ àwọn tẹ̀ kàńpẹ́ fún jóni kí ní padà sí gbà tẹ́ padà wá sí náà ẹ padà ń sunkún náà ni ẹ̀yin mo kàńpẹ́ fún yín o ńgbà tẹ́ gba gbogbo orí àwọn èèyàn tẹ́ forí onírú tẹ́ gba papà mọ́ra wọn tẹ́ ń ṣe fọ́ wa nẹ̀ gbogbo ẹ̀ náà ló ń lọ bá mọ bó ṣe ń lọ náà ṣèbí gbàtàn gbé dín síta ń gbà yẹn náà gbogbo ẹ̀ náà la mọ bó ṣe ń gbogbo yín ṣe wá wà lágbá fọwọ́ ànàbí kẹ́ máa fúrọ́ọ̀dù àwọn èèyàn bu Tinubu náà fúrọ́fúrọ́ náà ni àwọn ọba yín náà fúrọ́fúrọ́ náà ni kí ló ń ṣe yín gangan tẹ̀ ń ṣe bí inú mẹ́ẹ̀ gan kí ló dé tẹ̀ ń ṣe jàbàjàbà gan màmá màá já yín lọ́rẹ́ o èmi á já yín lọ́rẹ́ o mò ń respect yín ni o ń já yín lọ́rẹ́ ẹ̀ mọ̀ pé n ti ń wọ́nu yín láti bí ọjọ́ mẹ́ta ẹ̀ mọ̀ pé n darúkọ yín lẹ́ẹ̀kọ̀kan torí èmi ò mi ò mi ò kó yín jẹ mà mi ò kó yín jẹ mi ò ràn yín kí ló ẹ torí kí ló ẹ fòṣì gan kí ló ẹ fòṣì kí ló ẹ fara dáadáa gan ẹ dẹ̀ wá ń sọ báyà ní kẹ́ àyàn kẹ́ tálẹ́ fẹ́ máa pòwe mẹ́ fẹ́ máa pòwe má sábàdù àbí kò fẹ́ yẹ yín ni mà sórí yín ò pé ni sórí yín ò pé ṣé ká má sọ̀rọ̀ ni ẹ wá sẹ́yìn kí kí ló nílé ẹ̀yin tẹ́ ẹ nílé ńlé gan tẹ́ ẹ ní mọ́tò gan tẹ́ ẹ ní kinní kan gan gàsí kinní kan gàsí kinní kan ẹni tí ò ní nǹkan kan kí ló ń ṣe yín náà ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ṣe dára ẹ̀ ṣe dára ẹ̀ ṣe gbẹ́jẹ́ gbẹ́jẹ́ ẹ̀ ṣe gbẹ́jọ́ lẹ̀ kẹ̀dá kẹnu yín gan kí ló ń ṣe yín gan ṣé ká má sọ̀rọ̀ ni àwọn tó ń fi ẹ̀rónú wọn hàn tí wọ́n ń pariwo tí wọ́n ń kígbe wípé àní Nàìjíríà gbọ́dọ̀ dánisẹ̀ ṣé bí Nàìjíríà ṣe rí yẹn ni ìlú tá a ti lè rìn political talk ilẹ̀ ń kó káàkiri bí kán máa lọ jíbò gbé kí láǹfààní yẹn gbogbo òsì tẹ́ ń ṣe sẹ́wọ́n lè ṣe lókè òkun ni ẹ̀ ń lọ ìlú òyìnbó bó ṣe wù yín ẹ̀ ń wọlé bó ṣe jáde ẹ̀ ń free now ṣerú ẹ̀ ṣẹlẹ̀ ní nàìjíríà ni kò sí náà kò sómi kò sí nǹkan kan gbogbo òlú nìyẹn ebi ń pa àwọn èèyàn ṣé tíṣẹ́ bá wà tíná bá wà sáwọn èèyàn ò ní rí pure water ta ni kódà mo rí bọ̀bọ̀ kan lánàá lórí Facebook tó ń fi ẹ tó ń fi fùfú jẹ tó ń fi omi lásán jẹ fùfú omi dẹ̀ ń bọ́ lójú mi ṣé tó bá yẹ pé iná wà nílùú tí iná wà dáadáa ṣé kò ṣe pure water kò ní máa ta káàkiri inú hold up ni kò sí náà náà ńgbà tán bá láwọn gbé omi kan tó rìn láti bí síbẹ̀ yẹn òórùn òórùn ti pa wọ́n omi ti di gbígbóná mọ́ wọn lọ́wọ́ wọ́n á tún jẹ gbèsè lórí pé lọ́ọ́ fowó ra block ni kílẹ́fọ́ọ̀ṣì gan-an ẹ wá ní ká máa dìbò fún arúgbó arúgbó bá wọ́n sì lè dìbò fún arúgbó kí ló kàn kọ́ àlà ẹni arúgbó ẹ lọ sẹ́ńpẹ́ jàre àwọn ọmọdé wà ń bì náà kí ló fẹ́ fọ́ọ̀ṣì gan-an kí ló fẹ́ fa gbogbo eléyìí gan-an kí ni gbogbo èèyàn gan-an ẹ wá ń sẹnu bẹ́ẹ̀ lọ́nà láì fáwa ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn fáwọn màmá ẹ ti dàgbà ah, ah. tẹ́ ẹ bá ní sẹ́ ẹ̀dẹ̀ lọ́wọ́ àwọn àkànbínú ṣọ́ọ̀bù lẹ́wọ̀ ẹ̀dẹ̀ máa polówó ọjà yín náà ẹ wá ní ẹ fún Tinubu Tinubu òfòwò ni kàn dìbò bàbá wọ bàbá ẹ ẹ lọ́jọ́ kó jàre bọ́lọ̀ bá máa wọlé lórúkọ Jésù ti tó ah, fi jìjà ti tó nà án ẹ gba báwọn tẹ́ ẹ bá dojú ìjà kọ mi gbogbo ọmọ inú yín ló máa kú kò jìjì kò ní jẹ gbogbo yín papọ̀ kí ló fẹ́ fòṣì fún yín àdèwà ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀wà ń ṣe bí olórí burúkú sẹ́wà la gbé fídíò ọ́díò jáde ni màmá tó play audio njó ni ṣé màmá ló play rẹ̀ ni ṣé bẹ́ẹ̀ yàn kan ló ṣe wọ́n dẹ̀ ń jù fún káàkiri fún gbogbo wa ẹ̀dẹ̀ wàá ranjú ẹ̀dẹ̀ wàá ranjú fún ẹ̀dẹ̀ wàá ranjú ẹnu kankan kí ló ń ṣe yín màmá màmá ẹ̀ ti dàgbà ọ̀ màá já yín lọ́rẹ́ o ẹ̀ kọjá bá wí ẹ̀ kọjá bá wí lọ́dọ̀ tèmi ẹ̀ kọjá bá wí àgbà tí ò bá ti ṣe tó ń ṣe gbáragbára bíi ti báyìí kò kọjá bá wí lọ́dọ̀ tèmi àgbà tó bá túlù ṣe tó ṣé ọmọ tí mo fi fọ́ọ̀nì lọ́ọ̀fù ni ọmọ tí mo fi fọ́ọ̀nì lọ́ọ̀fù ni kí ni wèrè lè sọ stop nonsense you out kò ní jẹ́ ìyálà já ẹ̀ kò ní jẹ́ òfò lọ́ máa ṣe bọ́ọ̀ṣe bọ́ọ̀ṣe fún mi ní bọ́ọ̀ṣe kọ lórí burúkú síbí ìwọ tó o bá ti gbé rẹ́d tó o gbé lórí burúkú wọlé fún mi ń bì báyìí kọ́ ọmọ wọnú sálángà lọ gbogbo lórí burúkú nìyí ẹ ti tògo yín ẹ ti tọjọ́ ọ̀la yín ẹ ti tọ́ àìsí kí àwọn ọmọ yín ẹ ti tà mọ́ ẹ ti tà fáwọn olóṣèlú àwọn òdèlé ta tiwa ẹ̀dọ̀ kí láǹfààní pa ń jìyà gan kí láǹfààní pa àrùn ọmọ nílé ìwé kí láǹfààní wípé à ń fi àwọn àgbà àwọn èèyàn wa wọ́n ń gbàdúrà àwọn òbí tiwa ń jìyà láti ràn wá nílé ìwé nígbà tá a bá rí kan ṣe kan mọ́ àìmọye graduate tó ti di ọlọ́kadà sí gbòòrò àìmọye graduate tó ti di oníwúbà sí gbòòrò àìmọye tó kàwé tó tó tó ti gbòòrè tí ò rí nǹkan kan sí tó yẹ pé ọ iṣẹ́ bíríṣọ pé lẹ́lòmíì wọ́n ń ṣe iṣẹ́ pákó lẹ́lòmíì wọ́n lọ ṣe kí ló tẹ́ fẹ́ ba nàìjíríà jẹ́ fún wa ẹ gbọ́ sí ìdànù kẹ́ẹ̀kọ́ ẹgbá sí gbòjẹ́ kẹ́ẹ̀kọ́ rí ibú bọ́ kẹ́ẹ̀kọ́ rí ibú sọ́gbó ẹ gbàdà ọ̀rá lọ nùsùgbò forest ẹ lọ́ọ́ rí máa bá bàbá ta kúlíkúlí nínú oko wọn lọ́hùn bẹ́ẹ̀ bá bàbá ìsàkálù bọ́sà ni ẹ lọ́ọ́ rí máa ta Ah, kí ló ń ṣe yín náà kí ni kí ni Tinubu ṣe fún wa nílùú náà Tinubu ti dàgbà afẹ́ ọmọ kékeré àwọn ọmọ tó ní làákàyè àwọn ọmọ kékeré tó pé ń tán kọ́ wọn nílé gbogbo brain yẹn wọ́n fẹ́ lónà ẹ̀jẹ̀ kan rí lónà ẹ̀ tí ló gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ kó sì dànù ẹ̀yin yóò sì yìí mo dẹ̀ wá ń wò yín láàárọ̀ pé kí ló ń ṣe màmá yìí kí ló ń ṣe màmá yìí tó ń ṣe bálabàla báyìí kí ló ń ṣe ìyá yìí àtẹ̀túnṣe lẹ́yìn ó dùn ìbẹ̀bẹ̀ pẹ́ńbẹ̀ ń pẹ́pẹ́bẹ̀ àgbàlagbà ẹ ti dàgbà mẹ́ ẹ sẹ́ńpẹ́ à sẹ́ẹ̀tì yín tilẹ̀ sẹ́ẹ̀tì yín tilẹ̀ ẹ kó sì lọ ẹ gbá sígbó ẹ sùn ẹ lọ́dọ̀ kí ẹ kó sì gbà bí ilẹ̀ yín àgbàlagbà òṣì yìí ẹ mọ̀ da Facebook rú ẹ mọ̀ da gbogbo nǹkan rú kí ló fẹ́ òṣì kí ló fẹ́ gbogbo òṣì yẹn kí ló fẹ́ gbogbo ìyá yìí aláànídìí òdùdú ẹ jẹ́ ká gba òdùdú ẹ wá káwọn bàbá ìkó lọ sí ẹ kó sì lọ ẹ kó sì gbà bí lọ Tinubu bá gbogbo ní Tinubu ti bọ̀ tí ò ti lókun lọ́rùn bọ́ ni bàbá ìbọn bàbá rẹ̀ ti ń bọ̀ èyí tí ẹ jẹ́jọ́ ni gbogbo ọmọ yín lẹ kó síbẹ̀ náà aráàlú mélòó lẹ fún torí wọ́n one thousand tán pín fún yín ebe ibẹ̀ yìí bá rówó gbà sáwọn tó kú rówó gbà sáwọn arówó gbà lọ́wọ́ wọn ni ẹ wá ní ọ̀wà outside kan àwọn táwọn outside yẹn náà láti káwọn tó wà nílé gbọ́ bó ṣe jẹ́ nìyẹn kílẹ̀ fọ́ọ̀ṣì àsìkò yín ò tí tó mọ́ mi bá ń gbé lókè báyìí mọ̀ gbé sálẹ̀ ní kẹgbàgbé òsì kí wéèrè sàlá kan wá sọ pé òun fẹ́ máa di ẹnìkan lọ́wọ́ fọ́ méjì ni ìmọ̀ plate ẹ̀ ìmọ̀ ṣépè fún níbí báyìí ìyín sì tún máa fi reply ti tiẹ̀ ń bí mo rò pé kò fẹ́ yẹ gbogbo yín wọ́n ti gbowó fún yín àbí wọ́n ti gbowó fún yín àbí mo rò pé ẹ̀wà òkè ẹ̀wà òkè ẹ̀wà ẹgbà ẹgbọ́ tèmi ẹgbọ́ tèmi nàìjíríà nàìjíríà a fẹ́ gba òmìnira Odùduwà tá a bá fẹ́fẹ́ gbà Buhari ò gbúdọ̀ wọlé torí tó bá wọlé wọ́n tà yín wọ́n tà yín kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin ìyá àgbàlagbà tẹ́ ti tògo yín ẹ ti tọjọ́ ọ̀la yín fáwọn olóṣèlú mẹ́ẹ́ ẹ ti ta gbogbo nǹkan ní yín gbogbo ògo yín gbogbo ògo àwọn ọmọ yín ẹ ti ta fún wọn sáwà nígbà táwọn ti ta tiwa ẹ dẹ̀ kíkílẹ̀ kí láǹfààní tẹ́ fẹ́ káwa jẹ kí ni èrè tá fẹ́ káwa tá à ń jìyà lókè òkun à ń sọ ọmọ ọ̀dọ̀ à ń gbárù kiri káwọn ọmọ tiwa lè rí ìwé kà táwọn ọmọ ẹ bá tún kàwé tán kí lẹ fẹ́ iṣẹ́ wo lẹ fẹ́ kàn fi ṣe ẹ fẹ́ kán lọ rè parí gbogbo wàhálà táwa sí gbogbo ìyà táwa jẹ gbogbo nǹkan tá a ṣe táwọn èèyàn ń gbàrú kiri àwọn bàbá tó ń pákó àwọn obìnrin míì fi òbò wọn wọn ń gbèdì wọn gbóná torí pé káwọn ọmọ tí lè kàwé wọ́n máa ti ṣe aṣẹ́wó tí nǹkan tí ò dùn mẹ́lòmíì wọn nínú lẹ́lòmíì ń ṣe ìkànnì yín màmá ẹ̀ ń ṣèyàn gidi mẹ́ẹ́ nǹkan tí ẹlòmíì ń ṣe nínú ara rẹ̀ kò dùn mọ́ nínú àwọn ọmọ bọ́ìsì mi ìyàwó yahoo tí wọ́n ń ṣe láti fi lè tọ́ra wọn nílé ìwé ni àwọn míì wà ní wọn tó pé wọ́n wà ní skul wọ́n máa ṣiṣẹ́ aṣẹ́wó ń ta kán lè rí bí máa tó fi tọ́ra wọn nílé ìwé tán bá wá parí kílẹ̀ fà ní wọn ẹ fẹ́ kán máa jókòó sílé ni àwọn guys yẹn kílẹ̀ fẹ́ kọ́ máa ṣe àwọn ọkùnrin kílẹ̀ fẹ́ kọ́ máa ṣe nígbà tí wọn bá lè di gọ́fìnà tí wọn bá lè ṣe pírẹsidẹ́ǹtì kílẹ̀ tẹ fẹ́ ká wà nínú omi adágún ẹ fẹ́ ká kúrò ni ẹ wá sọ ọ wá sọ òṣèlú ẹ wá sọ òṣèlú di nǹkan míì ẹ wá sọ ẹ sọ di oyèlé bàbá yín ẹ wá jókòó ka tibẹ̀ ẹ jókòó pa síbẹ̀ ẹ ń dẹ́ ẹ ń dẹ́ ẹ ń jẹ fẹ́ kẹ́ lómi dẹ mọ́ bẹ́ẹ̀ bá ti kú ònú èsì lẹ́nì ẹ padà sínú PDP lẹ́nì bẹ́ẹ̀ kú ònú èsì lẹ́nì ẹ̀yin nìkan náà lẹ́ ń rúlu wo Nàìjíríà kí ló tẹ́ fẹ́ forí wa sọ gbóni kí ló ẹ sọ lẹ́ gangan. ẹ wojú tèmi o bẹ́yẹn dojú mi ogun òun dojú kọ yín o bẹ́ẹ̀ ni àdàbí tí kì í bá ti jáde bẹ́ẹ̀ wádìí mi ogun ọ̀run ó wádìí yín bẹ́ẹ̀ wádìí mi ọ̀run ó wádìí yín yóò fi yín ṣẹlẹ́yà níta gbangba èmi ò o n lóògùn kankan mi ò sin o n ò so oògùn ṣùgbọ́n tẹ́ ẹ bá dojú mi ni ilé ò lẹ́yìn bàbá òṣì ẹ̀yìn ìyá jẹ́ ẹ̀yìn ìyá ìyá yọ òjẹ́ ìyá ìyá yìí àwọn oúnjẹ wa ń tẹ pé ẹnìkan tálẹ̀ ẹ mọ̀ pé ẹ ti ń pòwe ẹ ti ń tó ṣèdí látijọ́ yìí bọ̀tẹ̀ mi kàn wò pé ẹ ti ìfẹ́nu torí ẹni tó bá lórí láyà tó jẹ́ ọmọ ọkọ tó jẹ́ ọmọ ọkọ ọ̀la ọ̀la pé ẹni báyìí ni mo mọ̀ mọ́ ń fèsì mo kàn ń gbójú bẹ́ẹ̀ ni gbogbo bí tẹ́ẹ̀ ti ń láìkí kọ́mẹ́ǹtì kiri ibi tán ti ń búyà kiri mo rí gbogbo ẹ̀mọ́ kan ń wò yín níran ni pé jẹ́ ń fi ìyá ìyá ìyá ìjára bùká ilẹ̀ ni ẹ mọ̀ pé èmi ń tèmi yìí mọ̀ ṣèwádìí ká ni ìmọ̀ ṣe wádìí tèmi ká níwùsì tèmi nù tí n bá ti wá lébè wá bí ìwọ tí n bá rí pé tí n tù ẹ́ kí n bá níbẹ̀ tí n bá bá ọ níbẹ̀ máa wò pé kí ló ń ṣe àwọn ìyá àjẹ́ yìí kí ló ń ṣe àwọn ìyá àjẹ́ àràbùkà yìí kí ló ń ṣe yín báwo lẹ ṣe máa sọ pé kó àdúró kí àwọn àwọn Buhari dúró Buhari Tinubu bò Tinubu báwo báwo ni Tinubu ṣe fẹ́ dúró níbi ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ yàtàwọn èèyàn ń jẹ ni ẹ mọ báwọn èèyàn ṣe ń sọ́fà ni à ń pariwo kiri tó bá sọ̀rọ̀ ẹ̀wọ̀n abáni ẹnìkan fẹ́ ẹyin màmá fẹ́ gba owó owó wo ni màmá yín fẹ́ gbà sẹ́ẹ̀sì ń wín sẹ́ẹ̀ wà ó sẹ́ẹ̀ lálàáfíà ṣe bẹ́yìn náà ń gbà á ṣebí torí pọ́n ti fowó dín yín lẹ́nu ni lẹ́fí ń jà fún wọn ìlú tó yẹ pé àní lè ní free movement àní lè sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ wọn náà ti kọ́ sórí Facebook tán kán máa sọ wa àwọn náà flag page àwọn èèyàn dànù àwọn náà wà lórí facebook tó máa máa kọ́mẹ̀ntì káàkiri tó ń dorí facebook rú kí ló ṣẹlẹ̀ gangan tẹ̀fẹ́ ká nísìnyí nàìjíríà àní lè rìn lálẹ́ nísìn bí mo bá jáde bíi tí mo wà yìí nísìn tí mo bá lọ bá wọlé láago mẹ́ta òru kò sẹ́ni tí ó jí mi gbé lójú ọ̀nà mo bá pe uber báyìí kí mo pé mo pe uber kó jẹ̀jẹ̀ kó jẹ́ mọ́rúwá ni mo pè ó máa gbé mi débi tí mo lọ láago mẹ́ta òru tí wọ́n dẹ̀ ní gbé mi lọ sínú igbó wọn ní lọ pa mí kán gba nǹkan tó wà lára mi ìlú yín àlèṣe yẹn taná bídà kó jẹ́jẹ̀ láago mẹ́ta òru uber gan máa wà lọ síbi tán ti máa lọ pa ni bẹ́ẹ̀ náà ni márúwá yín máa wà lọ síbi tán ti lọ pa tàdé tẹfẹ́ ní títì agbárí ẹ̀ ni wọ́n bá ń ta lọ́jọ́ kejì ìlú tí ò ní street light kò sí kámẹ́rà lórí títì bó bá pààyàn wọn pààyàn gbé nìyẹn ṣé ìlú náà ń pè yẹn ni àdèwọ́n sọ àláfíà àwọn ọmọ kékeré tán máa lo ọpọlọ wọn tán máa lo brain wọn láti fi ṣiṣẹ́ fún wa àfáwọn àjẹ́ báyìí àfáwọn bàbá tán ti lo ilé ayé wọn àná ti dàgbà àníìdí wọn kan kó sì lọ kẹgbàdànù bọ̀tẹ́ bá ti lọ ẹ mú Bísí dání o ẹ mú Sàlá dání so that sí bàbá Buhari Tinubu gbogbo yín bẹ̀yẹn tẹ́ bá ti ń kó èkùrọ́ nínú oko yín ní Daura tẹ́ bá ti ń kó àgbàdo nínú Daura tẹ́ ń kó àlùbọ́sà àti kúlíkúlí ẹ dákun Bísíntì alábàárù ni ẹ mọ̀ pé ilé ayé tó ń wá ni kó máa ṣàbàárù ẹ dákun ẹ mọ̀ bá ń dilé lórí kó wà mọ́rí báyìí ẹ̀hẹ́ ẹ dákun ẹ bá mú dání ẹ mọ̀ pé ẹrú yín ni òun náà lẹ máa ń lò ẹrú yín ni ọ̀gá yín tọ̀ǹtẹ̀ máa ń lò tẹ́lẹ̀ òun tiẹ̀ ní ìṣó lòun fẹ́ bá yín máa rẹrù mọ́ so àsìkúlẹ̀ tó náà padà tó lè bá yín rù tó bá tásìkò ṣùgbọ́n èyí tẹ́ ń lò lọ́wọ́ báyìí dákọ̀ ẹ bá mú dání lọ sí Daura gbanú gbó Sambisa lọ Boko Haram ń ṣẹlẹ̀ lọ́tún ṣẹlẹ̀ lọ́sì ṣé sì ò bá lówó àwọn bàbá àgbàlagbà ẹni tó lè ṣẹlẹ̀ ni ẹ mọ fi ẹyin ẹyin ìkẹlẹ ẹ máa fọ ẹ máa fi olóṣèlú ẹ máa fi ọ a máa jọba gbogbo ló ti ṣerú ẹ nígbà tá alálẹ̀ wẹ̀ wá alálẹ̀ kan òṣìṣẹ́ alálẹ̀ yín wo ló ń ṣiṣẹ́ alálẹ̀ ń ṣiṣẹ́ nígbà tó lóṣèlú fi ọba tó ń jọba báwo ló ebi wọn máa ń gbé falẹ̀ láyé ìgbà yẹn wọ́n á gbé ifá lẹ̀ ni wọ́n á jan fámọ́lẹ̀ báyìí gbà ifá ló máa mẹ́ni tán fẹ́ mú náà ṣùgbọ́n ẹ ti sọ gbogbo alẹ́ ayé di nǹkan míì sáwọn bàbá tá wàá fẹ́ nìyẹn ni àfẹ́rù àwọn bàbá báyìí láwùjọ wa ẹ dákun àfẹ́rù àwọn bísí láwùjọ wa àwọn bíi ẹlín àwọn eyín jèsè gbogbo wọn ẹ dákun ẹ máa kó wọn lọ sínú igbó dàwúrà à nídìí irú gbogbo wọn bíbáyìí àwọn ọ̀bàyéjẹ́ nìyàwó nídìí ọ̀bàyéjẹ́ lọ́dọ̀ tiwa tẹ́ bá ti lọ ẹ dákun ẹ má mú Bísí dání o tí ẹ mọ̀ pé òun máa ń oníbàràǹdà ni sódà tí ó mọ àlùbọ́sà ó mọ nǹkan bọ́n ń tajà bọ́n ń ra gbogbo ẹ̀ ẹ̀ bàràǹdà kan mọ̀ sígbà ó mọ̀ yẹn àmọ́ báyìí ń yẹn àti búkì ṣùgbọ́n tẹ́ bá ti ń ẹmú ìyá àwọn ẹlí ìdání kẹ́ wá fi ọkọ rẹ̀ tó ọmọ kò oníbàràǹdà náà lọ́kọ wọn máa báyìí kó lọ ẹ dákun torí Ọlọ́run mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ stop stop bẹ́ẹ̀ màmá ẹ̀ jẹ́ kó rí yín pé o mi irú ìdù ságbàlagbà o màmá ń tẹ́ ń sọ ẹ má jẹ́ ká jọ o ẹ má jẹ́ ká jọ fa wàhálà o sẹ́ni tó bá ti jọ̀rọ̀ nàìjíríà mi ìfẹ́ gbọ́ o kí ló dé mo fi fọ́ọ̀nì lọ fún pé mo rí pé ìyá yẹn máa ń sọ̀rọ̀ nàìjíríà wá pé ṣé ìyá ẹ̀ ní nǹkan ní nàìjíríà kò ní so bẹ́ẹ̀ ni so kọ́lé bẹ́ẹ̀ ni so ń lọ ni kò sí ó dẹ̀ ń jà fún nàìjà gbowó owó kí ló ń ṣé kò pariwo ń gbà yẹn lọ́n lọ́n pé kán má dìbò fún Buhari àìmọye àwọn tó pariwo pé ẹ má dìbò fún Buhari gbà tẹ́ ẹ dìbò fún Buhari tẹ́ dákun kí láǹfààní tá a rí bẹ́ẹ̀ lẹ padà wá ń sunkún lẹ́yìn rẹ̀ wọ́n tún padà dẹ̀mí ẹ tún ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tún ti bẹ̀rẹ̀ wèrè bẹ́ẹ̀ tún ti bẹ̀rẹ̀ òfò báyìí kán máa lọ dìbò fún kán máa lọ dìbò fún ta ni bàbá Tinubu ẹ gbọ́ bí Manuel Bọ́lá bọ́lá ọ̀tọ̀ bọ́lá tó náà ń dìbò fún yín bọ́lá fúnra rẹ̀ gan mọ̀ pé lórí ibú ni yín gbogbo yín papọ̀ bọ́lá fúnra rẹ̀ ní gorodóòmù àǹtí mi ni mọ́bìnú sọ pé mo ti ní ọmọ sí nǹkan tó ṣe mọ́ ọ̀sì ṣe mọ́ mọ́bìnú pé mo pè ń gorodóòmù àǹtí mi mọ́bìnú àǹtí mi bọ́lá gan kò kò sọ bẹ́ẹ̀ ó ti sọ fún yín pé ẹ̀ ṣe èèyàn gidi àǹtí mi ló jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń fi gbẹ́ orí èèyàn mọ́ mi wípé ọkọ rẹ̀ ló máa ń bá yín para lápàtà yín ẹ ti gbàgbé ńgbà náà lọ ó ní òun kàn fẹ́ tú sí rí yín torí ẹ ti fi hàn ẹ ti ní pé kó má sọ̀rọ̀ ẹ̀ ń tírẹ́tì nígbèsí ayé òun ṣe ti mọ̀ pé ọmọ yín sẹ́yìn náà ni gbogbo ẹ̀ ló mọ bó ṣe ń lọ bàbá ẹ lè wọlé o tẹ́ ẹ bá wọlé tẹ́ ẹ bá wọlé ọlọ́run ó gbà ẹ̀mí yín torí ẹ̀ tún lù nàìjíríà ṣe ẹ lè tún lù yẹn ṣe àfẹ́ yín máa aláàfarúgbó mọ́sẹ̀ ọmọdé la fẹ́ àwọn ọmọdé báyìí nígbà tá a bá lọ sùkúù nígbà tá ẹ bá jẹ́ kárí sùkúù ṣe náà là á parí rẹ̀ síbi ká máa fọ fọkabúlárì èbó obú nígbà tó pé gbogbo èyí tá a gbọ́ ẹ ti jẹ́ ká lọ sí di ọmọ ọ̀dọ̀ tán à ń ṣerú lẹ́yìn òkè òkun kí ló fẹ́ fóòṣì yẹn a tún wá ṣerú nǹkan tó yẹ ká wálé ká tajà àtúnirọ́jà ń tà tó rà ní rí ná kò sí ná fọwọ́ ẹ̀ pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ nígbà tí òṣìṣẹ́ ń lù ú nígbà tí òṣìṣẹ́ a ti jìyà ní ti pé ká pẹ́rẹ́ ká pẹ́rẹ́ òkò lẹ́lẹ́ ká lè dá òwò sílẹ̀ lé àní lè wá èmi gbọ́ bó ṣe rí ìlú wo ìlú tó jẹ́ pẹ́rù ń bà wá àti wá ìlú tẹ́rù ń bà yàn àti lọ ìpèsè tó o bá débi ṣe wọ̀n ní sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù sẹ́ẹ̀lù wá nù àwọn gan bó tún ṣe wà yẹn irú bísí yẹn ìwọ tó o gbé rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì wo orí sóòmẹ pẹ̀lú bógo ó ṣe ń jẹ́ tọ́ ọlọ́run gbogbo àwọn ẹ̀mí tó ti sùn lọ́wọ́ Boko Haram tí wọ́n ti pa gbogbo wọn tán tí wọ́n ṣẹ̀yìn ṣùgbọ́n tẹ́ ẹ̀ fi wọ́n ṣe ìrúbọ bó o ṣe wá tẹ́rẹ́ẹ̀dì yẹn mọ́ ṣe fi ẹ̀mí wọn ṣòfò bẹ́ẹ̀ ni ògo ọ̀run máa fi ẹ̀mí ẹ̀ ṣòfò bẹ́ẹ̀ ni òyìnbó tó ibú ẹni tó bá ti tẹ́rẹ́ẹ̀dì sórí iṣó mi torí a lè gbà gbogbo wo ò lè yájúlẹ̀ báyìí a lè yájúlẹ̀ ká máa wòran kí ló fẹ́ fòṣì torí pé màmá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń jọ́wọ́ gbadé buhari dẹ̀ wá jáde màmá màmá stop sọ bẹ́ẹ̀ gbogbo òfò yín ni mò ń wò lórí facebook gbogbo òfò yín bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣẹnu bẹ́ẹ̀ ẹ tẹ́ ń ṣẹnu bí ẹnu àjẹ́ báyìí ta ló tẹ́ tó pẹ́pẹ́ ta ló pẹ́pẹ́ sàn wà nílùú ni sàn kálẹ̀ sílùú ni wọ́n ṣe kinní kan ó ti pẹ́ tó ti ní political talk ìlú ẹ̀ fọ́ọ̀ṣì tí mọ̀mọ́ ni ó sọ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ni aláàfẹ́ buhari àfẹ́ tinubu mọ́ bàbá tinubu ẹ ti dàgbà twenty twenty three yẹn ogun ọ̀run ò ní jẹ́ kẹ́ wọlé sẹ́yìn sẹ́yìn mọ bọ́sẹ̀ mọ́sẹ̀ pa Gòlóyàtì ní tẹ́bá lẹ́gbẹ́ olórí ogun fún wa Nàìjíríà ẹ̀yin bàbá àgbàlagbà tẹ́ẹ̀jọ́ lórí ogun fún wa Nàìjíríà àtẹ̀yìn ìyá àgbàlagbà tẹ́ẹ̀jọ́ lórí ogun fún wa bọ́sẹ̀ bí Gòlóyàtì ṣe kúlẹ̀ mi yìí ṣe máa bọ́ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ pa wá ni àwọn ọmọ kékeré ṣẹ̀ṣẹ̀ ń lọ sókè ní ìsàtún ń bímọ sílẹ̀ kí lèrè tẹ fẹ́ káwọn ọmọ wa máa jẹ kí lèrè àwọn ọmọ wa nothing kí lèrè àwọn ọmọ wa ẹ fún wa ní nǹkan kan àríná ẹ̀kọ́ ọ̀fẹ́ tán máa ń fún wa ńgbà náà tó pé wọ́n máa pínwèé fún wa ní sùkúù oúnjẹ tó bá fún wa lóúnjẹ láyé ìgbà yẹn oúnjẹ gidi ni wọ́n fún wa láyé èsìn ẹ mọ̀ rí búrẹ́dì ten naira búrẹ́dì fifteen naira búrẹ́dì thirty naira wọ́n á máa pín fọ́mọ bíi mẹ́jọ wọ́n máa já búrẹ́dì láwọn èèyàn lọ́wọ́ kí ló dé kí ló dé kò sẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kò sáṣọ ọ̀fẹ́ ní sùkúù mọ́ aga gan kò sí gbogbo kinní ló ti yàlẹ̀ tó mi ń dò lórí àwọn ọ̀rẹ́ ará àwọn tó yẹ pé búlọ́ọ̀kì náà fi ń jókòó nu kíláàsì sẹ́ẹ̀lù nù ọsibítà gan kò sí ìkúpúmẹ́ǹtì àbí kí lẹ́ ń pè lélẹ́ẹ̀bọ ìkúpúmẹ́ǹtì ẹ̀mú yìí tó bá kọ̀rẹ́ tèmi ò mọ́ kò sí kò sí irinṣẹ́ private hospital gan gbogbo ẹ ti dẹgẹrẹ mi tì gbogbo nǹkan wọn náà ti kó lọ síbẹ̀ tán bẹ́ẹ̀ dá lè sẹ́lẹ̀lẹ̀ àwọn ọmọ ẹbí yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nígbà tí Tinubu tẹ̀ ń wí ńgbà tó jẹ́ kínní ọmọ rẹ̀ ló fi jẹ̀yà lọ́jà ọmọ rẹ̀ nìyá lájẹ́ ọmọ rẹ̀ lásíwájú ọmọ rẹ̀ kí ló dé sẹ́yìn nìkan sẹ́nìkan jẹ́ kílẹ̀ fẹ́ ni ọmọ yín náà ni ìyàwó yín náà tó joyè kí ló dé ẹ wá tọ́ọ̀gì yín ń lẹ fi jẹ lẹ fi ṣe aṣíwá lẹ fi lẹ fi wà ní gáràjì ẹ má dúdú owó tó ń wọ àpò bàbá ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́nìkan máa ń jẹ kílẹ̀ ẹ̀fẹ̀ ni ṣé ẹ ti gbàgbé pé tẹ́ ẹ bá kú tán ọ̀run lẹ́ ń lọ ni àwọn tó ṣe láyé ẹjọ́ ìdàbò ni wọ́n parí sí àwọn ti Ìbàdàn tó ń pín kúlíkúlí dáa ẹ ti gbàgbé pé kú ló padà gbẹ̀yìn wọn máa nǹkan náà ló kú lẹ́nu ọjọ́ mẹ́ta tó tóbi kí ló padà gbẹ̀yìn wọn ikú yìí náà ni kílẹ̀ wá ní títẹ bá kú tó ṣe ti gbàgbé kò sí nǹkan kan mọ́ ni torí pé ẹjẹ́ lágbára ayé alágbára ayé ẹ rọra alágbára ayé ẹ rọra ẹ rárá ilẹ̀ ń yọ ẹ rọra ẹ rọra ilẹ̀ ń yọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ẹ fún wa nísìnyí ẹ jẹ́ ká sinmi àní ẹ ti rarúgbó ẹ lọ sùn ẹ lọ sùn àfẹ́rù yín ẹ̀yin arúgbó báyìí irú àwọn ìyá tó ti tògo wọn yìí tó ẹ pé àwọn náà ń kọ́ Bísí mọ̀mọ́ bó ṣe lọ ẹ̀yin lẹ̀ ń gbówó fún Bísí àbí Adé Buhari Sàlá mọ̀mọ́ ìwọ nìyá Sàlá báyìí mama stop sọ bẹ́ẹ̀ ṣe ń pẹ́ yìí náà máa ń kọ́ sórí kiri bísí ẹ̀yìn lẹ̀ ń fún bísí lọ́wọ́ àbí pé kí bísí máa jáde sódà tá à ní lè mẹ́nu bà nàìjíríà a lè máa tákù ẹ sábọ́ọ̀dù ká kúlù fún yín mà ẹ ní gbádùn mà ká yẹ yín o gbogbo ẹ̀yin àgbà òfò yìí tẹ́lẹ̀ ní jákàdé sí mi nàìjíríà wa tẹ́fẹ́ máa dorí facebook wa rú ẹ ní gbádùn ṣe ń pẹ́ mi bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ lè bu wa ẹ dẹ́gbẹ́ jẹ́ ká sinmi nàìjíríà tó sinmi kí ló ṣẹlẹ̀ sọ́wọ́ yìí bí nàìjíríà ṣe rí ni títì nu kò dáa èmi ò mọ bí téèyàn ti téèyàn téèyàn ti ń la títì tí ò ní la gọ́tà sí wọ́n la títì bí òjò bá dé báyìí alagbalùgbò omi bẹ́ẹ̀ rọ́kùn bá alagbalùgbò omi bẹ́ẹ̀ rọ́sà alagbalùgbò omi ní gburugburu lómi máa máa lọ títì kò sí nǹkan tó jọ ọ́ omi ní kí mọ́tò máa rì lórí títì ìjọba mẹ́rọ̀ọ́dù lórí títì gangan tí ìṣẹ́nu kọ́nà kí ló dé ẹ wá ní ká tún dìbò fáwọn bàbá ẹsẹ̀ wọn lówó ni ẹ ti gbàgbé nígbà yí Arẹ́gbẹ́ṣọlá ẹ̀yin ìkéde náà lẹ fi Arẹ́gbẹ́ṣọlá síbẹ̀ ọkọ̀ sẹ̀rífà bọ̀dá mi sẹ̀wọ̀n pé bọ̀dá mi ni yín tẹ bá ń wò mí ọkọ̀ sẹ̀rí sẹ̀wọ̀n pọ́nmọ oko kan náà níjọ ni wá ọmọ oko wa ní oko Iléṣà lọ́hùn ẹ mọ̀ pé inú oko Iléṣà tẹ̀ ti wá ọmọ oko niyín ọmọ oko inú àbà kan lèmi àti yín ti jọ wá ọkọ̀ sẹ̀rí bàbá àzọ̀ ẹ̀rí kí ló ṣe yín gan bẹ́ẹ̀ náà ṣe dòṣo gború nù tẹ́ da gbogbo olúwarú àgbàtà ìwọ́kọ̀ wọlé bàtì ẹ̀ tí ń lẹ́gẹ̀ Àrẹ́gbẹ́tọ́lá láì mọ̀ pé wọ́n máa kó tọ̀bílíkì wọ́n máa pa wọ́n lọ́gbẹ́ẹ́ ni àṣírọ́ gbogbo àṣán fìyẹn kó búrẹ́dì jẹ ni wọ́n fi wọ́n fi yẹn kó wa ní búrẹ́dì jẹ gbọ̀ tí yóò jẹ́ wọ́n ní àníṣe sáàmù mọ́ ká máa wá lápútọ̀ọ̀bù wọ́n fi yẹn kó wa lómi ọbẹ̀ jẹ́ ńgbà náà láì mọ̀ pé tábúlẹ́ẹ̀tì irú àwọn tábúlẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni wọ́n ti kó gbogbo tí wọ́n kó sórí tábúlẹ́ẹ̀tì fún wa tán wọn wá fi yún gbàtà padà gbọ́ aṣọ ọmọ wọn náà ló tún ló wà ní kí ẹyún wọn tún fọ ọmọ wọn kówó eyín ò jẹ kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan gbàtà ìwì ń gbàna kílẹ̀ wí ẹlẹ́yìn ní owó ju gbogbo Ọ̀ṣun state lọ nígbà tí bàbá Tinubu lòun lówó ju gbogbo Ọ̀ṣun state lọ gbogbo Ọ̀ṣun state ẹlẹ́yìn lówó jùlọ kí wá lóde tẹ̀lé bá wa tún lù ú ṣe kí lóde tẹ̀lé fi ná sílẹ̀ ṣé ẹ lè jẹ́ kí sólà wà ní ẹ̀yin tó lè dán ẹ mọ ẹ mọ ẹ mọ state tó wà ní ẹnu abẹ́ Ọ̀ṣun nìkan ṣoṣo ẹ mọ iye local government local government tó wà ní abẹ́ Ọ̀ṣun ẹ mọ iye local government tó wà ní abẹ́ Ọ̀ṣun state lásán ẹ mọ iye bó ṣe pọ̀ tó ẹ wá lẹ lówó ju gbogbo wọn lọ ẹ dẹ̀ lè jẹ́ kí iná wà ẹ lè bọ́ kó tẹ̀sẹ̀ títì lásán kẹ́ ẹ bá wà dá ẹ wá ń pín wọn one thousand àwọn tí wọ́n ti ra làákàyè wọn àwọn tán ti ra ògo àwọn ọmọ wọn àwọn tán ti ra ọpọlọ wọn tí pọlọ wọn ti yòrò tó ti yòrò bí àìsí búlọ̀ọ̀kù tó pọlọ wọn ti yòrò bí àìsí búlọ̀ọ̀kù àwọn lẹwa ní pé ká dákẹ́ ká fi yín sílẹ̀ tó yẹ pé ẹlòmíì á ti Agége lọ síbi tí bàbá ń gbé kó tó débẹ̀ gan ọ̀kadà tó máa gbé lọ agbọ́kadà three hundred lọ three hundred bọ̀ torí pé ń lọ gba tí ó lọ gba one thousand naira ó ti ná six hundred sójú ọ̀nà oòrùn tó dúró ńkọ́ ó ná two hundred lọ two hundred bọ̀ ó dẹ̀ máa mú mi bó sì ṣe mínírààsì ó máa mú owó kù five hundred àbí ó kù four hundred sí lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ nítorí pòrè gbowó àwọn yẹn lẹ́wà ní ká dìbò fún wọ́n one thousand yín só lè fún wa lóúnjẹ só lè bọ́ yín fọ́sẹ̀ kan ṣé one thousand yẹn lè fún yín lóúnjẹ fọ́sẹ̀ kan ìfún ọjọ́ méjì gan ṣe lè fi jẹun ká tó fún ìyàwó kan tó sí ọbẹ̀ kan tó dáná nínú ẹ̀ wọ́n bá ti wá dẹ̀sùn kò dìbò bẹ́ẹ̀ wọ́n máa pín oúnjẹ fún yín wọ́n máa pé àwọn tí báyìí ń sọ oúnjẹ jọba yìí nìsín àwọn owó tí wọ́n gbà lásìkò kòrónàfàírọ́ọ̀sì tó yẹ kán fi fún àwọn ìlú gbogbo ìlú nílùú wọn kì í sanwó olé nígbà tásìkò coronavirus wọn ní kẹlómi má sanwó olé íńtánẹ́ẹ̀tì wọn gan wọn tún subscribe fún wọn lọ́fẹ̀ẹ́ lófò báyìí ni owó olé wọn wá fún wọn lọ́fẹ̀ẹ́ lófò dó àwọn òrì gbàǹbí ta wà wà wà ń sanwó tiwa lọ ṣùgbọ́n nílùú kọ́ńtírì mi wọ́n fún wọn lọ́fẹ̀ẹ́ lófò wọ́n pínwó fún wọn kò lè jẹ́ nàìjíríà kí lè tẹ́ fẹ́ bàlú jẹ́ fún wa gbogbo owó wa náà ti kó lọ kí bàbá ṣépè sí òbá lówó lókè òkun wọ́n ti kó gbogbo owó wa lọ sókè òkun tán ẹ wá ní ká dìbò fún wọn dìbò fáwọn wo dìdìdìndì dìdìdìndì ẹni bá dìbò fún Tinubu kò ní kúùlù fún kò ní yẹ òfò lẹ́sẹ̀ papọ̀ gbogbo ògùn àwọn ọmọ yín máa lọ sọ́dọ̀ rẹ̀ ni talẹ̀ dìbò fún ẹ dìbò fún ta ni àwọn ìyá àgbẹ̀ yìí àwọn ìyá àfẹ́ yín mọ́ àfọmọdé àwọn ọmọdé bíi tiwa la fẹ́ ẹ wá ní wọ́n ti gbowó bọ́bá ṣe lè ẹ̀lẹ́ ti gbowó ẹ sábà jù ó ti gbowó ni ẹ sábà jù ó ti gbowó ẹ̀yin náà lọ gbà náà ṣùgbọ́n kájọ kẹ́nu bò wọ́n ẹ jẹ́ kájọ kẹ́nu bò wọ́n á gbowó wọn á sì tún kẹ́nu bò wọ́n kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà kí ló jẹ́ jẹ́ ká rìn táwọn nìkan máa róòmù àbáwọ̀dì aláwọ̀dì burúkú àbí kílẹ̀ tí pẹ̀lẹ́ lè bo ká máa róòmù nínú búùṣì ìmọ̀ bẹ́ẹ̀ sẹ́ pẹ̀lẹ́ lè bo ẹ yá mi lè bo rẹ̀ wọ́n ní kán dìbò fún kán dìbò fún ta ni èmi ní ìsẹ̀rù ń bà mí àti lọlé báyìí ó wù mí kí n relé kí n rè yọjú sílé ohun tí ẹ̀kúkú níyà ní nǹkan kan lé ìníyà ìní bàbá ń lé mọ́ ìníyà ìní bàbá bí àmì ti kú bàbá mi ti kú ni mo lè sọ pé mo ń sáré lọlé lọ bá ẹ̀rù ń bà wá àti lọlé báyìí ní ìsìnkán mọ́ jìwà gbé bẹ́ẹ̀ ni bá mọ̀ pa àti délé ìsìnmọ̀ ní ráyà kìlà sí wa ṣé wọn ò ní ráwọn fọwọ́ àná ìsíwá kán wá gbá wa tí wọ́n mọ̀ tàn wá páwọn níbì kan ní ní kinní kan ẹ̀wọ̀ ẹ̀ sọ́ra yín o àwọn òdìbò fárúgbó mọ́ o mọ́ mi wọ́n bá ti ń gbé lókè mímọ̀ bọ́ gbé sálẹ̀ tó gbọ́ mọ́ mi wọ́n bá ti ń gbé lókè mímọ̀ bọ́ gbé sálẹ̀ àfẹ́ Tinubu bẹ́ẹ̀ bá sì fẹ́ kó wá ẹ kó wá àátúnbù yín náà ni aláàtògo wa mọ́ kí láǹfààní tà nílé lọ́lé kí ló ṣẹlẹ̀ ṣé nítorí ẹ̀yin bàbá ẹ̀ náà la nílé lọ́lé olórí ibú sàlá tó ti wà mẹ́ẹ̀ fún twenty years kò lè lọlé wọ́n bí yẹ ẹ̀dá kó relé ni ṣé gbogbo ètò ilé ayé tó ti bàjẹ́ àwọn ọba tó ti bú àwọn èèyàn tó ti bú olúwèsè tó ti bú ibi tó ya wèrèrè ọtún bú ya Wàsíù Àyìndé arúgbó ṣé Wàsíù Àyìndé ọrọ̀ pé yóò fọ ọ̀rọ̀ olórí ni kò lè fọ ọ̀rọ̀ olórí ẹsẹ bọọdù tó ń pariwo tó ń pariwo ìgànpọ̀ bàyẹ̀jẹ́ ni ẹsẹ bọọdù ògbéyà arúgbó wá rí ìgbà tí ìyá gan fún Wàsíù Àyìndé jẹ gan ìyá ò gbé ìyá rẹ̀ wá sórí Facebook rí ní màmá màmá ẹsẹ màmá Aláṣàbí wọn ò gbé ìyá Wàsíù Àyìndé wá rí ìwọ ọmọ òfò ọmọ ọmọ àdánù ọmọ pa ọmọ lásán yìí tí gbogbo ara ẹ ti bàjẹ́ ọmọ tó ti bóra jẹ̀bi táyé ẹ ti dojúrú tó ti polúkúlù musu tí ò ní rẹ́rẹ́dì mọ́ ìwọ kan yẹn lọ ń gbé gbogbo wọn wà náà tán bí ìyá ẹ̀rẹ̀ kọ́ rẹ̀ Nàìjíríà wọn bí ọ̀dà ìyá rẹ̀ wọn bí dákọ́ rẹ̀ Nàìjíríà àwọn ọmọ olórí burúkú tó ẹ̀pọ́n ti ba ayé yín jẹ́ láti ilẹ̀ àwọn ọmọ òfò tẹ́ ń sunkún kiri pé lé ọ́díò ṣébi tó lọ lẹ́nìí tó tó bá pé lé ọ́díò ni kì í ṣe màmá lónìí bẹ̀ yẹn kì í ṣe màmá lónìí ilé tọ́kì yẹn ṣé èmi èmi àwọn òkìtẹ̀ láwọn màdàmú travel ni tó yẹ pé wọ́n máa ń rẹ́ǹtì lé síbẹ̀ tó bá rẹ́ǹtì ẹlòmíì tó máa lọ bẹ̀ tó bá dẹ̀ ti lọ wọ́n á kó nǹkan tí wọ́n kúrò ní wọ́n á kó kúrò tó bá pa ó lè sọ pé nígbà míì tó bá lọ ọ̀tọ̀ níbi tó máa lọ ọ̀tọ̀ níbi tí wọ́n máa lọ tó bá dìgbà míì gbogbo epo lórí ibú ni gbogbo yẹn tíráfù rí ẹ lọ rí ọmọ ọ̀dọ̀ títí ẹ tí wọ́n ń ṣe oníkáyé oníbàràǹdà tó ń ṣe ẹ oní alábàádùn tó ń ṣe ibi tó ti ṣe kankan ní kò kàn lọ báwọn tó ń lé ṣe àwa wọnú wọn lọ ní kí ni ìyàtọ̀ nù tọ́kì àti róòmù kí ni ìyàtọ̀ nù tọ́kì àti róòmù abẹ́ẹ̀ ti ya wèrè papọ̀ àwọn ọmọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ èmi ò bá ọsọmọ ń sọmọ ọ̀dọ̀ ní confam ni mi ò gbẹ̀jẹ̀ lọ́wọ́ yàrá yẹ anybody yín abẹ́ ti ya wèrè ìyá ẹ̀ ló ń bá mi sanwó lé dàbí bàbá ẹ̀ ló ń bá mi sanwó lé ẹ ti ń bá sọ ọmọ ọ̀dọ̀ tí ń bá ti tàdí mi kí ló wá wà bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ tó ṣùọ́ ni ọwọ́ mẹ́wẹ̀ẹ́ wà tèmi rèé kò tàn mí jẹ bàbá ẹ̀ ọmọ adé wò ọwọ́ mẹ́wẹ̀ẹ́ wà tèmi kò tàn mí wẹ tí ń bá mi ò lè ṣiṣẹ́ aṣẹ́wó ni torí ìlẹ́jẹ́ kan báyé mi jẹ́ mọ́ ṣe báyé rẹ jẹ́ n sì lówó tí fi ṣòfò dànù tí ẹ̀ ní ṣe kan ni ńgbà tá a kàwé tó ń gbà wá ṣiṣẹ́ nílùú wa mo gbà mí síṣẹ́ iṣẹ́ tí ọmọ ọmọwé tí mo lọ rè kà ní sùkúù ni ní kọ́lẹ́ẹ̀jì sọ ọmọ tí mo ní mo lọ rè kà iṣẹ́ pòlítíkù náà mo lọ rè ṣe pòlítíkù náà mo lọ rè ṣe ṣé mo ní ráìtì mo sì ní rìsọ́ọ̀tì fún bí bá ń tákù yín mo ní ìwé ẹ̀rí fún láti fi tákù yín abẹ́ẹ̀ ti ya wèrè ni kí ló fà ní ilé ìwé tí mo lọ tẹ́jẹ́ wọn sọ di vocabulary fún mi nísìnyí gbé èbó mọ́ n ò lè ṣe èbó mọ́ torí mo ti fi jẹ mo ti fi jẹ ẹ grand rising mo ti fi jẹ grand rice n ò gbé èbó mọ́ torí pé tòjú ọyẹ kí n gbọ́ n ò lè sọ mọ́ káàsì kúkú wá bí ká fi máa ṣépè fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ káwọn ọmọ àìmọye mo pàdé gẹ́ẹ̀ kan níbi iṣẹ́ wàláì aṣọ kọ́pà lọ́mọ yín fi inú lẹ̀ o aṣọ kọ́pà ni o ló fi inú lẹ̀ o àkò níyẹ ó gbẹ̀yìn àgbàlagbò fọ́tẹ̀ wá Nàìjíríà tẹ́lẹ̀ fẹ́ kẹ́ dìbò fún Tinubu yìí tẹ̀tún lé tọ́fẹ́ tẹ̀tún tẹ̀tún tẹ̀tún tẹ̀tún fẹ́ tà wá fọ́dún mẹ́rin mi ká yẹ yín ká yẹ yín mo ti sọ gbogbo tó ń dùn mọ́ inú yín máa bàjẹ́ lọ́jọ́ ayé yín ni gbogbo èyí tẹ́ ń bà wá nínú jọ̀run máa bà yín nínú jẹ́ ọmọ ọlọ́mọ ẹ̀mọ ìyá tó ti yà tóbi tó bí máa jẹ́ kó tó di wípé ó máa ó máa ó fi ka ìwé yẹn tán tó fi di pé ó lọ sáfíìsì ó fi ń sọ ọmọ ọ̀dọ̀ kò ní yẹ yín níbi tó tẹ̀ wá dùn mí dé wọ́n tún wá mú ọmọbìnrin wọlé ní kí n ṣe pé ó wù ẹ̀ ló tún fi wọlé wúmọ̀ ẹ̀ wá ń sunkún mo ní kílé tó ń parí lẹ́kún ó ní sóun pẹ̀lú bí òun ṣe jìyà tó ní skul tóun mú first class jáde sóun ló wá yẹ kí òun ló yẹ kóun parí ẹ̀ sí di sí ọmọ ọ̀dọ̀ àní kò ní yẹ ogbẹ́ni tó bá ní kádìbò fún Tinubu lẹ́ẹ̀kan kò ní dáa fún yín òfò lẹ́sẹ̀ kádìbò fún ta ni ẹ̀ máa dúdú graduate lẹ́yẹ̀ títì ni tí wọ́n béèrè béèrè èbó ẹnu wọn báyìí kàndù ni èbó gbàǹdùgbàǹdù ló ń bẹ lẹ́nu wọn kí ni èbó wọn báyìí ní ti gálà náà fi ń tànú odò ọ̀pù ẹ wá ní káyé sàlámọ́ bàjẹ́ káyé bísí mọ́ bàjẹ́ kọ́ mọ́ sórí burúkú kó fò mọ́ ba nínú ọdún tá yìí kọ́ mọ́ rà rẹ̀ kú nílé ayé rẹ̀ ìwọ náà ní pé kó máa wá dojú kọ̀yà kò ní dáa fún ọ òfò lọ́sẹ̀ síbí síbí síbí síbí sọ ọmọ tó fi ń jẹyé ọlá pé mo máa ń gbàwẹ̀ mi fẹ́ ṣépè lọ títí fún yàn mo máa ń gbà wẹ̀ tí wọ́n bá lóun mọ̀ èpè sẹ́ bàṣíà lèmi fi ń wọn èpè bàṣíà gidi lèmi fi máa ń wọn èpè ṣùgbọ́n mo tún mọ̀ pé mo wà nú àwẹ̀ tí n bá parí àwẹ̀ tán ni mo máa ń jáde ní òjẹ́ ń jáde mọ́ lọ́wọ́ ọ̀sán mọ́ tí mi bá ti bírèkì mi ní jáde tó wáyé kí ẹnu tí màá fi gbàdúrà kí n tún fi ṣépè ni mo fi máa ń dàbí pé mo wá àdúráìsì ẹ pé kò tún ẹ kò stop nínú gbogbo wa tó ń wù pé kò stop nínú ìwòfò tó ń wù yẹn torí pé mo tún níbẹ̀rù Ọlọ́run díẹ̀ mi ìdẹ̀ lè máa gbogbo gbogbo fọmẹ́sẹ̀ tán fún mi pẹ̀lú ọmọ mi lè máa ṣí mi lè máa gbọ́ ọmọ ẹ ṣe pé torí ìyá mi kò gbọ́ ọmọ ẹ síta tó bá gbọ́ ọmọ ìyá síta tó bá ṣépè fọmọ ìyá èpè tó ọsẹ́ fọmọ ìyá ó máa padà sórí ẹ kódà mi ní kó padà sórí ọmọ ẹ orí ẹ ló máa lọ ọmọ aráàlú kú láyé ẹ ní bó ṣe wà yẹn òkò la máa fi sọ pa ẹ ìwọ tó jẹ́ pé aṣọ sójà lọ fi ń wọ̀ àwọn charity náà ń fún ẹ lóúnjẹ náà ń fún ẹ láṣọ náà ń fún ẹ nílé gbàtọ́ tiẹ̀ tún wá pàṣẹ bàbá bàrì ọlọ́fẹ́ tìráfù bí síbò lọ tìráfù lọ onítìráfù ó dákun torí ọlọ́run afẹ́rí stambu rẹ àti lẹ́yìn ọbaṣà ti tìráfù ìgbà tí mọ̀ mi ó tìráfù nísìn mọ̀ mi gba físà bí ó sì gba físà ìgbà tí mọ̀ mi ra tíkẹ́ẹ̀tì wọ́n sà sí stambu tíkẹ́ẹ̀tì rẹ̀ gbàá dákun síbi ọbẹ̀ ọmọrogùn afẹ́rí sítíkà afẹ́rí sítàǹbù rẹ ibi tó fẹ́ tìráfù lọ oníbàràǹdà ok ó ti yé mi ó fẹ́ travel lọ ni ok wọ́n fẹ́ lọ rè jẹ́ ẹrù síbi ìbòmí sẹ́yìn pé téèyàn bá fẹ́ ṣe bá àwọn alábàárù wọ́n máa ń tẹ̀lé mọ́tò káàkiri ni ok àwọn fẹ́ travel lóòótọ́ bọ̀ mọ́tò ni ó wọ̀ lọ àwọn mọ́tò tó máa fi ń kó àwọn alábàárù ń ló máa wọ̀ lọ síbi tó ń lọ àwọn mọ́tò dákun afẹ́ rí ibi tó fẹ́ lọ má sọ pé ọfẹ́ wà láàrin ìgboro ibi tó wà yẹn níbi táwọn èèyàn mọ̀ kọ́ wá dọ́gbọ́n lọ máa fẹsẹ̀ kọ́ wá tu ẹsẹ̀ sétí òkun báyìí kọ́ wá rò pọ̀ fẹ́ travel bó lọ fẹ́ lọ ọmọ pọ́ ọmọ nẹ́kẹ́nẹ́kẹ́ ní ẹ̀rọ tí náà kẹsẹ́ yìn sáwọ́ ọmọ gbogbo tírẹ́nì àmọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ àmọ́ bó ṣe ń lọ ọ̀ lè ríṣẹ́ gidi kí gbogbo ẹgbẹ́ ẹ̀sìn torí ọ̀kàwé ọ̀ka nkankan ọmọ ọ̀dọ́ tèmi sì tún ní mo tẹ̀ tún lè fi ṣiṣẹ́ níbì kan mo tún lè fi ṣiṣẹ́ lọ́fíìsì bí n bá ṣiṣẹ́ tíṣà tíṣà ọdún gbà mo tún ti ṣiṣẹ́ tíṣà rí tíṣà mo ti ṣiṣẹ́ tíṣà rí mo ti kọ́ ọmọ rí kò sì ṣe private nígbà tí mo parí ti ní practice mi lọ sí Holy Michael mo ṣe titi practice mi first titi practice mi mo ṣe níbẹ̀ second ni mo ṣe lákì ọ̀run kò ní dáa fún ẹ lọ bèrè ní kírun sẹ́ni tí ò bá gbé èbó lóòótọ́ ń wo gbé èbó ká má parọ́ vocabulary náà ni ń gbé èbó torí ń lè ṣe èbó jọ́kìnì wọ́kà wọ́tọ̀ ọ̀kan pamari sísì mo fi rìsọ́ọ̀tì náà ẹni ọ́díò ni bíyá yẹn fi gbẹ́rùn ẹni ẹ̀ ní ọ́díò ni ṣé ilé ọ́díò tó ní ó wa mọ́tò ṣé ọ́díò náà tún ni mọ́tò àbólórí burúkú ni ẹni máa ń yá mọ́tò ní mọ́tò kó sì páàkì ẹ̀ sílé rẹ̀ fódìdí ọdún kan ṣé tó bá yá mọ́tò táwọn ọmọ náà tó fẹ́ yá mọ́tò ni ọmọ àlè ní ọ̀rí ilé ayé wá jẹ́ tó wá sọ kinní kan fún ọ sọrí ilé tó ló wà ń ọ ni ṣé ilé tó bá yẹ pé wọ́n gbogbo tán kó bẹ̀ sí sí ní lọ àwa máa ń tíráfù àwọn tó bá ń tíráfù dáadáa tán tẹ̀lé àwọn màdámù kiri tán bá ráǹtì ilé tán ráǹtì ilé kì í ṣe rẹ́ǹtì o ráǹtì tán ráǹtì ilé tán bá dẹ̀ ti ń lọ àákì wọ́n ní ká bá wọn tún bẹ̀ ṣe padà gbogbo nǹkan wa à á kó sínú báàgì nǹkan tí wọ́n tá a bá ń bẹ̀ á fi bẹ̀ torí àwọn nǹkan wà tán máa ń ra lé yẹn síbẹ̀ tó yẹ pé tèmi bá ra irú ilé mi mo lè ra lé sí tọ́kì nísìn kí ni mo fẹ́ máa fi ṣe rẹ́ǹtì ni kẹ́ẹ̀dẹ̀ tó lọ bẹ̀ gbogbo dọ́kúmẹ̀ntì tèmi ọ̀dọ̀ mi ló máa wà ṣùgbọ́n mo máa ní agent tó máa wà ń bẹ̀ tó pé bá ti ń lọ kíì tèmi mo máa fi kọ́kọ́rọ́ síbẹ̀ ibẹ̀ ni mo ti máa ní kán lọ gba kíì wọ́n kàn máa transfer owó tèmi fẹ́ gbà ni agent ló máa gbà lọ́wọ́ wọn èmi dẹ̀ máa máa ṣèyẹn online but kò lè sẹ́rù mi bẹ̀ tí bá tán bá ti lọ kò lè sẹ́rù wọn bẹ̀ wọ́n máa kó gbẹrù wọn dání ni wọ́n tún máa kẹ́rù wọn dání kúrò níwọ̀n lè fẹ́ rù wọn síbẹ̀ ṣé possible kí màmá ra lé ọ́díò kó fẹ́ ru ẹ̀ síbi àbọ̀ lórí burúkú ni ọ́ ni dákun àti gbà pé lé ọ́díò ni màmá ní mọ́tò ọ́díò ní sọ́ọ̀bù dákun gbójú ẹ̀ síta afẹ́ rábíyà rẹ̀ afẹ́ ní gbogbo àgọ́ ara rẹ̀ dákun gbé e ta sọrí kọ̀ǹtẹ́nà rẹ̀ yẹn tán lọ́sẹ̀dé yẹn afẹ́ rí òkè ilé ọ́díò ni ìwọ tọ́ọ̀dẹ̀ ní ọ́díò fi kọ̀ǹtẹ́nà rẹ̀ hàn wá so wájú sọ́ọ̀bù rẹ báyìí mo bá màmá tó ní ṣọ́ọ̀bù yẹn sọ̀rọ̀ léènì màmá yẹn sẹ́ndì ọ̀rọ̀ fún wọn tó pé a jọ sọ̀rọ̀ lórí fóònù mo bá mo ní kẹ́nìyẹn bá wọn sọ̀rọ̀ because ẹnìkan lèmi rán àwọn nọ́mbà mi sọ̀rọ̀ tán bá ń bú màyẹn bá mi pè wọ́n wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ dáadáa torí èmi bísí gan wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ gan lórí fóònù bọ̀ ṣọ́ọ̀bù tá a fi wọ̀n yẹn kọ́ ni ṣọ́ọ̀bù ti bísí ń lò kọ́ lè mọ̀ pé àwọn ti wádìí tọ́kọ̀ ẹ̀ fi balẹ̀ nìyẹn ṣọ́ọ̀bù màmá yẹn ṣọ́ọ̀bù màmá yẹn kọ́ nìyẹn because màmá yẹn rẹ́ẹ̀dì sọ pé òun máa arrest ẹ nítorí òun ní jẹ́ kó ọba jọ ń jẹ́ màmá yẹn ló máa arrest ẹ but màmá yẹn ní pé kò kì í ṣe ṣọ́ọ̀bù lòó ṣọ́ọ̀bù màmá kọ́ nìyẹn ṣọ́ọ̀bù ya yín ká kọ́ nìyẹn bọ̀ ibi tó ń lò yẹn gangan a tún ti bá wọn sọ̀rọ̀ China ló ń lo bẹ̀ yẹn China ló ti ń gbọjà àwọn shinkoni àwọn oníkàṣàǹkárí ẹ̀mọ̀ náà má ti gbédé wọn á ṣe kinní wọn á kó wọn á get out but màá ṣèwádìí ẹ̀ débi tó le dé màá wádìí ẹ̀ débi góńgó màá wádìí ẹ̀ ọkàn ẹ̀ balẹ̀ àbí pé wọ́n lè mú ọ aláwa máa mú ọ sẹ́ẹ̀ èmi máa mú ọ sẹ́ẹ̀ máa mú ẹni mo ti sọ yẹn ìwọ dẹ́kun fi kọ̀ńténà rẹ hàn wá tó bá pẹ́ olórí ọmọ ọkọ ni ẹ lóòótọ́ iwájú ilé tó ń gbé sọ ilé ẹ pé ilé rẹ rèé ọ̀rẹ́ǹtì rẹ o wọ́n fún ẹni sáti ẹ̀ bá wa fi ta rẹ̀ hàn báyìí ká yí ẹ lépo olúkúmuṣu kọ́ ọ wá mú kọ̀ǹténà rẹ tọ́ ọlọ́ra dẹ́kun so kọ̀ǹténà rẹ fún wa á fẹ́ rí bí màmá ṣe máa ń sònù yàrá wọn àti livirúùmù wọn dákun so livirúùmù ẹ so livirúùmù ẹ dákun kí lélẹ̀ ń sọ Stephen Káyọ̀dé maybe we should vote vote your father tí wọn ò fi orí tẹra wọn àbí kí lẹ́ ń kọ̀ ẹ̀ tó bá ti kọ́ sí bá ti kọ́ rẹ́ bá ti kọ̀kọ́ púpọ̀ bẹ́ẹ̀ ẹ̀ sára bẹ́ẹ̀ fi rẹ́ẹ̀dì sí what was your father doing then bóyá kí n sún ẹ́ sálángá mi ò nídìí agúmẹ́ǹtì mi ò nídìí agúrúmẹ́ǹtì àbí agúmẹ́ǹtì kanu méjèèjì ò nídìí agúrúgúrúmẹ́ǹtì tó bá ilé ọdíò ní dákun fi kọ̀ńténà rẹ hàn wá oní kọ̀ńténà rẹ máa ń wá dákun fi hàn wá fẹ́ rí kọ̀ńténà jẹ́ ká rí ṣọ́ọ̀bù kọ̀ńténà rẹ gbàtọ́ ń gbọ́dà dé àtúntì tí ìyá àbàdàn bá ṣàti ẹ lọ rè ra ẹ tó lọ ní olódì nǹkan ọ́díò ìyá àbàdàn ṣáà máa ń fi hàn wá pé kọ̀ńténà mi ló ti ń lóòdù mọ́tò lọ nàìjíríà àtàwọn ẹrù gbogbo wọn náà fi hàn wá bọ́lá gan tó jẹ́ àǹtí mi àǹtí mi gan máa ń fi mọ́tò hàn wá pé ibi tí mo ti ń rà rèé ẹ wo bí àǹtí bí ó tiẹ̀ fi hàn wá dákun fi tiẹ̀ hàn wá ọ̀ọ́fin kankan hàn ọwọ́ wà nínú òkùnkùn ọwọ́ ń ta fàṣínà mọ́lẹ̀ ń ta kò ní dáa fún ẹ kò ní yẹ yàrá ja ẹ òfò ní yàrá ja ẹ yọlá yẹ tètè kú kò ní yẹ òfò lọ́ máa ṣe dànù torí yẹ ẹ ti kú yẹ ẹ kọ́ ló ṣẹ̀mí ọlọ́run dáríjì mi o torí ìyá rẹ kọ́ ló ṣẹ̀mí ìyá rẹ ti kú kò ní dáa fún ìwọ ló kò ní yẹ kò ní yẹ ta ni ọgàn ta ni jọba níwájú ọba pọ́nyányàn ta ní ni nígbàjọ ọ̀pápáyàn ta ní ẹ gan tọ́lẹ́ nìkan ò lè kọ́ kú ẹ tọ́lẹ́ mi ẹnìkan ò jábọ́ sí Tani temi ta ní ẹtẹ́mi ẹnìkan fẹ́ jábọ́ sí ẹ lọ́wọ́ ta ní ọ̀gàn ta ló ń gúnyán fún bísí tó ní tọ́bi gan ọmọ òṣì ọmọ ìyà ẹ fi dọ̀dọ̀ yọ yẹn go àsìkò dọ̀dọ̀ yọ òtítọ́ nọ́mbà one ni mo fún jò ní one péré ni mo fún ọ To máa kọ́mẹ́ǹtì ká màá tó ná ẹ ní ẹgbàá míì gbogbo ntọ́ mu yẹn wọ́n lọ́ọ́ mọ̀ tán ẹ sára fi dọ̀dọ̀ rẹ ẹ ra fi ẹ ra fi ilẹ̀ ntì ẹ ẹ ra fi kọ́lá lẹ̀ ntì ẹ ẹ ra fi ilẹ̀ sọ́wọ́ tiẹ̀ àsìkò tí dọ̀dọ̀ yóò tì tó mo sì ń bá ara jọ ni mo ń bá ara jọ ọlọ́run ṣé ìwọ náà ti yóò fẹ́ kọjá wọn pé àsìkò tèmi mò ń lò yìí tìyálé tìyàwó wọn ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ tìyálé tìyàwó ni tí ìyàwó bá tó ọkọ bá fẹ́ yàwó mi ẹni tó bá wà lójú ọpọ́n òun gangan nìyàwó tuntun nìyàwó ọ̀sìngé mi nìyàwó ọ̀sìngé lọ́wọ́ báyìí tí sẹ́ẹ̀tì ti kọ́ láti ilẹ̀ èé o sẹ́ẹ̀tì ti kọ́ láti ilẹ̀ sẹ́ẹ̀tì ti bí sí ti ilẹ̀ èmi mo wà lójú ọpọ́n lọ́wọ́ ẹ jẹ́ kán perí mi ẹ jẹ́ kán perí mi láìda káyé yìí lè bàjẹ́ o èmi mo wà lójú ọpọ́n ẹ̀yin ti lo sẹ́ẹ̀tì yẹn ẹ ti lò nílòkulò ẹ ti lò wúruwúru mo gbẹ ẹni tó bá plan aburú fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń gbìmọ̀ rẹ̀ mo ti mọ̀ wọ́n sọ fún mi lọ́wọ́lọ́wọ́ ni o wọ́n sọ fún mi lọ́wọ́lọ́wọ́ ni o ẹ̀ ń plan aburú lọ́wọ́ àbí mi ti fẹ́ mọ ibi tí plan yẹn ti ń bọ̀ wá yálà láàrin ọ̀rẹ́ ni yálà láàrin àwọn tí mò ń bá sọ̀rọ̀ ni yálà láàrin àwọn alábàágbé ni yálà láàrin ìlú tàbí láti ibikíbi tó bá ti wá tẹ́ ẹ bá plan aburú fún mi ẹ máa forí yín gbé tọmọtọmọ èmi sì ni wọ́n sọ fún mi pé èmi mo wá padà di winner yín so má plan ìran yín kẹ́ má wulẹ̀ dára yín láàmú torí máa win yín máa win yín o gbogbo plan yín plan plana planes ẹ̀mú kan ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta plan plana planes ẹ̀mú yìí tó bá kọ̀rẹ́ẹ̀tì gbogbo pílánù yín tẹ̀ ń pílánù fún mi ẹ forí yín gbé lórúkọ Jésù ilé ọ́díò ni bàtà ọ́díò ni aṣọ ọ́díò ni dẹ́kun fi kan hàn wá ìwọ tó yẹ pé bẹ́ńdáǹsì lẹ́ẹ̀tì lọ́nà wọn ń kaṣọ fún ẹni àwọn nǹkan àlòkù ló ń lò ẹ lè mú mi lóhùn. ẹ lè mú mi lóhùn máa gbẹ́sẹ̀ lé fún yín nísìn máa dálẹ̀ máa gbẹ́sẹ̀ lé fún yín ká yí ọ́. ẹ fẹ́ mú ta ni lóhùn bóyá kẹ́ ẹ pẹ̀jẹ̀ tí bá ń gbẹ́sẹ̀ lé bí tẹ́ bá jókòó sí kẹ́ ẹ dìde ńbẹ̀ kẹ́ ẹ mẹ̀lẹ́ ńbẹ̀. kí ló dé gan-an ìwọ tó wá sínú inbox mi mo mọ̀ pọ̀ wá dẹ mí wò ni o ó ní kí n sọ fún màmá kí màmá má dá àbíkẹ́ lò mọ́ ìpè kí màmá má fún àbíkẹ́ kí màmá má bu àbíkẹ́ mọ́ òní dáa fún yàrá yẹ jẹ́ kí n rìsífù ẹ̀ ṣé yàrá yẹ ló fẹ́ rìsífù ẹ̀ ni. màmá ẹ̀kọ́ ló máa rìsífù ẹ̀ jẹ́ kí n rìsífù ẹ̀ kò sí nǹkan tó pọ̀ ẹ̀ pẹ̀lú ni mo máa gbà èmi ni mo máa gbà ẹbú ẹ̀ kí ló kàn yín bẹ́ẹ̀ báyìí alára alára òró wọn ẹ jẹ́ kí n kò kàn yín alára alára òró mọ́ ẹ ló kó èso kí ló ẹ pẹ̀lú èmi ò dẹ̀ fi àwọn ìyá olórí burúkú ṣèdí àwọn àgbàlagbà tán nílà káyọ̀ tán tó èmi sọ́nà ni mo fi ṣèdí àwọn màmá àgbàlagbà tán máa ń tọ́ mi sọ́nà tó pé wọ́n máa sọ fún mi pé báyìí ni kò ṣe rìn o wà kí ẹ fún o sọ́ra àwọn àgbàlagbà yìí àwọn àgbà gidi náà ń tọ́ èmi sọ́nà mi ò fà wọn yóò fò ṣèdí tí wọ́n ní kí lọ́ọ́ máa bú àwọn tó jù mí lọ àwọn ìyá tèmi ni wọn fún ọ ní máa bú àwọn tó dàgbà jù mí lọ tó mi ò lè ṣiṣẹ́ tó rọ́ọ̀mọ àgbà gangan lèmi fúnra mi ọmọ àgbà ni mí torí pé mo ti fi àwọn àgbàlagbà ṣe di àwọn àgbàlagbà tán máa ń tọ́ ọmọ sọ́nà tí wọn kì í jẹ́ kọ́ ọmọ ṣìṣe àwọn lèmi bá rìn mi ìbá ọmọdé rìn o lè rí mi pẹ̀lú ẹgbẹ́ mi kémi àtẹgbẹ́ mi jọ máa sọ̀rọ̀ àwọn tó jù mí lọ tó tẹ́gbẹ́ ìyá mi lèmi pẹ̀lú wọn máa jọ ń sọ̀rọ̀ sódà àti àwọn àgbà gidi wọn máa ń tọ́ èmi sọ́nà ni bí sí òfò àgbàlagbà rẹ ṣé ẹni ìlàgbàlagbà ni ẹni ò kì í ṣe àgbàlagbà tó lè fi ṣèdí àgbàlagbà tó ẹni fi ṣèdí sẹ́ni tó yẹ pé òun gangan ni tọ́ sọ́nà ni ó wà tẹ́nìkan sọ́nà tí ò ní ẹ̀kọ́ ni ó wà tọ́yàn lẹ́kọ̀ọ́ kò ṣeé ṣe ẹ́ ẹ ẹ dẹ́kun tírẹ́fù ìyá rẹ tún ti lọ báyìí o ẹ̀yin ọmọ àgbà kò ìyá yín tún ti lọ lùdé o ìyá yín tún ti lè tọ́kì báyìí ìyá yín ó tún mọ jayé ẹ tún rí ìyá yín tún ti jayé ló tún ti lògo yín lọ tọ́kì à ó fi ògo yín rìn lọ tọ́kì olúwa ìyá yín gun ògo yín lọ ìyá yín ceo ní ceo ceo ceo tó bá jẹ́ pé ìwọ tó ẹ pọ̀ gbaṣẹ́ nìsí wọn bí ọ dáa kọ́ ọ tó gbọ́ludé ọkọ lẹ́tà pé dákun àsìkò báyìí ni mo fẹ́ lọ lé ọludé ọkọ lẹ́tà ni ta ni ó fún yà mí lẹ́tà pé mọ̀rẹ́ lé ọludé kò sí torí CEO ni olóni iléeṣẹ́ rẹ̀ ẹ á tún fọ àwọn ọmọ síbẹ̀ pé ìwọ máa ṣiṣẹ́ lọ ń bẹ̀ ń apàṣẹ ni ọba ń gbọ́ apàṣẹ wá mọ́ yín tún ti tíráfù o ìyá yín tún ti relé ọludé wọ́n tún mọ̀ fi hàn yín báyìí ẹkún yín wá dé wọ́n ti lògo yín wọ́n ní bú mi kí n lògo rẹ ọlọ́run jẹ́jẹ́ mi bú wọn mọ̀ pé ògo tèmi tàn dáadáa ògo mi ta lẹ́nu mi ò ní fẹ́ kán lògo tèmi ìní jẹ́ kí mọ́ mi lò dára èmi ní ìlò wọ́n kàn bẹ́ẹ̀ mi búùsì ẹ̀ sókè kankan mọ́ bẹ́ẹ̀ mi búùsì ẹ̀ ẹ̀ kàn mọ́ bá mi búùsì ẹ̀ ń tẹ̀mí fẹ́ nu ìfẹ́ gógó tèmi ó wọ mi torí tẹ́ni bá ti bú àgbàlagbà bẹ́ẹ̀ ògo rẹ̀ ó wọ mi àwọn àgbàlagbà bíi ti ẹni àti stop sọ bẹ́ẹ̀ kọ́ o àwọn àgbàlagbà báyìí àwọn tó bá ti ń sòótọ́ àwọn tó dúró lórí òótọ́ àwọn ọkùnrin tó bá ń sòótọ́ àwọn obìnrin tó bá ń sòótọ́ irú àwọn tẹ̀mí máa ń wínú ẹ sọ irú àwọn àgbà tí ń máa bá bú wọn èmi góòtún lóògo wọn ni sọrí pé mò ń lògo wọn lọ́wọ́ báyìí <laughs> ọrí pé mò ń bú wọn bí ìṣe ń bú wọn lògo wọn tó ń dá sí ní ń bí n bá ti bú wọn bẹ́ẹ̀ ògo mi ń bú sí ni tó bá jẹ́ pé wọ́n fẹ́ lo ògo mi bí mo ṣe bú wọn yẹn ògo mi ò ní lè búùsì ọ̀rẹ́ pé mo bú ọbẹ̀ ògo mi torí pé mi wà lẹ́yìn èèyàn tó sọ̀rọ̀ dáadáa ògo tèmi ń búùsì so that mi ò gbúdọ̀ jẹ́ kí màá mi lógo mi kò jọ màá mi ní ọba bú mi lò ẹ̀yìn lé díẹ̀ lógo mi mọ́ mi torí mo mọ̀ pé ọba tó ń búùsì ògo lèmi ẹ̀mọ̀ pàfẹ́fẹ́ lèmi iná dẹ̀ lẹ́yìn afẹ́fẹ́ tèmi ò mọ̀ gbá ti yín nídìí ni bó ṣe jẹ́ nìyẹn àjọ wúlò ni fúnra wa ṣùgbọ́n iná tiwọn kò da iná ẹ̀mí òkùnkùn ti bí sí ó máa ń paná ni afẹ́fẹ́ tèmi ò tiẹ̀ lé bá Bísí rìn rárá torí yóò pa iná rẹ ni ọ̀sìmọ̀pá afẹ́fẹ́ rè ó máa ń fẹ́ iná ni afẹ́fẹ́ gangan ni iná nídìí tó bá ti ń fẹ́ ná ìfẹ́ inú ni mo ní sí ìyá lọ́ọ̀rẹ́ ka Libra Libra ò kì í nífẹ̀ẹ́ kò í dalẹ̀ yàn tó bá mọ horoscope mi àwo ò kì í dalẹ̀ lọ́ọ̀ka tó bá máa ń kà dáadáa Libra ò kì í dalẹ̀ Libra máa ń rí dojúkọ dẹ̀ máa ń rí nǹkan gan tẹ̀bí pé wọn kì í finú méjì báyàn lò lóòótọ́ kálukú ló níwà tiẹ̀ lọ́wọ́ o but fún horoscope wa ìràwọ̀ tó ní kálukú gbélé ayé àwọn òkì dalẹ̀ àìdalẹ̀ so so mọ́ mi bá mi gbé tèmi sókè ni ẹ bó ṣe jẹ́nu ẹ jẹ́ kó mọ́ mọ́ mi bá mi gbé sókè mọ́ jẹ́ kí mọ́ mi lù olórí ibú ẹ̀yin tí tẹ́ wá tẹ́ fi jẹ́ kógo mi ó wálẹ̀ ọlọ́run ò ní fún yín ṣe àwọn bíi Buhari mọ̀mọ́ stop sọ bẹ́ẹ̀ èmi ò lo ògo Tinubu ni èyí tó ti lò sẹ́yìn yẹn ti tó alẹ́ àwọn fẹ́ lò báyìí a fẹ́ lo ògo wọn ah, mọ́ mi ẹ káàbọ̀ ẹ bá ń sọ lọ fún mọ́ mi mọ́ mi ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ́ ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ́ a ti ń retí rẹ o káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ́ a ti ń retí yín o káàbọ̀ ṣe dáadáa ẹsọ lọ́ọ̀fù fún ya yín kí ló dé tẹ̀yìn ọmọ yìí burú báyìí ná ẹtọ lọ́ọ̀fù fún ya yín tẹ bá ti rí i pé mo bá ti bá ti lọ fún pé ìyá yín ti dé o ẹyẹ ẹ máa tẹ lọ́ọ̀fù fún ya yín àwọn àgbáre nu wọn ń ṣe bí àwọn mọ̀mọ́ tó sọ bẹ́ẹ̀ wọn ń ṣe bí ẹlí àwọn ìyá gidi àwọn ìyá tó fẹ́ gbẹ̀yìn kúrò nínú òsì ṣé ìyá yín nìkan lé tó ra ń lé síbẹ̀ ni ṣùgbọ́n bá yín gbà ó ń fi ẹ̀mí rẹ̀ gbà ẹ bọ́n ṣe é ná kiri wọ́n re kóòtù nítorí tí náà ni kí ló jẹ́ ẹja abáramóore ju ọmọ báyìí ná abáramóore jẹ́ ní o ó yẹ ẹsẹ́ olóòfù fún ya yín ẹsẹ́ olóòfù fún ya yín ẹsẹ́ olóòfù fún ya yín ẹsẹ́ olóòfù fún ya yín náà ẹ̀ẹ́dẹ̀ ẹsẹ́ olóòfù fún ya yín. ẹ̀ẹ́ ẹ̀ káàbọ̀ o dáadáa lẹ́dẹ́ àti ìrètí yín o káàbọ̀ mọ́mí ẹ káàbọ̀ o ṣàlàáfíà lẹ wà ń bẹ̀ ń mo rí i pé ẹ ti ròyán ẹ ti jẹyán tẹ bá ti jẹyán tẹ ra mú mi ẹ ra sá ẹ ra swim bí ń tẹ́ nínú odò nínú swimming pool ẹ mọ̀ pé bí sí òrí swimming pool rí kò lè wẹ̀ mbẹ́ tó bá wọn ti ẹ̀ gbúdọ̀ bí bí sí dá yóò wọnú swimming pool bó ni yóò ti wọ ẹ mọ̀ pé kò lè bọ́ra lẹ̀ ni dákọ̀ àti ẹ̀fẹ́ kó o lọ sí sámà dákun lọ sétí omi èyí tọ́rẹ̀ rẹ dọ́kà sì ṣe ń jó ní tó lọ sí sámà tó rárá wọ swimming suit àbí kílẹ̀ tí ìpínlẹ̀ èbó sọ̀rọ̀ pé njọ́nà ó lọ ó sọ gbogbo ara rẹ̀ báyìí ari tó ra dúró sórí àga tó ra dé fìlà dákun bí sí afẹ́ rí wọ́n náà dákun rẹ̀ wọ lọ́rẹ̀ wọ swimming suit rẹ̀ lọ́rẹ̀ wọ káàrí kọ́ wọ kónkóló báyìí dákun rọra wọ̀ kọ́ wá jókòó sórí àga ká lè mọ̀ pọ́ retí omi ọ tíráfù lọ dákun tíráfù tiẹ̀ kò gbúdọ̀ jẹ́nu ilé tíráfù tí ìyá rẹ̀ yìí mọ́mì mi tó lọ ní ìsìn mọ́ọ̀mí ó lọ mọ́ọ̀mí ó sùímù mọ́ọ̀mí ó lọ púùlù bó bí ìtì bá sì dé mọ́ọ̀mí dákun wọ́n náà dákun ṣe rú ẹ̀ ká tiẹ̀ bẹ́ẹ̀ rágo ara rẹ̀ wọ́n bí ọ̀dà ìwọ ó lọ púùlù bí sí òòrè púùlù nígbà tí ṣe pẹ́ ẹ fẹ́ kí ẹ fẹ́ kí gbogbo púùlù pariwo nù gbọ́ bá lè tó bá gbé káńsà wọnú omi gberu gbẹrú eyun wo wọnú omi se lára rẹ ó mọ rin sinkin omi ara rẹ ò gbúdọ̀ rin tọrọ de pampers wọnú omi gbogbo abẹ́ rẹ rin ìdí rẹ rin abíyá rẹ rin ọ̀ wọnú omi ti ń ṣerú rẹ ọ̀ lè wọnú omi o le ri nu omi wo ko sí ní tó jọ ọ̀ wọnú omi ń bo ọ̀ omi ńgbà tí lọ lé ra lọ àwọn alẹ́ nìkan ẹnìkan ṣe four one nine ó ń gba kinní kan four one nine ni ìwọ náà ṣe four one ten ó ṣe four one nine tó fi ra lé kírètì wọn náà lè ṣe four one nine kó fi ra lé scammer léwèrè wọn náà ṣe scammer kó ra lé kó ra mọ́tò ká tiẹ̀ rí nǹkan kan kò sí scammer tiẹ̀ tó fẹ́ ṣe àwọn ìyá yìí bí adé buhari wá ń sòsì fún wa ń bì báyìí màmá màmá ẹ má tẹ́ o àfẹ́ buhari mọ́ o bí tinubu sì ní àfẹ́ tinubu kò lè wọlé tó bá pẹ́yìn lẹ́ ń fún orí mọ̀ pẹ́yìn lẹ́ ń fún Bísí lọ́wọ́ láti máa lè divert àwọn èèyàn Bísí ó dẹgba wà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin ìmú Buhari ìmú yín wà lẹ́yìn mẹ́jọ ẹ̀ tó mi gbé sáyé láàrin ìṣẹ́jú kan máa fún gbogbo yín yẹn lọ́wọ́ kan náà ni ìyá mi mo fi jọ máa mi aláṣọ àbí ọbímọ ẹ̀kan yẹn Mo, mi mo fi gbogbo ẹjọ́ wọn pé mọ́ mi náà tí ó bá fún gbogbo yín jẹ lẹ́ẹ̀kan ló lè fẹ́ yín mẹ́wàá pọ̀ lẹ́ẹ̀kan náà máa mi mo fi jọ wọn bí wọ́dọ̀ èèyàn kan báyìí lọ ọ́fíìsì èèyàn mẹ́ta ẹ̀mí ẹ̀fẹ́ bọ́ ni èèyàn kan lọ́ọ́ dojúkọ èèyàn kan péré báyìí ni ṣùgbọ́n mi mo lè dojúkọ èèyàn mẹ́fà tí sì nà yín pẹ́pẹ́pẹ́ ìtì nífì kan kan n tá a kọ́ ni n tá a mọ̀ ni abínibí ni ó yàtọ̀ sí ability àtúnwáwá wò kọ́sẹ̀ èèyàn máa ń wá òkọ́sẹ̀ èèyàn gidi ni kì í sí àwọn pàrùpàrù àwọn ìyá lójú dúdú bíi gúgúrú di èsù àwọn ìyá tán ti bóra tẹ̀bí ẹ wojú ìyá yẹn náà bó ṣe rí nà àwọn náà ti bóra tán wọn náà mi ò rẹ kírímù mọ́ o wọ́n ti ní gbé kírímù lẹ̀ ilé pé gbàgbà bá tún lo kírímù ní ìgbésí ayé yín bẹ́ẹ̀ ṣe wáyé ìgbà tẹ́ ẹ̀ mọ́ tẹ́ fi ṣe tẹ́ ẹ ẹ lọ rírà mọ́t mínírààsì ìmú mọ́ díẹ̀ ní ìmú ìwọ mọ̀mọ́ Buhari ní ìbáwí ìyá sọ́sọ́ díẹ̀ ní ìmú díẹ̀ ni mo fẹ́ mu bẹ́ẹ̀ ẹ̀yin gbúdọ̀ mu jù bẹ́ẹ̀ lọ ẹ̀ bá mu jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tẹ́ ti dàgbà tẹ́ ti dàgbà tó yẹ kẹ́ ẹ lọ sùn sí ọkọ yín kẹ́ mọ̀ fokórora yín dì í ẹ wá ń dórí Facebook ẹ wá ń sojú sí sí tẹ́lẹ̀ ń díjú sí tẹ́lẹ̀ ń èmi mo lẹ́tọ̀ọ́ ti máa díjú lórí Facebook lé tẹ́ ń díjú tẹ́ ti darúgbó náà ẹ̀yin arúgbó láìsọ ọmọdé kí ló ń ṣe yín arúgbó ní ìnà àwọn ẹsẹ̀ ń bẹ̀ náà sọ̀rọ̀ gidi ẹ jẹ́ ká pariwo kí nàìjíríà lè tòrò ẹ jẹ́ kí nàìjíríà dà náà ṣé bí nàìjíríà ṣe rí yẹn ló dáa at least nínú olùdé nàìjíríà ló yẹ kí màmá lọ tó bá pa ní freedom of movement tó bá pa ní freedom of speech tá a bá ní freedom of speech ní nàìjíríà tá a lè sọ̀rọ̀ bó ṣe wù wá tá a ní freedom of movement nàìjíríà ló yẹ kí ìyá mi lọ kó gbatẹ́gùn lọ sílé pé mò ń lọ sílé olùdé taná bí dáa tí ó gbẹ̀rú lọ sí ìlú yín pé òun ló fẹ́ lọ sọlúdé taná bí ire yóò lọ ìlú yín lọ sọlúdé wọn ò bíyàn rẹ àwọn tó lọ̀lú gan wo ìmí ò kí lòjòsù kan lọ́sù kángan owó tí ó nà ní àkó wọn gbogbo nǹkan yín owó ìní iná gan bẹ́ẹ̀ rẹ̀ gbogbo epo jẹnẹrétọ̀ gan wàhálà ni ẹ gbé aná bí dáa tí ó gbé jẹnẹrétọ̀ síta wọ́n wọ̀ lọ nẹ sẹ́ẹ̀lú nù ẹ gbé jẹnẹrétọ̀ síta ẹ tó wọ jẹnẹrétọ̀ lọ nílùú nù ẹ lè sí wíńdò lẹ́ẹ̀ lábáyà yìí ẹ wá ní ká má pariwo ká má kígbe ká má já àṣẹ níjà ẹ wá ní Tinubu kan nìkan dìbò fún Tinubu kọ tìgbẹ́ bí ni ẹ lè wọlé o ẹ bá wọlé àwọn olè yín kódà kẹ ẹ wọlé ojoojúmọ́ ni mo fi bu yín lórí ètò yìí èmi bó sọ bẹ́ẹ̀ fún kẹ ẹ tún wọlé gan tó mọ bí nítorí mo mọ̀ pé kò sí ní tẹ̀lé ṣe olè níyín ẹ mọ jíbò gbé ni bíi kẹ ẹ káwọn tọ́gì ní àwọn kò sẹ́ni tí ilé pòlítíkù tọ́gì láyé ẹ̀ràn kìíní kan wọ́n lè pòlítíkù tọ́gì ṣe láyé ìgbà tí wọ́n láyé ìsìn ni alẹ́ ti ba ayé jẹ́ ẹ ti sọ lé ayé di nǹkan míì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tẹ́ bá ti ń lọ ẹ dẹ́kun ẹ mú bísí dání o tí ó bísí ó mọ̀ bá yín kó àwọn ẹrù yín ó mọ oúnjẹ wá so tẹ́ bá ti ń lọ sínú igbó dàwúrà yín Tinubu bàbá bàbá Tinubu tẹ́ bá ti ń lọ sínú dàwúrà nínú Sambisa ẹ mú bísí ọmọ Wellington dání yóò mọ bá yín dáná yóò sì mọ bá yín ṣalábàárù omi ó mọ bá yín pọnmi ládùúgbò síbẹ̀ tẹ bá dẹ̀ ti ń lọ ẹ mú ẹlín dání nǹkan àlejò yín nù torí ó dijọ́ tí bísí bá tó stop kí n tó fi ẹlín lọ́rùn sílẹ̀ torí àgbàlagbà tó fi ṣèdí ni ṣé wàá ráwọn ìyá bíi ọba ńlá hun àwọn yẹn náà dáa alábàárù náà ó dáa àwọn yẹn wọ́n tẹ̀lé mọ́ báyìí kíbò sí kiri ẹ kó wọn lọ sínú gbòdàwùrà wọ́n ní àwọn ò fẹ́ nàìjíríà mọ́ wọ́n ní ìgbésí ayé báwọn ṣe ń gbé wọn ló tẹ́ àwọn lọ́rùn táwọn kò dẹ̀ tẹ́ àwa lọ́rùn ẹ kóra yín lọ bẹ̀ kí ló dé afẹ́rí afẹ́rí stamp o bísí ọlọ́fẹ́ tíráfù afẹ́rí stamp tíráfù rẹ ibi tó fẹ́ lọ yẹn afẹ́rí dákun torí ọlọ́run afẹ́rí aláàfẹ́ mọbi tó tíráfù lọ ok mo fẹ́ play kìnnì kan jẹ́ kankan wò bóyá ó ti lọ ẹni tí mo ní pé kó pe ìyá tí ó ní ṣọ́ọ̀bù tí nọ́mbà tá a fi síta yẹn. mo ń bọ̀ woman yẹn lélẹ́yìí o máa bá yẹn sọ̀rọ̀. and she will say uh, that uh, your store is uh, she's the owner of your store and and she was she was useless in your store on Facebook that people uh, people afraid to come to you and buy something there. It's one yellow woman like this. Mama Mayowa. Eh, Mama Mayowa. Mama Mayowa. Anna Mayowa. Anna Mayowa. Yeah. I'm not, I'm not very good at, them because I've been hearing them. She used to come to your store the store on Facebook that people uh, people are afraid to come to you and buy something there. It's one yellow woman like this, Mama Mayowa, uh, Mama Mayowa. Mama Mayowa. Anna Mayowa. Anna Mayowa. Yeah. Ah. I'm not, I'm not very good of them. because I've been hearing them. <coughs> Excuse me, I've been hearing them, but I was not uh, seen, seen their, their picture before. I don't know how to identify them. Okay, I can send you a picture because uh, all of us we are afraid to, to patronize you to order something from you because she was using your store as her own store and she says she is the owner of your store. She will go inside your the name of the woman? What's the name he gave you? Yeah, the name of my star Uh, Z, I will send it to you uh, WhatsApp. ZB or that Z something. I don't, I will send it to you. Something like ZB or what? what? I will send it to you on your WhatsApp, and I will send the woman picture to you on WhatsApp as well. Okay. Because. Um... so wúmà yẹn wọ́n bá wúmà yẹn sọ̀rọ̀ nǹkan tí wúmà yẹn dẹ̀ sọ fún wa nìyẹn pé because tí òun bá fi lè survive tó bá tó máa ti send picture ọdún wọn ti send ẹ̀ wúmà yẹn dẹ̀ dáhùn wípé òun máa arrest ẹ̀ ni but later wúmà yẹn ní pé ibi tí ìgbà tán sọ ibẹ̀ yẹn fún ó ní kì í ṣe ṣọ́ọ̀pù òun níbẹ̀ yẹn wípé kò kì ṣe product òun nìyẹn wípé ìkan tó bá yẹ pé òun tọ̀dọ̀ tó ní ó lóun máa arrest ẹ̀ ó lóun máa arrest ẹ̀ kó o lè múra sílẹ̀ gidi gan ni àwọn tó ń bá tí Bísí ń ṣe bàràǹdà lọ́dọ̀ wọn kò kí ṣèyàn kan ṣoṣo ó lè máa ṣe bàràǹdà káàkiri kò ṣèdè yẹn kan ṣoṣo ló ti ń gba bàràǹdà tó ń gbà kiri múra sílẹ̀ màmá yẹn ló máa arrest ẹ̀ ó sáré ní pé kì í ṣe voice wa because àgbàlagbà ni ìyá yẹn mo múra so picture ìyá yẹn lánàá because ò lè máa bà yí àwọn èèyàn jẹ́ o lè máa da ayé àwọn èèyàn rú kó wá ní ká máa wòran o lè máa ba ọjà ọlájà jẹ́ ẹni tó ń ta ọjà tiẹ̀ tí wọ́n gangan dẹ̀ ti polówó rí tí wọ́n gangan fẹnu sí pé ọjà yìí dáa o wá lè máa bọ ọjà ya oníyà jẹ́ kó o ló torí pé o ba ayé èèyàn kan jẹ́ lórí Facebook o lè máa bọ ọjà ọlọ́jà jẹ́ gbogbo ẹni tó bá ń ta ọjà wàá gbé wàá ba tiẹ̀ jẹ́ ni kí ló tó wáyé kó o máa ba ayé náà kí ló tó wáyé kó o máa ba ayé èèyàn jẹ́ wọn ò ṣe rere nídìílé yín ni wọn ń ṣe tó dáa nínú ẹbí ẹ nínú ẹbí títí ẹ wọn ń ṣe nǹkan tó dáa. wọn ì jẹ nǹkan rere nínú ìdílé yín nínú ẹbí ẹ̀wọ̀n ẹ̀ ń ṣe rere rí kò sẹ́ni tó ṣe tó dáa kò sẹ́ni tó ṣòwò tó rí àlùyọrí díẹ̀ nínú ìdílé ẹ̀ talẹ́ni tó ṣe oríire rí talẹ́ni tó ṣe òwò tó wá fi òwò yẹn ṣe tó dáa nígbèsí ayé ẹ̀ ẹ̀yin máa ń dúró kẹ́ ẹ ba ayé èèyàn jẹ́ ni ẹ̀yin máa ń dúró kẹ́ ẹ da ayé èèyàn rú ni ẹ̀yin máa ń dúró kẹ́ ẹ fi kẹ́ ẹ fi ògùn èèyàn ráre gbogbo ẹni tó bá ń jìyà kẹ́ ẹ ba ògo wọn jẹ́ ẹni tó bá ń ṣòwò kẹ́ ẹ bà ògo wọn jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí la gbé kí la jù talẹ́ni tó kó bá ọ talẹ́ni tó fi ọ́ ráre gan talẹ́ni tó ní kó má lálùyọ láyè ó dẹ̀ lọ bẹ̀rí ẹ̀ síbi kò kó lọ bẹ̀rí ẹ̀ kó máa gbàdúrà ìwọ ò lálùyọ ẹni tó tún ta tiẹ̀ ò fẹ́ kó ba tiẹ̀ jẹ́ ò dẹ̀ ń ta tiẹ̀ ò ń tajà tiẹ̀ ò dẹ̀ fẹ́ bọ ọjọ́ lọ́jà jẹ́ Bísí tó o bá stop láti máa bọ ọjà yẹn oníyàá jẹ́ ọ̀run ó ba tiẹ̀ jẹ́ ni torí nǹkan tí mo èsì jù láyé ni kéèyàn máa ba oúnjẹ jẹ́ ibi téèyàn bá ti ń rí owó mú lọ sẹ́nu so wọ́n lẹ́nu tó bá gbàjẹ́ lẹ́nu èèyàn wọ́n ló pa ènìyàn sáyé ni ó mọ̀ pọ̀ ń pààyàn sáyé ni bó ṣe wà ẹ́ gbogbo ìwọ tó ń wọ́n ń pa àwọn èèyàn lápasáyé ni gbogbo àwọn tẹ́ ẹ ti bọ́ ọjà wọn jẹ́ ẹ̀ ń pa wọ́n lápasáyé ni ṣé ilé ayé ti ní pé kẹ́ máa pààyàn lápasáyé bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn àgbà òfò àwọn àgbà ìyà kan wà ń bẹ̀ tínú wọn ń dùn tán láìkè tán kọ́mẹ́ǹtì ń bẹ̀ torí pé òun bọ ọjọ́ lọ́jà jẹ́ torí pé òun bọ ọjọ́ lọ́jà jẹ́ kí ló ṣe gangan kí ló dé kí ló ogun tó ọmú wálé ayé kí la mú wáyé kí la fẹ́ mú lọ kí ló ṣẹlẹ̀ gangan kí ni tó ṣe é gangan tẹ́tí ò sẹ́nìkan rí talẹ́ni tó kó bá ọ ẹyin ó ti sí ọba ó gbowó kò fún mi lówó ó ti sí àwàzù ó gbowó ṣé wọ́n ló fi ṣé wọ́n ló fi ìwọ ló kówó kalẹ̀ ni ó ti sí ọba kò fún ẹ lówó èmi ò gbọ́rú ẹ̀rí èmi ò rí kọ́ ọmọ gọ̀ọ̀rí ọmọ tó yí ògbọ́n ni ọ̀nà tí kì í bá ṣe pé ọgọ́ ọ̀gbọ́n èèyàn kan ti sí ó gbowó ìwò òrówó gbà tí ẹ bàjẹ́ nù tí ẹ bọ̀ nù ọ̀ ń sisi òrówó gbà ìwọ ń sisi ọ̀fẹ́ isi ọ̀fẹ́ ẹ̀sìn wa kó bọ́ pé kọ́ sí ni bí wọ́n ló mọ̀ sí bí wọ́n ló ń gbáwájú orúkọ ló ló fẹ́ ní òfẹ́ lówó ni oníwọ̀ nídìí orúkọ nǹkan méjì lọ bá lọ sọ́dọ̀ ìyá dákun mọ́ mi alásàbí orúkọ ni mo fẹ́ ní mi ò nídìí owó wọ́n dẹ̀ fún ẹ lórúkọ ọ nídìí owó náà orúkọ lọ́lọ́fẹ́ náà ti fún ẹ lórúkọ ṣùgbọ́n owó yẹn ò lè rí èyí ń jẹ méjì pọ̀ làbálàdé tó bá yẹ pé méjèèjì lọ fẹ́ èmi ní ìsìn mo bá méjèèjì lọ ń lówó ń sì lórúkọ ń sì níyì gbogbo ẹ̀ lèmi kó lọ́ ń tèmi ṣùgbọ́n èèyàn kan nìwọ bá lọ ní eré bú ló sá lọ ní tiẹ̀ pé owó ni orúkọ ló fẹ́ ní ọ nídìí gbogbo nǹkan tó kù mọ́ ohun tó sì fún ọ ti tó torí ọ̀ tí ìdúró dásìkò tó yẹ kó ọ gbowó ọ fẹ́ máa jẹjọ nílé lọ ọ fẹ́ máa jẹjọ nílé lọ ọ̀kánjú àníọ́ ọ̀kánjú ọmọ ní oníjẹkújẹ ni ọ ọ nítẹ́lọ́rùn gbogbo nǹkan ti fún ọ kò tẹ́ ọ lọ́rùn gba ọmọ dúdú nǹkan táwọn èèyàn ti fún ẹ ni àwọn èèyàn fún ẹ lówó náà wọ́n ń sọ̀pọ̀tì ẹ̀ wọ́n ń fún ẹ láwọn nǹkan tó pọ̀ ṣùgbọ́n onítẹ̀lọ́rùn gbogbo ẹgbẹ̀gbẹ̀ náà padà fi ń sìrègùn lẹ́sìn ni ọ̀n fi sọ̀rọ̀ sí wọn pé kí ni wọ́n fún ọ kí ni tán ṣe fún ọ kí ni tán fún ẹ tẹ́nìkan ò fún yàn rí ìgbọ́rú ẹ̀rí láyé mi kí ni tán fún ẹ tẹ́nìkan ò fún yàn rí ṣé wọ nìkan ni níbi tó ní ìgbéragadé tó ọjọ́ rẹ̀ lójúdé tó ò ní tẹ́ lọ́rùn dé kí ló ṣẹlẹ̀ gangan. mo fẹ́ bẹ́ẹ̀ play voice tó kù tí òun àti ìyá yẹn jọ sọ ni o kọ́ lè mọ̀ pé agbèdì awádìí ẹ̀ gidi gan ni awádìí ẹ̀ gan awádìí ẹ̀ gan sáwa máa sùn ní àgbúdọ̀ sùn àìsùn àmọ́ awádìí èèyàn gan a máa ń wádìí èèyàn gan àwa máa ń wádìí gan o ta lẹni náà gan. mi ò rí mẹ́sẹ̀gì yín o. mi rí mẹ́sẹ̀gì yín o. mo má bínú sọ́rí ẹ má bínú ọwọ́ mi ló tẹ̀. your store and she will be recording your store and she will say uh, that uh, your store is uh, she's the owner of your store and and she was she was useless your store on Facebook that people uh, people are afraid to come to you and buy something there. It's one yellow woman like this, Mama Mayowa, Mama Mayowa. Anamayowa. Anamayowa. Anamayowa. Yeah. I'm not, I'm not very good of, of them because I've been hearing them. Excuse me, I've been hearing them, but I haven't uh, seen, seen their, their picture before. I don't know how to identify them. Okay. to patronize you to order something from you because she was using your store as her own store and she said she is the owner of your store She will go inside your name. The name of the woman? What's the name he gave you? Yeah, the name of my star. Uh, yeah, Z. I will send it to you. Uh, what's up? ZB or that Z something. I don't. I will send it to you. Something like ZB or what? What? I will send it to you on your WhatsApp, and I will send the woman picture to you on WhatsApp as well. Okay. Because um, yeah, because uh, we are meant to order something from you here, and most of my friends that was here, they was afraid that who is the owner of this shop? Is it you or the woman? Because we can't pay for you or pay for her and uh, our items. So you have to do something. That, yeah, you have to do something about that woman because the way she will, will come to your store and be and be recording it that this is this is her store, this is her own store. She's the one that had, she's the one that have all these pallets, the indomie, everything inside your store. She will stand inside it and um, and say she's the owner of it, and we don't know how to order something from you. Hmm. Because she says it's you, Honor. We don't know who is the Honor. Hmm. Well, if you, I, I would really appreciate if you can send me the picture of the person. Yeah. And some he said, because that, the name you are telling me now is not really my business name. So that's why I'm so surprised. But if I saw her, yeah, yeah, if I saw the picture and the shop, uh, our items. Uh, eh, yeah. And you have to take it from there. Uh-huh. So maybe to report her to government or whatever, or get her arrest. Okay. Then I will take it from there. Uh-huh. But I really, uh, you said her name is Bisi. Olabisi, Olabisi Wellington, but they call her Anamayowa on Facebook. I will send you a blog. I will send you a blog number. I mean blog uh, name on Facebook. I will send it to you on WhatsApp. Then you have to do something about it because we don't know what to do. We don't know where who to order from. Okay, my dear, if you can send her and especially where is standing and patronizing my business and her picture is there. I, I will really appreciate together. Then I'll take it from there. Then I'll call your number back. Uh <laughs> good will just I will do that. I will try and do that so that you can know what to do because I'm. Yeah. Ó dàbí pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí woman yẹn sọ because eh, ẹni tí ó pè wọ́n ẹni yẹn ṣe mistake kò mọ orúkọ ṣọ́ọ̀pù yẹn dáadáa because bẹ́ẹ̀ mi ṣe fi nọ́mbà yẹn síta lánàá lẹ́ni yẹn fi pè wọ́n until tí mo tó send information from bọ̀tá dẹ̀ ti send gbogbo ẹ̀ sí woman yẹn so woman yẹn dẹ̀ máa get back tiwa ṣe get me woman yẹn máa get back tiwa ẹgbẹ́ tó ní pé tó ó ní tóun bá ti lè rí pé òní òun máa gba ọjà lọ́wọ́ òun dẹ̀ máa rẹ̀sẹ̀ because òun lè máa fi ọjọ́ lọ́jà sọ pé wọ́n ló lọ́jà tó bá ń ṣe bàràǹdà gbé ká mọ̀ pé bàràǹdà ló ń ṣe òun gba àrùn níjẹ́ ká mọ̀ pàrù ló ń gbà ẹlẹ́ẹ̀ka hello hello jẹ́ ká mọ̀ pé àrùn ló ń gbà jẹ́ ká mọ̀ pé àrùn ló ń gbà kò sí nǹkan kan tó lé nú ẹ̀. ẹni tó bá fẹ́ pè lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kó pè mí wọlé lórí ètò àsọtán yìí kó pè mí wọlé ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pé wúmà yẹn náà ẹ tún wúmà yẹn pè but orúkọ ṣọ́ọ̀pù yẹn a ti send everything sí wọn màmá yẹn dẹ̀ máa get back sí wa torí èmi ò lè dúró fúngbà tí mo fi ń báyọ̀ sọ̀rọ̀ ńbẹ̀ yẹn mo máa jáde kí ló ṣẹlẹ̀ gangan ìwọ táyé ò ní lárí tó ẹ pálábàárù ló ń ṣe nínú ṣọ́ọ̀bù tó wà tóun bá wọn clean òun bá wọn túbẹ̀ ṣe ni náà ó dẹ̀ ń gba ọjà díẹ̀díẹ̀ gbàjẹ́ káwọn pé òun gba ọjà ni má bọ ọjọ́ lọ́jà jẹ́ mọ́ kí ló tó fẹ́ máa gbàjẹ́ lọ́wọ́ lẹ́nu àwọn èèyàn èèyàn kan ló ba yí ẹ jẹ́ ni ṣé èèyàn kan ló ní ká yí ẹ dàrú ni kó má rojútu ayé ẹ mọ́ èèyàn ló ní kó gùn ẹ wọ mi ni tó o bá rògùn ẹ lò láyé mọ́ kò sẹ́ni kankan tó ràn ẹ bí wọ́n lo lògùn ẹ ìwọ ló bú ẹni tó lò gu ẹ kò sí nǹkan tó fi ń ṣe ni tèmi wọ́n ló kọjá yìí ẹ ọ lè máa lo ògo ológo ògo ọ ń yẹ ògo ìyá yẹn lò ní ìyá yẹn yẹ ológo tiẹ̀ láti lè lò ó ohun tó bá dẹ̀ fi lè mú tó o fi bú yóò gba ògo ẹ padà lọ wú ẹ àánú tó bá ń rí gbà lásìkò náà yóò máa gba gbogbo ẹ sílẹ̀ ní ọ̀lẹ́rẹ́ àánú yẹn gbà mọ́ tó tí Jésù ó fi dé ẹ̀yin ọmọ òfò yìí ẹ̀yin ọmọ ìran kíran àwọn ọmọ òfò àwọn ọmọ ìyà akálẹ́ o alo yóò da fún yín ṣe fẹ́ bá wa dá sétò ni. ṣàlàfíà o. mo fẹ́ dá sí ètò tó wà lẹ́yìn mo fẹ́ dá sí o. ẹ dá sí ẹ dá sí bọ̀tí tẹ́mi ó sọ fún yín ni pé ṣe ń gbọ́ mi à ń gbọ́ yín a wà pẹ̀lú yín o ẹ má bínú. bẹ́ẹ̀ ni ètò tó wà lẹ̀ la fẹ́ dá sí o. à ń gbọ́ yín à ń gbọ́ yín mà. bẹ́ẹ̀ o a fẹ́ dá sẹ́tò dúró. ok. lórí ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yẹn ni lórí ọ̀rọ̀ gbé pósí lórí ọ̀rọ̀ gbé pósí bísí wẹ̀lìtì ó lè ó lè ó lè ó lè bísí tó bá jẹ́ pé mo ti mọ̀ níjọ́ tó pè mí tó sunkún wá bá mi tọ́lọ́ọ̀rí owó ilé san ní hmm? fún ẹ owó tó bá yẹ mo ti mọ̀ pé lè ní ẹni mi ní fún ẹ lówó ilé o mi ní fún ẹ lówó ilé kò lè ní rẹ́sì ilé mi ní fún ẹ o tó bẹ́ẹ̀ kú tó fún wá bá mi lọ́jọ́ náà lọ́hùn kò tí ì tóṣù mi méjì kan tó wá sunkún wá bá mi tó ní fún ẹ lówó ilé eh? òróró owó ilé kan tó ń sunkún egbére mi mọ̀ pé lè fún ẹ ó lè ó lè ó lè ní ẹ́ ó lè ní ọ̀rẹ́ ní soríire òun ní soríire fún ló máa ṣe títí ajé ayé rẹ̀ olórí burúkú olè alára jíjọna alára ẹlẹ́yìn fẹ̀gbẹ̀rẹ̀ olè tí bá mọ̀ pé olè ní ẹni yìí kówó fún ẹkùn títà ìwé ó di two months two months náà ló wá bá mi tó fún fún ẹgbẹ́rẹ́ ó fún fún ẹgbẹ́rẹ́ fún ẹkún ìjà tó fún fún bá mi. ìrọ̀lọ́lọ́lọ́ ìrọ̀lọ́lọ́ ìrọ̀lọ́lọ́ ọ̀sẹ̀ náà fẹ́ sọ́wọ́ jáde olórí burúkú ọmọ máa ṣe kiri ni ló máa máa kún kiri ní olùṣẹ́ ààrẹ inú kọ́lẹ́sì náà ló kúkú fi ṣe lé torí ẹ̀ náà ló ṣe lè gbójú ojú tó ti jẹrà kó o ṣe lè gbé jáde ló lè gbójú jáde ò lè gbé jáde òun ló ṣe wá ìdè ojú ẹ̀ tó ìdè ojú ẹ̀ ò lè gbójú jáde olóṣè olórí burúkú ọmọ òfin ọmọ rárù o tún ṣe ṣe ṣe ọmọ ọdún márùn-ún tún bóra fún o ń bóra fún ọmọ ọdún márùn-ún má wọrí mo lọ sí wẹ́ẹ̀bì mo máa dé wẹ́ẹ̀bì mo máa dé wẹ́ẹ̀bì à social media mo máa lọ fẹ́ tó èpè níbẹ̀ ọdún wa bọ̀ àgbọ̀ ọmọ kejì lọ́wọ́ ẹ̀ olórí burúkú ni ẹ́ olórí burúkú ọmọ òṣèré mọ̀ra mi ọmọ àdánù. ọmọ àbí ìpamẹ́. oṣù tó bá bí ẹ̀dá oṣù tó bá bí ẹ̀dá kò fún oṣù pé ẹ̀gbọ́n mi oṣù wa máa máa rẹ sí ọ̀rẹ́ pápákọ̀ mi kan oṣù wa rún ẹ̀ lọ olórí burúkú ọmọ òṣì adúlọ owó tó ti bà lọ́wọ́ tún olè tún jalè ṣọ́ọ̀bù olórí burúkú ọmọ òfò ọmọ ọ̀ranù ọmọ àdánù èyí tó ṣe ṣe ṣe ṣe tó ń jí chicken tó ń jí tọ́kí káàkiri ètò ìlànà ń jí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kò ní ta fún ẹ oníta fún oníṣoríire òfò ló máa ṣe olóṣù ọmọ ọ̀ra náà mọ̀ òfò sórí tí bá wọ́n tí bá pàdé ẹ lọ́nà ṣé kékeré ni wọ́n ní tóyún tọ̀yẹ̀yẹ̀ kékeré náà lólu ẹ̀ sórí tí bá pàdé ẹ lọ́nà tí bá pàdé ẹ lọ́nà tí ẹ máa bàjẹ́ tí ẹ máa bá ẹni olóṣù kan wúbẹ̀kùbẹ̀kù òwúrẹ̀kù ò lè jà ọkọ ẹlẹ́gbẹ́ ìdájú kan lọ́pọ̀ ojú ti fàyà yakata olórí burúkú àti kó wà nílé kó máa lẹ́nu nínú lòdù ṣọ́ọ̀bù fọ́mọ́ra rẹ̀ inú ilé náà ló ti lè lẹ́rù tó bá bí ẹ̀dá tó bá bí ẹ̀dá tó bí ẹ̀dá ẹ̀dá tó bí ẹ̀dá lórí ikú torí tiẹ̀ náà díẹ̀ ìtọ́jú olùsọ ọmọ òfò ọmọ àdánù tó bá bí ẹ̀dá o tún tún kó egbére kan ọkọ̀ tẹ nọ́mbà ìkọ́ni ó tún kó egbére kan kó tún wá bá wọn pé kó wọ́n wá sanwó ilé ìwèrè ìkúkú nílé náà lórí burúkú fẹ́ olùsí ọ̀n kówó fún ẹ̀ ìjà bí ó fi ìjà bí ó ń kówó fún ẹ̀ kó máa jà káàkiri ṣé wọ́n nìkan ló wà lórí Facebook ni ṣé wọ́n nìkan ni wọ́n nìkan ló wà lórí Facebook ọmọ àlọ́ ọmọ òsì ọmọ òsì ọmọ òsì ọmọ òfò wọ́n nìkan ló wà lórí Facebook ṣé wọ́n nìkan ni olóòdì ó tún sọ òyìnbó tún sọ ọ́ tì ó tún sọ òyìnbó sọ ọ́ tì ẹ̀ ẹ̀ ẹ̀ tó pọ́ fún kí ẹ̀ tó pariwo òun ti pọ́pọ́là lórí kí ẹ̀ lè ṣùgbọ́n lọ́wọ́ gbogbo kọ́mẹ̀tì gbogbo ẹ̀ ń bu ẹ̀ lọ́wọ́ bá ṣe ń bú ẹ ń bẹ̀ ọmọ ara nì lọ́wọ́ bá ṣe ń bú ẹ lọ́wọ́ bá ṣe ń bú ẹ ilé ẹjọ́ ẹjọ́ kótó máa kó kótó máa kó pancake tó yóò dàbí àwọn wìlíwìlì àwọn eégún wìlíwìlì olórí burúkú olùsọ bá bá tiẹ̀ rà o tún wá bá di kó ní kí n fún ẹ lówó orí burúkú kò lò ṣó máa tọrọ jẹ títí tó máa fi fún òsì wàá tọrọ jẹ ilé ayé tó máa fi fún òsì o lè ṣí ọ náà wọ ìyá sixty years ìyá sábọ̀dì sixty years sixty years yẹn lọ́wọ́ gbogbo kan ti gbé ṣe sílé ayé wọn ìwọ́n tó ti wà tó wọ́n ti olórí burúkú níyẹn kò lọ́kọ ìwọ lọ́kọ ṣó ọkọ ẹ fún wa ìwọ lọ́kọ kò lọ́kọ náà olórí burúkú ọmọ òfò gbé ọkọ ẹ jáde fún wa àbánamáyẹwò àgbẹyà ríbi tó ti róbò tó ti róbò tó ti róbò tó ti ti jí rẹ tó ti rí gbogbo ẹ tó ti ti jí pẹta tó bàbá bàbá ṣáájá náà olóṣèlú olórí burúkú ìgbàlánù náà ní kò máa tẹ̀ka wọn náà ní kò náà ní kò máa rí nínú ikú sọmọdórúkọ jàfàgbàdìwé ni olóòṣì yẹn náà yẹn náà mú eh, páàsì àbí kí lè ń pè amúgbàpá sọsọyàn agbẹyàn sọlọ agbẹyàn sọọrùn òkè àti dọdọ yọ olórí burúkú yẹn náà yóò kókó mòore olóòṣì arómi máa wẹ arómi máa wẹ wọn bá ti wọn bá ti bọ́ sórí sórí tẹni aṣọ ṣòfù tẹsí táwọn àwọn olùwèrèwèrè ààrẹ sísàwàsì ló fi ṣe ṣò sísàwàsì ló wèrè ààrẹ fi ṣe ṣò àwọn mẹ́rin náà lọ ń wù ẹ́ òponú ọ̀dẹ̀ wọn fún oṣù ìbùn ọkọ̀ ìyàwó ọ̀bùn àwọn olórí burúkú rere àwọn ọmọ òfò wẹ́ẹ̀ ṣiṣẹ́ genesis mọ̀nà ẹtí ti gbà fẹ́ṣẹ́ genesis ẹ̀ṣẹ̀ máa bá ṣe sí iṣẹ́ genesis lọ ẹ̀yin olùsí ọwọ́ genesis àdúrà genesis ń ba gbogbo yìí nígbà tẹ́tẹ̀ ẹ kojú sí ìtẹ́ẹ̀lì ṣiṣẹ́ genesis mọ̀ wá kọjú sí yọ oníyà ìyá ti wà mí tó ti ń gbádùn mi sáàmì aláṣáàbì wá ṣe oríire mi tó wà ìyá ti ń gbádùn mi tó wà wà sọ sí tó ń gbádùn mi ń gbádùn ilé ayé ẹ pé kó sí ṣóò ilé títí tiẹ̀ ilé wo ló ní ṣóò ilé tiẹ̀ olóò fẹ́ travel ìwọ ní dọ́kúmẹ́ǹtì tó fẹ́ fi travel ni dọ́kúmẹ́ǹtì tó ní dà ìwọ ní dọ́kúmẹ́ǹtì tó fẹ́ fi travel oní dọ́kúmẹ́ǹtì ó ní dọ́kúmẹ́ǹtì fún wa kàwé oṣù kóṣù òbí kan ti sáàpù fún ẹ pé òun travel wọn tó lè kúrò ní kíkọ́ mi tó wà ilé iṣẹ́ òṣèlú lè kúrò ní tó wà ó lè kúrò ní tírọ́lì náà ló máa ti kú títí àjọ ayé ẹ̀ òun ló máa ti kú má wọrí lọ́sàwọ̀ ẹ̀bí a máa lọ máa lọ síbẹ̀ máa lọ fẹ́ jù ẹ̀ fún ìdílé ara tó ń pọ̀ fọmọ yìí máa lọ́dẹ́jì ọ̀sùn wọlé rẹ̀ lórí pípa jókòó tó jókòó. Bẹ́ẹ̀ni, bring this one, Mama, bring that, Mama, do this, Mama, do that. Ẹ lè tàn, a ṣe ṣó mi ní eré kó dìde kó lọ tọ̀ Tó bá jókòó sórí ṣó báyìí kó di kó lọ tọ̀ Ipò ni ó máa ń gbé pọtí sẹ́gbẹ̀ẹ́ ni ó máa ń gbé pọtí sẹ́gbẹ̀ẹ́ ni. Ẹ ẹ àwa máa ṣe ẹ àwa ni màmá máa tó ìtẹ̀wé láàtọ yìí tèwé olórí burúkú ah. ọmọ òfò ọmọ òfò ọmọ òsì pàṣẹ kú lórí facebook tọ́ba bí yàrá bá bí bàbá lákù bàbá ẹ̀ dá kó tó ní gẹ̀gẹ̀ lọ tọ́ba bí bàbá lákù bàbá bàbá ẹ̀ dá tọ́ba bí dá jẹ́ kàkà jẹ́ kàkà jẹ́ lọ́rùn kó má lọ wò àyè kí má yẹ torí gbogbo jẹ́gbà jàgbà kékeré ni ẹgbẹ́ ìpè rẹ̀ ṣe fún èmi nìkan mi ní mi ní ẹ̀mí mi ẹ̀kọ́ kọjá èmi nìkan sára rà tuntun tó ń bọ̀ máa lò ó máa fi máa fi lùlù máa lé ayé ẹ̀ jẹ́ olùṣọ́ máa dúró sẹ́yìn tèmi olórí burúkú olórí burúkú àjàní àjàní rọ́bọ̀tì náà olùṣí yẹn àtẹ́dámọ̀ àjàní rọ́bọ̀tì fóònù náà máa gbóhùn bí olùṣí yẹn adébáyọ̀ adébáyọ̀ lọ́pọlọ ju ẹ lọ olùṣí hmm. gbogbo gbogbo nǹkan tí wèrè gbé pósí tó ti ṣe fún àbíkẹ́ jagaba tó ti búbúbú ìwà àjàní rọ́bọ̀tì olórí burúkú ọmọ òfin ọmọ ọ̀ra àná òbọ̀ pẹ̀lú ọlọ́run pé pé kó ti mọ́ra nǹkan tá a ṣe báyọ̀ adébáyọ̀ àbí kí lorúkọ yẹn tí yẹn ti lọ pọ̀ lọ ju ẹ lọ tó fi gbọ́n ju ẹ lọ nìyí ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ọmọ ọ̀la lò sí pé kó sì wá fẹ́ẹ̀ kú wò sí ìmọ̀ kankan tí wọ́n bá ti bàbá lákùbà lákùbà bá ìdá kò tún sọ kó tún fún fún ìpèrè kan wá bá mi lẹ́nu òbí tó kí gbọ́ kó sì máa gbọ́ tó bá dẹ̀ gbọ́ mọ̀ ó mọ ẹni tó ń sọ̀rọ̀ ó mọ ẹni tó ń sọ̀rọ̀ kó máa gbọ́ kó máa gbọ́ kó máa gbìyànjú kó tún sọ pé owó ilé òun kò sí bí olùsí wàṣọ òní ilé olórí burúkú òun pa ọ̀run yáàbẹ̀jù sọ̀rọ̀ yàbẹ̀jì òfò yàbẹ̀jì sọ̀rọ̀ ló máa máa parọ́ gbowó káàkiri ló máa máa gbowó lọ́wọ́ àwọn èèyàn káàkiri wọ́n mú òfò ọmọ ọ̀ra nù orí burúkú yẹn náà ló máa ṣe kú wọ́n máa máa lu ẹ bí ọmọ ọ̀dọ́ ni bí ọmọ ọ̀dọ́ la ṣe máa lù ú máa lù ẹ fún un

ṣe fi gbọ́n olórí burúkú ọmọ òfò ọmọ ránù ọmọ yìí máa pẹ̀gbọ́n mi lálẹ́ máa sọ fún wọn bìkọ́sọ̀ tí wọ́n ṣò yìí máa pè wọ́n máa sọ fún wọn lálẹ́ wọn tó bá ti dán tó bá ti fi lè lọ sọ́dọ̀ wọn ó fẹ́ lọ sọ̀rọ̀ owó owó kan tí wọ́n pè mí kí wọ́n jẹun máa ká ẹ̀ mọ́ bẹ̀ má lù má lù má lù ìyá láì yá ìyá sí ẹ̀ náà olórí burúkú àṣírí ẹ̀ tuntun èdè tó lọ sí tó lọ sí ìjọba àgbọ̀ tó bá dé bẹ̀ ọlọ́run àyùbọ̀ ìyá ti lóun á pe ọlọ́pàá fún rẹ̀ kan tí mo ti gbọ́ lórí mo ti gbọ́ lórí mo ti gbọ́ lórí ṣó sista dennis tó bá ti ẹ̀dá tí wọ́n tún lọ sí ibẹ̀ ó lè ó lè àjẹsọ́gbọ̀ ó lè yáàdì èjì sọ̀rọ̀ yáàdì èjì òṣì oúnjẹ olórí burúkú mo sọ fún oníbejì kọjá wọ fún ẹ. ẹ dákun ẹ má pè lórí whatsapp ẹ má pè lórí whatsapp ẹ fi ń disturb ẹ tó ń kọ mí wọlé ẹ dákun ẹ fi ń disturb kọ làwọn gbọ yín mà ẹ bá sọ̀rọ̀ yín lọ. ẹ máa bá ṣe yín lọ ọlọ́run á máa fún yín ṣe. àmín ẹ̀wò a máa fò ẹ fún ní blue black ni kẹ́ fi balẹ̀ ayé ẹ̀jẹ̀ tó ó rò pé òun nìkan lòun mọ̀ ọ̀rọ̀ sọ òun nìkan lòun mọ̀ ṣe ń ṣe pé ọmọ ọmọ ọmọ ọmọ tí náà tí ò sí lórí Facebook ọmọ ìyá àwọn ọmọ ìyá tí wọ́n sí lórí Facebook tracker ó gbé fóònù ó gbé fọ́tò wọn jáde òun bú wọn ṣépè fún wọn gbogbo ìpè yẹn máa lọ sórí ẹ̀ ìní sọ pé sórí ọmọ ẹ̀dìkan tí innocent lọmọ yẹn orí ẹ̀ ni gbogbo ìpè yẹn máa ẹ̀ pẹ́tẹ́ ti ń jẹ tẹ́lẹ̀ ó máa ráre kú wàá ẹ tẹ́lẹ̀ ni wàá máa ṣe rádaràda lórí Facebook ó máa rá ó máa tiẹ̀ rá ó tẹ̀ tún ráre ní ṣe kó máa ráre ó ti ń ráre kò ní lẹ́gbẹ̀ẹ́ ò bá tiẹ̀ ti lẹ́rẹ̀ pé oníkùnjẹ ọmọ náà lóko sọmọ ti tẹ́lẹ̀ lọ́mọ yẹn ọmọ yìí ò dẹ̀ mọ̀ kọ́kọ́ lórí burúkú ó ti ń kọ́ ọmọ yẹn bí wọ́n ṣe bí wọ́n ṣe ń ṣe bó ṣe orí Facebook náà ló máa wà ọmọ náà wà lẹ́gbẹ̀ẹ́ wà á máa ṣẹ́gbẹ̀ẹ́ wà á máa sọ ogun ẹ̀ tó bá dọ̀ tó bá dọ̀ ọ̀la sí ọmọ bá dàgbà á ní ìyá mi ṣẹ̀fọ́wọ́ yìí ni mo ti kọ́ mo ń retí ọjọ́ tí ọmọ yẹn máa máa ẹ̀ ó dẹ̀ tẹ̀sí máa gbẹ alu alu alu ọ̀nà tọ́jú sí ìlú òyìnbó alu fáànù sí ẹ lára olórí búkú òòráyè àti tọ́jú ọmọ òògbé ọmọ jókòó tó fún ẹ pé ìwé wa jẹ bẹ ṣàṣàmẹ bóyá lọmọ tẹ ń lọ skul lórí burúkú kan bá ti wà ká tó bá ti wà lórí facebook fún àárọ̀ wá jáde ọ̀sán wá jáde alẹ́ wá bá ti wà lórí facebook bẹ̀ o ò ní táìmù fún ọmọ o ò lè tọ́jú ọmọ o ò lè sẹ́ni ti fún ọmọ gírímù náà ló fi ń pọnmọ lára wọn náà ọmọ lọ wẹ̀ émi mo máa lọ sí social media émi èmi mo máa lọ síbẹ̀ fọ́tò yẹn ó ti wà lọ́wọ́ mi bó ṣe bó ṣe ń bóra fọmọ bó ṣe gbogbo bó ṣe ń fi ọmọ gbogbo ẹni máa lọ ṣàlàyé fún wọn. ẹ bá lọ ṣàlàyé fún wọn bẹ́ẹ̀. má wọrí. china bus ni. yes máa lọ síbẹ̀ máa lọ síbẹ̀ because mo mọ orúkọ ẹ̀. ṣé bó o máa yé èèyàn bàjẹ́ ni. ìyá ẹ mo mọ orúkọ ẹ mo dẹ̀ mọ date of birth ẹ gbogbo ẹ ni mo mọ̀ ó yára kó kiri ni ò tiẹ̀ kó kó kó kiri náà torí ibi pálọ̀ bí tó rọra kẹ́rù ẹ̀ sí ẹrù òfò ẹrù ẹrù aliexpress tó ń ra kiri wọ́n a máa dọ́gbọ́n fún jagaba nípa ń wo aliexpress aṣọ lóṣù rẹ̀ ìwọ náà ń dọ́gbọ́n ni kó ba lè máa wà aliexpress jagaba ń lo gidras aliexpress èmi náà ti lọ́ọ́ lóṣù lórí wà á lọ́ máa rajà aliexpress ní tẹ́tẹ́ tẹ́tẹ́ náà èrò àbẹ́lẹ̀ lọ́tà wà á dé ló wà fún gbogbo àwọn èèyàn ní fọ́ọ̀sì ìrò olè olè scammer olórí burúkú ọmọ òsì ọmọ ọ̀ra ni onígẹ̀gẹ̀ lọ́rọ̀ eléyìí gbẹ̀gìrì eléyìí gbẹ̀gìrì àtàwọn ìyá àwọn ìyá òfò àwọn ìyá ara àwọn ìyá olórí burúkú àwọn ìyá àgbà ìyá òsì tí wọn ọmọ tí wọn ọkọ ọmọ tí wọn sínú ilé ọkọ ọmọ tí wọn sábẹ́ àwọn olòṣì ọwọ́ rán wọn wèrè ìwọ wèrè gbajúmọ̀ orúkọ ẹ ló ń rú ẹ wèrè gbajúmọ̀ orúkọ ẹ lóru ẹ ìwọ náà ni kọ́ máa rán níṣẹ́ ẹkú kọ́ máa rán níṣẹ́ àrùn olórí burúkú tó bá dà lásàárẹ̀. ọmọ ọlọ́jọ́ mi ọmọ ìbọn náà náà ni ẹ má bínú sí mi. ìyá aláṣàbí ò lè gbà mí ewé ti kún ewé ti fún àti ẹ lè gbà ẹ mọ́ ó sì olórí burúkú ọmọ òfò ewé ti kún àti kún àwọn olórí rẹ lọ́wọ́ à ń bẹ̀ káàfẹ́ ẹ̀yìn olòṣèyìn olórí burúkú àwọn ìyá màá dókòókó àwọn wèrè yóò sì ya ìyá jí ají aago ìyá olè ìbádókòkò olè ajago ẹlẹ́ni olè ajago ajago olè okó yẹn náà ló máa dúró tó máa fi kú olùsọ lórí bú o corona máa fọlọ yù ni ìwọ ìwọ ya ya wèrè ya wèrè tó yẹ kó máa káwọn ọmọ tó kó tó yẹ kó máa tọwọ́ sọ́nà kó o tọwọ́ sọ́nà ó ń ba ayé wọn jọ mọ àwọn ọmọ tiẹ̀ ó ti wọn sínú ilé àwọn ọmọ tiẹ̀ òyìnbó òyìnbó àánú àtẹyìnjẹsẹ àtẹyìnjẹsẹ olórí burúkú ló ṣì àwọn ọmọ ìtìwọ kókó ti ń nà ọdẹ òponu òponu ọdẹ torí pé ọfẹ tó kọ genesis genesis nínú o máa lẹ́yìn ẹ̀kọ́ máa fi gé mi lóko jẹ lọtòrí Ọlọ́run tó ti wá yìí torí oko tó fẹ́ jó tó rí ibi tó olóṣè yìí jésè eléyìí sámúgà eléyìí sámúgà wèrè ó dàbí iṣẹ́ mọ̀kọ́ tó yẹ kí tẹ̀ fi ẹ́ kí tẹ̀ fi ẹ́ wé olóòjì mímọ́ tó yẹ kí fi ẹ́ wé wà láìtàláì tó ní ìmọ̀ tó yẹ kí fi ẹ́ wé ìwọ náà dà sí òtí sáwọlé olóṣù àlẹ ṣó sáwọlé àbúṣà wọlé wẹrẹ sọ pé ẹ má sọ pé ẹ má pa genesis ẹ má ẹ má ẹ má bá ti genesis jẹ genesis ló ń ṣe oríire bí tó wà yìí ẹ lọ wo ibi tán ti ń woṣù ẹ̀wọ̀n one thousand two two thousand plus ẹ̀yìn kọ́ èyí ń bọ̀ lẹ́wà o níbo lẹ́wà ẹ jókòó sójú kan bí olóṣù ó máa ṣiṣẹ́ kú oníṣẹ́ mẹ́ta lọ tún lò ń ṣe because o ti sanwó torí genesis case o ti sanwó o ti náwó owó náà káàkiri no ojú kò fún bíi sísan ló máa ń ṣiṣẹ́ mẹ́ta ṣé wọ ìwọ ya àgbàlagbà ló yẹ kó máa ṣiṣẹ́ mẹ́ta ọmọ forty two years àbí ọmọ amẹni yẹ tó ti wéwú lórí ìyá sixty years nìyẹn torí ewu lórí ìyá ìyá tó sì ti irun ẹ ó tún sì ti irun ẹ ó tún ṣe ó tún ṣe jọ̀lí yóò wára ìyá ni ẹ̀yin olórí burúkú tẹ̀kọ̀ kóra yín jọ yín ó lò ṣì lórí òtí òtí tó òtí tó fifty ewu ti wà lórí ẹjọ́ tó bá tó fifty báwo ló ṣe máa rí o báwo ló ṣe máa rí. yóò ti jọya màmá seven ti máa. ọmọ dàbí ìyá tó ń kẹ́ ẹ ó máa dàbí àgbóńkà bí báwo ló ṣe máa rí ó tó kọ́ wíwọ́ bẹ́ẹ̀ ó bí yíyan yìí tó tí ẹ mọ bó tiẹ̀ ṣe rí mẹ́kọ̀ ọ̀pẹ́lọpẹ́ mẹ́kọ̀ tó bá ṣe mẹ́kọ̀ bò ní à tó bá ṣe mẹ́kọ̀ nínú búkì jẹ̀sẹ̀ tó bá ṣe mẹ́kọ̀ tó gbé ẹ lára ró ìwà láì bí mo tó yẹ kí ó wọ̀wọ́ ó wọ̀wọ́ ẹsẹ̀ wa ẹsẹ̀ iṣẹ́ yín wá kóra yín jọ ẹ ríra yín mú ẹ̀yin wèrè ẹ ríra yín mú ẹ̀yin olórí burúkú olóṣì ìwọ gbé má wọrí ní tiẹ̀ máa dúró ó níbi tí màá ti dúró díẹ̀ máa mọyàn kan tó máa fídíò wa nípa yẹn dáa ni má jẹ́ kí n fẹ́ lórí kìíní màá plan fún ẹ débi pé ìwọ gan wà wọ wà ló ṣe ayé wa jẹ́ kí jẹ́ kí kọ́kọ́ lọ sí social welfare àná kí kọ́kọ́ lọ rojọ́ fún wọn mẹ́rin kí kọ́kọ́ lọ rojọ́ fún wọn níbẹ̀ máa fún wọn ní gbogbo details ẹ̀ máa fún wọn ní details ẹni tí wọ́n bá rí wọ́n bá ní ìdíyẹ kọ́ máa pè é olórí burúkú olóṣó ní lọ́rùn owó bó ṣe rí owó bó ṣe rí òmò bó ṣe rí olóṣì mọ́tò tún rẹ̀ ṣe kókó sí kókó ní burúkú lọ kó lórí facebook ó jẹ́ kí facebook sí mi a ní sinmi a ní ìsinmi lórí facebook ẹ jẹ́ káwọn olóríire ta wà lórí facebook ká tún facebook ṣe ẹ jẹ́ àtúnṣe olóṣì ó ṣì kiri ló bá kúrò lọ́dọ̀ àwọn àwọn màálùú àbí kí lè ń pè wọ́n ló bá kúrò mẹ́ wàá tún wá wàá tún lọ sọ́dọ̀ dọ́kà àti dọ́kàsì ṣẹ́ wàá ń bẹ̀ àti dọ́kàsì adéyẹyẹ yínká àbí àgbàdé àdónò ṣẹ́ wàá ń bẹ̀ ẹ má jẹ́ kó lórí burúkú ara ti tẹ kó wá kó bá yín o ẹ má gbà fún o because ó ti ń sọ ó ti ń gbé yín mọ́ra ń sì lórí show ẹ máa ra aṣọ birthday fóun ẹ má ra aṣọ birthday fún o ẹ má tiẹ̀ ẹ má jẹ́ kókórí burúkú tiẹ̀ wá bá yín ẹ jókòó sí ṣọ́ọ̀bù ti ti ti ẹ máa tajà yín lọ nìṣó ẹ má jẹ́ kó tún wá wọ ara yín bó ṣe máa wọ ara yín wọ ara gbogbo àwọn yìí tó bá ti ní ìrànlọ́wọ́ nìyẹn olórí burúkú ti dá wà sí i ẹ̀yin jẹ́sẹ̀ dà ẹ̀yin jẹ́sẹ̀ ó máa yọjú bí olóògbé asáré sọ̀rọ̀ lórí fún lórí kíní á tún bẹ́ẹ̀ lọ òun ò ṣe bàtà kó máa ṣe ṣe òun èyí jẹ́ sòṣe dúró nu yàrá ẹ̀ kó ṣe ṣe ònìyàrá ẹ̀ fáwọn ọmọ ìbá ta nípa jù kò ṣe dúró kó ṣe jánu mọ́tò ẹ̀yin olórí burúkú ẹ̀yin ọmọ òṣù ẹ̀yin ọmọ òṣù máa ṣọ́ọ̀kì àwọn èèyàn wọlé ṣọ́ọ̀kì nínú ilé náà wọn bí èmi ọmọ kékeré ni mo tún bá yín sọ̀rọ̀ ẹ̀yẹ́ bẹ́ẹ̀ àgbàlagbà bẹ́ẹ̀ ló yẹ kẹ́ máa táwọn ọmọ kékeré sọ́nà hmm. ẹ̀yin olóòṣì olórí burúkú ẹ̀yin ọmọ ẹ̀yin ìyá òfò ẹ̀yin ìyá ara nù ẹ̀yin ìyá ẹ̀yin ìyá tó yẹ kó ti fi ń ṣe kó tó di pé wálé ìgbọ́n ló jẹ́ kó ti fi ń ṣe kò sì dànù ó yẹ kó ti fi ń ṣe kò sì dànù ni kó ti rọ yín yóò ní kékeré yín ẹ̀yin ìyá ìyá tó yẹ mímọ tó yẹ kí fi ìyá dókòkò tó bá yẹ pé mo wà níbi ìbẹ̀yẹn ni wàláì mi mo ti máa ṣe fún ẹ báyìí mo wà níbi tó wà yẹn olórí burúkú olóṣì òṣè òṣè òṣè kó àwọn ọmọ títí tiẹ̀ sórí Facebook olóògbà tẹjọ pé olóṣì olóṣì náà nígbẹ púpọ̀ sí owó nìkan ló o olè tó wọn bá di ẹ̀dá kó tún wá sọ bá mi kó tún ní kí fún ẹ lówó olè olè orí fún ẹ lówó làṣọ ògbó ògbálé olórí burúkú ṣe bàràǹdà káàkiri olè àti ṣọ́ọ̀bù tó bá bí ẹ̀dá lọ sí ṣọ́ọ̀bù wọn màá yẹn ó ṣáà ti gbọ́ voice lọ síbẹ̀ lọ síbẹ̀ ọlọ́pàá àwọn èmi gan máa bá ẹjọ́ dẹ̀ ọba ọlọ́pàá mọ̀ mi sọ mú mà yẹn tó bá ti rí ẹ mú o ti kún ní nọ́mbà mi kó pè mí àká èdè rẹ̀ òṣì olórí burúkú ọmọ òfò ya sixty years nìyẹn òbí ya yẹn ṣe rí òbí ya sixty years ṣe rí òbí òbí lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́kọ̀ọ́ra yín jọ lẹ́kọ́ sí ìyàbádókòkò adéyìnjẹsẹ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ bẹ́ẹ̀ kẹ́ àti ọtọ̀ ọtọ̀ wèrè ọtọ̀ wèrè olójújọ́ náà ìyá òsì yóò fò yàrá mi òun ló ti gbójú tójú ti jóná tán yìí ó dàbí ìgbà tí wọn ojú ẹ̀ dàbí ìgbà tí wọ́n tí wọ́n bọ̀ bọ̀ọ̀lì tó ń yan bọ̀ọ̀lì ìyẹn náà ṣẹnu gàtàgàtà ṣàṣàṣà á máa ṣéjú lórí kí mẹ́rin tó ń ṣéjú sí àwọn yóò gbóná àwọn yóò fò àwọn yàrá àwọn yàtá àwọn yàtá yẹ wọn ti bàjẹ́ tí wọn mọ ibi tó ẹsẹ̀ lọ dànù ẹ dànù kẹjẹ káwa yan gita ẹ̀wù gbogbo bọ́dì kò ṣe jọ̀nà pé kó sí gbójú ẹ̀ jáde lójú ẹ̀ jáde kó gbé ọba rẹ̀ jáde kó sọ̀rọ̀ aṣáájú ẹ̀ má ṣe abẹ́ ẹ̀ fún wa o má ṣe abẹ́ fún wa o ah. kó má jẹ́ kí gbogbo wa máa bì kiri o ah. má ṣe abẹ́ fún wa o má jẹ́ ká máa bì kiri olóṣù olórí burúkú tí wọ́n bá bí ẹ̀ dá wọ́n bí bàbá lákò bàbá ẹ̀ dá o tó pè mí kó kí wọ́n fún ẹ lórúkọ bí ìmọ̀ kó lè ní olè olórí burúkú almost five hundred pounds olóṣì ọmọ òjà ọmọ òfò olè olè wọn ò lè gbẹ́pọ̀ sí ò lè gbẹ́pọ̀ sí ò lè ọba bí ẹja kó tún pè mí wọn kò pẹ̀gbọ́n mi pé kọ́ fún ẹ ní five hundred pounds owó olè wèrè kan olè olóṣì ó tún ń gbé madam rosalat ó tún ń gbé iye gbogbo gbogbo àwọn tó yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣàánú fún ẹ gbogbo wọn ló ti ló ti fi ìwà burúkú ìwọ olè ìwọ spirit òṣì tó wà lára ẹ spirit orí burúkú tó wa lára mi mọ́ spirit yẹn kò rẹ̀ ní kòlà ló máa jẹ́ kó máa máa ṣiṣẹ́ káàkiri spirit aláìmoore ni spirit ingrate ló gbé wá ní ayé ẹ ẹ ó ti mú gbogbo wọn ó ti lé gbogbo wọn dànù olóṣù tí wọn ń gbé dọkàsì mọra olórí burúkú dọkàsì ò lè dọdún ẹ mọ olóṣù dọkàsì ò lè dọdún ẹ mọ kò lè wá sọdún ẹ ó lè ó lè ó lè olóṣù ojú olèrè ó máa ṣe ṣó ojú olèrè ẹ ó lè ó máa ṣe ṣó olórí burúkú máa ṣe ṣó àṣìṣà àṣìṣà tẹ́nì tó wá lẹ́yìn ẹ̀gbọ́ tó péré ní blọ́kà látọ̀dún látọ̀dún tó ti ṣe blọ́kà àṣìṣà tẹ́nì tó wá lẹ́yìn ẹ̀ yóò wọ àwọn rivers tó ń lò tó ń wò ìwọ wèrè wàá jókòó wàá tún máa wàá tún máa wàá tún máa stream uh, eh, eh, kí ló ti pè ṣé o máa ma olóṣù kó ba lè máa ní viewers ọ̀pọ̀ gbogbo ẹ̀ náà kò lè dánúrò náà kò lè dàbí ibo ló ti fẹ́ dá dúró àwọn wèrè bí àṣẹ ti jápa because ṣé òkan náà ló kúkú ṣe ọ̀rọ̀ kan náà ló ń sọ láti jọjọ yìí ti jápa lẹ́yìn ẹ̀ àwọn ẹ̀dá ń sàwọn ṣe àwọn tó ti tán tiẹ̀ sínú náà wọ́n ti tán ti tiẹ̀ sínú náà tán ògùn wọ́n ti ń yọ ẹsẹ̀ lẹ́yọ kankan wọ́n ti ń yọ ẹsẹ̀ lẹ́yọ kankan lóṣù oní voice note sọnù ni ó ṣe pé gbogbo okó genesis ò ṣe gbé jáde láti jọ tẹ́tí sọ I have evidence I evidence ó ṣe gbé jáde wà ló evidence. I will bring that down I will bring that down sọ ti wá bíríngì rẹ̀ eh. dáhùn ọmọ àlè aláṣẹ eh, olórí aláṣẹ tì ẹ mọ̀ pé kádàrá àṣetì ló gbé wálé ayé kò ṣàṣeyọrí eh, rí lórí nǹkankan àṣetì náà ni. torí ẹ̀ náà ló ṣe é fò tó bá ti rí tó bá ti rí fóun ṣe sóòkan òun òun ò ṣàṣeyọrí asáré bẹ́ sí i ni hmm. bẹ́ẹ̀ náà ló bọ́ sí ti ti rámọ́tà hmm. ti rámọ́tà tí wọ́n ṣe ṣé ó rí ṣe kò rí ṣe kò ṣe ó rí ṣe ni lórí ṣe nígbà tí gbẹ̀yìn jẹ́sẹ̀ ò rí owó kò rí hundred dollar kò rí fún mọ́ olóṣèlú hundred pounds dẹ̀ ni eyín jésù ò rí òróró san fún mọ́ ìyẹn ya sọ pé o ti ń béèrè owó jù lọ́wọ́ mi èyí tí ń béèrè rọ́ọ̀kì yẹn kọ́kọ́ fún yẹn kọ́kọ́ fún lọ́ndọ̀ lọ́ndọ̀ rà ló bá yá ló bá ti sọ pé ẹ fi kùn ẹ bá mi fi kùn ẹ bá mi fi kùn nìyẹn ṣe jẹ́ àpá hmm. olóṣèlú lórí burúkú yẹn yà ń kàṣọ àwọn oko fún ìyẹn jáparí ìyẹn ní ìyẹn jáparí jésè jápa eyín jésè jáparí hmm. hundred dollar ṣẹ́yìn ò tí ì tó ẹ̀ ó lè ó lè ṣé hundred dollar ò lórí burúkú ọmọ òfò ṣé kò ì tó àwọn èèyàn ń wọṣọ gidi owó and twenty years in Europe àwọn èèyàn ń wọṣọ gidi ìwọ sì ń wọ ìwọ sì ń wọ ṣé pépà la máa pè ni àbí kí la máa pè ìwọ sì ń wọ AliExpress two two euro ọkàkì sàṣàrà two two two euro olórí burúkú àwọn aṣọ táwọn ní coronavirus yìí wọ́ọ̀kù wà wá kó aṣọ sọ́ọ̀rù nínú sọ́mà nínú sọ́mà àmọ́ wọn tọ́jú kẹ̀kẹ́ nínú sọ́mà nínú sọ́mà gbé pósí olùsí nínú sọ́mà gbálẹ̀ ti jóná ó ti jẹrà ó ti jẹrà àpàdé nígbà tó bá ń bọ tó bá ń bọ ẹdìyẹ ẹdìyẹ tó bọ bọ bọ bọ bọ tó ti bọ tó ti bọ tó ti jiná àjiná pa tó ti jiná àjiná pa bẹ́ẹ̀ lára ẹ̀ ṣe rí ìjọ tí mo rí ara wèrè yìí mo ní yẹ kí lélẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ wá dàbí títí gíní fáwọn mo ní kí lélẹ̀ yìí ta ta pósí ni ó wá ṣẹnu gúgùn síwájú bíi títí tẹ ẹnu àgbò fún tó ṣẹnu kókò bẹnu àpò fọn síwájú ó wá sọrun kíkà kọkọ èyí jẹ́ rí fọ́ọ̀tù tẹ̀sí fi hàn yẹn ìyẹn tó ó tún kéré o tẹ́ bá rí bó ṣe rí sí àbí bí àpò ẹ̀wà àpò gàrí ah. àpò ẹ̀wà àpò gàrí bẹ́ẹ̀ ló ṣe rí sí o hmm. bá rí kùn tẹ́ bá rí bí abẹ́ ọlọ́run ló mọ̀ bóyá kó pampasì kò tẹ́ lè kó pampasì síbẹ̀ bí abẹ́ ṣe rí nìyẹn wọ́n ti dódodo wọ́n ti dórí ayé wọ́n ti dówó wọ́n ti dó mo tún ti gbọ́ o wọ́n ní pásítọ̀ tún ń bọ̀ pásítọ̀ kan ló tún bọ̀ pásítọ̀ bóyá yẹn ti ju ẹ̀rí ni mo ti gba nọ́mbà pásítọ̀ ah. olóṣèlú wá sí lọ́jọ́ wọ́n sì wá tún fẹ́ five pounds àbẹ́lẹ̀ lọ tún máa fún ẹ mo ní pásítọ̀ ọ̀rọ̀ ti sọ ti sọ ń sìn ti gbọ́ ní latest wọ́n ti ní pásítọ̀ kan ti ń bọ̀ wọ́n ti wọ́n ti sẹ́ndì nọ́mbà pásítọ̀ yẹn sí ẹ wàásù lọ́ba yẹn ló tẹ̀lé sí i nǹkan àlejò kò tún gbé wálé lójú ọmọ ẹ kò tún gbé wálé lójú ọmọ ẹ wàá tún gbẹ̀yẹn wálé lójú ọmọ ẹ̀ ah. wàá tún máa tẹ wọ́n á máa tẹ lọ́yàn ah. lójú ọmọ kékeré ọmọ five years wọ́n á máa tẹ lọ́yàn ah. ọyàn tó ń kó pàdé sí olórí burúkú ọyàn tó ń kó pàdé kí lẹ wí mà. sọ́ọ̀tì ló ń kó sọ́yàn. sọ́ọ̀tì ni tọ́ba tọ́ba dẹ̀ wá kó tọ́ba wà ní lẹ́sìn tó bá gbogbo ẹ̀ jàbára nìyẹn máa rí òun yẹn máa dàbí ìgbà tí sọ́yàn bá fò fèrè tọ́ba fò fèrè yẹn tí fèrè yẹn bá tún wá jò bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ máa rí yan á rí kólóró ọyàn kan kóló àwọn máa rí sí wọn àròwò yóò lọyàn àwọn ẹgbẹ́ tó jáde àwọn àpọn pankéèkì àpọn ẹnu àpọ̀jù máa dàbí wìlí wìlì òjò ṣé o ṣe máa lọ owó ṣe máa lọ mẹkọ màmá sixty years ni yóò máa wà lórí lórí show àtúnlẹkọ ìyá look fat i don't know i don't know hmm. ìyá look like. Hmm, ẹni kò lè jáde láì ẹni náà máa ń kó powder fẹ́rẹ́fẹ́ kò lè ṣe láyè kó lo makeup fẹ́rẹ́fẹ́. Ah, ah ah ah pancake àdéhùn bóyá àdóhùn bóyá pancake bíi mẹ́rin ló máa ló máa kú ló máa kú wọ́n lọ́tẹ̀ tó lọ́tẹ̀ máa dàbí ó máa dàbí àwọn gbẹ́pọ́sì eh, kò ní dá fún ẹ ò ní ṣe oríire gbogbo ẹgbẹ́ tó ṣẹ́ sáwọn ọmọ ìyá ìyá ìyá aláṣàbí òun máa lọ sọ orí títí tiẹ̀ ló máa lọ nípa mi ìlẹ̀ sọ pé kó lọ sórí ọmọ ọlọ́mọ ọmọ kékeré ní lọ́sẹ̀tì ni tó bá ń dọ́kọ́ tó bá ń dọ́kọ́ tó bá ń tẹ̀ lọ́yàn lọ́mọ yẹn máa ń rí olórí burúkú olóṣì gbogbo ìpè tó ṣẹ́kù tìǹà tó ṣẹ́kù gbogbo ṣé wọ́n lè sáàdì lẹ́gbẹ̀ẹ́ tìǹà olórí burúkú ṣe lè sáàdì lẹ́gbẹ̀ẹ́ tìǹà tìǹà ti ní mọ́tò ṣé wọ́n ní mọ́tò tìǹà ọmọ kékeré ojú tìǹà lọ lọ́pọ̀sí ojú tìǹà lọ tìǹà ní ṣó lè sáàdì lẹ́gbẹ̀ẹ́ ọmọ yẹn dúdú ga ó sì gbọ́lẹ̀ hmm. ọmọ tó sì gbẹ lọ tó ga tó lú tó ṣe wò tó ṣe wò ṣé wọ́n lè sáàdì lẹ́gbẹ̀ẹ́ á ṣe pé ń travel ń travel múbi tó ti stamp ibi tó ń travel lọ ìwọ tó lè kúrò lójú kan wọ́n tó wà ní Europe tó tó ò ní document ò ní any achievement ọmọ yẹn tó bí gan ọlọ́ọ̀lọ́mọ tó máa jogún bá ọmọ lọ́mọ hmm. tọmọ bá ti dàgbà kọ́mọ ṣàrọ̀ra wá bàbá ẹ lọ kọ́mọ wá bàbá ẹ lọ kó má kórí burúkú tiẹ̀ kọ́ má kó bá ọmọ lọ́mọ akọba ọmọlọmọ kò kó sí lọ kó rànú kó lórí Facebook kó rànú kúrò tó bá tún ti yá sí wàá tó rànú dáṣọ wàá máa bú gbogbo èèyàn káàkiri wàá máa bú gbogbo èèyàn káàkiri wọ́n fi ṣí ẹ ni tí wọ́n fi ṣí ẹ ni nígbà jẹ́ pé wèrè ìwèrè dìran ni ìyẹ́ ẹ bó ṣe ya wèrè náà nìyẹn ìwọ náà ló tún ti gbé àìgún ẹ tún pèsè orí iṣẹ́ ọlọ́wọ́ gbọgbọrọ ó tútù gbogbo àṣírí òrá yí lòdì olórí burúkú ò ní gúdú rẹ kò sí nǹkan tó ní àfi kó máa fò káàkiri kó máa jalè kiri àgbàlagbà tó ń jalè ó lè ó lè gbọ́pọ̀ tó lè pa ní màá sọ̀rọ̀ o lè mú mi láfọlọ fẹkọ sí olè olè ní olè bàbá bí bàbá làkú bàbá ẹ̀dá lọ sí ṣàbù wúmà yẹn ẹ̀jẹ̀ olóṣì bàbá máa ma ya fídíò tẹ bàbá ma ya fídíò tẹ lòṣì gbogbo kọ̀ńtẹ́nà ẹ̀ kọ̀ńtẹ́nà ẹ̀ tó dé lọ sí wẹ́ẹ̀fì àbí kí ló ń pè kí ló ń pè inú school ẹ̀ lọ sí fún wa kó ṣe fún wa kó ṣojú ẹ báyìí mọ̀tẹ̀ ṣojú ẹ ìwọ ṣáà ṣiṣẹ́ bó lè ti ti ẹni olórí burúkú wà lọ́wọ́ gbájà bàràǹdà wà máa ní ọjà mi ti dé o ọjà mi ti dé o eléyìí wọ́n bọ̀ wá kó eléyìí sí i eléyìí mo fẹ́ sẹ̀ǹdì ẹ̀sìn olórí burúkú ó ṣe àtúnṣe owó mọ́ ni ó ṣe ò ṣe transfer money mọ́ ni ó ṣe transfer money because ó ti pẹ́ tí mo ti bọ́ tó ti ṣe transfer money because wọ́n ti lọ fẹ́ ju ẹ̀sùn mi lọ́dọ̀ àwọn ọlọ́pàá kó ṣe transfer money olóṣì wọ́n ń wẹ ọlọ́pàá ti ń wẹ ọlọ́pàá ti ń wẹ ló ṣe ń kó káàkiri olóṣì olè ọmọ ra ọmọ òfò omi ti ṣetán pẹ̀lú ẹ̀ kékeré ni ìtògbọ́n lálẹ́ yìí mo ṣe ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ jẹ́ kí kọ́kọ́ lọ sí social welfare àná kí kọ́kọ́ lọ fi gbogbo ṣe ṣe ọmọ tó o mọ ọmọ kékeré kan sọ́ọ̀dì ọmọ ọ̀dọ́ sínú ilé hmm. olórí burúkú agbépò sẹ́gbẹ̀ wàá gbépò sẹ́gbẹ̀ wàá ṣe wàá ní ẹ̀ wọ́n ń pè mí nísàlẹ̀ ẹ̀ àwọn tó fẹ́ wá kọjá ẹ̀ àwọn olórí burúkú kò lọ kò lọ èèyàn kọ́kọ́ gbé oyin kò lọ sísàlẹ̀ olè olórí burúkú mi ti ṣe bẹ́ẹ̀ lọ́kẹ́ padà dé ó lè ó lè ṣe olè mami aláṣàbí ẹ̀yin ẹ̀ máa wòran tí ẹ̀rọ ra fi wèrè ẹ̀ sílẹ̀ kẹ́ má jọ kí ẹni tí ayé ẹ̀ ti bàjẹ́ kó má kó ti kó má kó ran titi ti yín olóṣù tó bá tún bí ẹ̀dà kó tún gbé fọ́tò gbé fọ́tò tí nà jáde again tó bá bí bàbá tó ìgbà ẹ̀gọ́ lè ní kó máa post fọ́tò ọmọ ẹ̀ ibẹ̀ ló máa ti máa ń fà máa post fọ́tò ọmọ ẹ̀ ọmọ ẹ̀ mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ gbogbo bó ṣe bóra fọ́mọ yẹn máa post ẹ̀ jáde fún ẹ̀ tó bá bí ẹ̀dá kó tún gbé fọ́tò ọmọ ọlọ́mọ jáde ṣé tí náà wà ní fracas àdíkélẹ̀ tó wà bẹ̀ sórí kó bú ẹ̀rí àbórí kí aláṣàbí kí wọ́n bú kọ́ bú kí wọ́n kí wọ́n bú kọ́ bú ọmọ ẹ̀ ọmọ ẹ̀ àbí ṣé ìyá aláṣàbí ọmọ ọmọ ẹ̀ ni ṣé wọn ọmọ ọmọ ẹ̀ ọṣà ọmọ ọmọ ẹ̀ wọ́n ọmọ ọmọ ẹ̀ ṣé wọn orí wọn kí wọ́n bú kọ́ bú rí wọ́n bú ọmọ ẹ̀ rí ọmọ ọlọ́mọ tí ò sí ní fracas tí ò ṣe ẹ̀ tí ò ṣe nǹkan kan ó mọ̀ ń gbé jáde wàá dẹ̀ fèsì ìyá tó ogun kan sóògùn lè fèsì ìyá náà kọ́ bá fèsì ìyá tìyẹ́ bá ẹ fẹ́ẹ̀sì ìyákíyà lóògùn ẹ̀ òkúkú lóògò tẹ́lẹ̀ ṣògo ọlọ́run jẹ́ kí màmá rògùn ẹ̀ lò because ògo ògo ránu ló gbé wálé ayé ògo tí ò wúlò ògo tó ti tó ti paná tó ẹ ọ ti ọ ti paná ògo ẹ ò lóògò ní kankan náà ni gbogbo èèyàn ṣe ń lù ẹ tó ṣe ń lù ẹ bí ọmọ ọ̀dọ̀ wọn lù ẹ bí ọmọ wá sí ilẹ̀ tán á mọ ọwọ́ wọn á fi nu aṣọ ẹ gbà bá jẹun tán wọn mọ wọn á fi nu aṣọ ẹ wọn ti hmm. sọ ẹ dàkísà ó ti dàkísà ó ti dìrà ó ti dọ̀ mọ́ ní ìmọ̀ ọkọ tó yẹ kí tẹ̀ bí ewé tán ìlú ẹ̀ ẹ̀wọ́ àtẹ̀gẹ̀ jẹ́ kẹ́lò mi gbé wọlé kìnnìkan. ok ma mi àmì lọ sí wẹ́ẹ̀gbẹ́ òmí lọ sí wẹ́ẹ̀gbẹ́ social welfare lọ́la ọmọ mi lọ fi fọ́tò ọmọ ìbó ṣe ń ṣe ọmọ mi lọ fi hàn wọ́n níbẹ̀ wàhálà ibi tí wọ́n fi máa bá yọ ayé ẹ̀jẹ̀ tí máa bá yọ ayé ẹ̀jẹ̀ rí yàrá facebook nǹkan máa gbà ní ẹ̀rọ ń dúró di ẹ̀bà yẹn lọ ẹ̀rọ ń dúró di ẹ̀bà yẹn lọ àti ẹ̀díbi tó ti máa wọlé ọ̀ma yẹn ra padà sẹ́yìn. ok ẹ ṣe mà wo àwọn kọ́sítọ́mù ẹ̀ dáadáa nìyẹn àwọn eléyìí mú ẹ o ah, ah, ẹni yìí mú ẹ gan o kí ló dé ah, àwọn eléyìí mú ẹ gan o wọ́n tún lọ tún wá ń tọrọ owó níbi oṣù méjì sẹ́yìn pẹ̀lú living room ló kẹ́rù sí wo jẹ́ n tún fún ẹ ní kọ́sítọ́mù ẹ̀ dáadáa kejì ẹ kálẹ́. ẹ kálẹ́ o ṣíbí ṣíbí ọbẹ̀ ṣíbí gbogbo ọgbọ́n tó dáǹsì ni pé ó rò pé ó léèyàn lẹ́yìn ni o ti ń béèrè o ti ń dọ́gbọ́n béèrè béèrè kan ló fún fún bẹ́ẹ̀dì ẹ o ti ń dọ́gbọ́n gbé dọ́kàsì mọ́ra fún bẹ́ẹ̀dì ẹ o ò ní rí ṣíṣì tó bá wọ ẹ̀yìn báyìí eṣinṣin ló máa rí lẹ́yìn ẹ gbogbo àwọn tó ń kọlù sórí ṣóò tó rò pé yẹ o ti gba àwọn ọmọ ewé tán kí ni ó dẹ̀ sí fírì tẹ́lẹ̀ ni wọ́n dẹ̀ ẹ́ sí free kó bá lè kó bá lè ti irú èèyàn tó jẹ́ kó fi hàn dáadáa o ti wá rí ṣíṣẹ́ṣọ ẹ tó ń pẹ́ fún one thousand mọ́ o àṣírí ṣó ti rí ṣe wá dọ́gbọ́n wá òun dọ́gbọ́n wá àwọn èèyàn tó máa wà kọ́ fún ẹjọ́ bẹ́ẹ̀dẹ̀ ṣíṣì ṣíṣì wo nǹkan tá a plan fún ẹjọ́ bẹ́ẹ̀dẹ̀ picture ẹ rest ṣé ó mọ bó ṣe ń kọ rest in peace rest in peace la máa kọ́njọ bẹ́ẹ̀dì ẹ sórí facebook olórí burúkú olóbó amọ̀ṣìgòpè àwọn ọkọlọ́kọ wọn ti ṣí airport àwọn ọkọlọ́kọ tó ń gba nọ́mbà wọn àti náà ń sọ fún ìyàwó wọn o ò bá sì rí ẹ̀bù òní wọ́n máa pariwo leave my husband alone a ti sọ fún ọ pé tọ́ọ̀bù ti pariwo tó o ní àìsàn onísífílìtì lára o ò dẹ̀ tọ́jú ara ẹ̀ so a ti sọ fún ìyàwó wọn àwọn pásọ̀ tó ń bọ̀ tó ń fún ẹ nọ́mbà tó lọ máa ń ṣe sometime tó fún ẹ two hundred pounds tó àbí twenty twenty pounds á ti sọ fún ìyàwó wọn sílẹ̀ sórí wàá gbà wàá gbà wàá rò pé ètò máa ń ṣe tẹ́lẹ̀ tó máa mú jẹ ni wàá gbà eléyìí wo plan gbogbo plan tá à ń ṣe fún ẹ lábẹ́lẹ̀ kò ń ṣe gbogbo ẹ̀ là ń sọ síta o tó àwọn ọ̀pọ̀lọpọ̀ tó tiẹ̀ máa ń dó tó máa ń dó tó bá ti wá ṣe vacation ní ní UK tó máa ń lọ pàdé wọn yẹn gbogbo láti sọ fúnyàwó wọn pé aláìsàn ni ẹ aláìsàn yẹn tó dẹ̀ ń kọ́ àìsàn wọnú ilé wọn olóbó amóṣùgò pè kó tó wọlé wà tí ma béèrè lọ́wọ́ pé amóṣùgò pè olóbó tí wọ́n kì í ṣàfà kò ní dáa fún ẹ kò ní yẹ wo wọ́n ò ní ṣe irú ẹ̀ mọ́ ó wá ń dọ́gbọ́n wáyàn tó máa bu ṣe ẹ̀ eyín jẹsẹ̀ tó yẹ pé mọ́tò ẹ̀dá kú bí dájí tó yẹ pé ilé mẹkáníìkì ló ń sùn two weeks three weeks òun ló fẹ́ ra mọ́tò fún ẹ ṣó tiẹ̀ tó bá tiẹ̀ ra mọ́tò fún ẹ ṣó ní driver license. àbí o tó bá tiẹ̀ ra mọ́tò fẹ́ ó ń tó ẹni ó dùn tó bàjẹ́ nígbà tó gbé pé wọ́n lu ẹ̀yìn ò kí n bìlì ó dùn tó bàjẹ́ ó dàbí ìwọ ó dàbí ó mọ̀ gbà tó wà kékeré tó máa ń fi ìgò pepsi kó sí ọ̀rọ̀ bo kékeré tó ẹ yẹn tó rántí tí markis bá ti ra ìgò pepsi fún ẹ tó máa sáré yọ̀dí nínú dánfó tó máa sáré gbà á gbà á gbòs ọ̀tún tó wá rí i pé kinní gbogbo ìgbà yẹn ló ti ní mentality pé you are easily ó wà ó lè easily sọ̀rọ̀ fún ẹ tó yẹ kó máa convince ẹ kó sí ọ̀rọ̀ kékeré ló máa fi ń tó ẹ tẹ́lẹ̀ ọ̀rọ̀ kékeré ló máa fi ń tó ẹ tó bá ti sọ̀rọ̀ díẹ̀ fún ẹ báyìí wàá ti sáré fún òògbó òní òní tínkì òòtí ẹ̀gbọ́n rárá ó ṣe bí ó ní òwà extremist ní ìjọ bẹ́ẹ̀dì ẹ gbogbo àwọn àwọn picture tó máa post rest in peace kìnnìkan peace yẹn gbogbo ẹ̀ pátá gbogbo àṣírí ẹ̀ máa tún jọ bẹ́ẹ̀dẹ̀ ìjọ bẹ́ẹ̀dẹ̀ yìí sọ̀rọ̀ káwọn èèyàn máa wí ń wẹ̀ àwọn èèyàn máa sọ pé rẹ̀sì bìsì fún olórí burúkú nìyẹn olórí burúkú olè ní ajítọ́kí ó ti bó gbogbo ó wá lẹ́nu ó wá lẹ́nu lánàá ó wá sọ pé tó bá ti wàá ti mọ̀ pé ò nílé ibi tó wà tẹ́lẹ̀ ló ti wà tó kó gbogbo ẹrù ẹ sí pálọ̀ ó lọ máa ṣe ó máa ṣe fídíò lé ẹ̀ nígbà tó ń béèrè pé ìwọ náà lè fi ilé hàn kó wo fídíò ó ní wàá sì tẹ́ fídíò eré á tó ẹ pínpín bí bọ́mbà tó bọ́mbà láwà lẹ́yìn ẹ ṣó fídíò ilé olóró sì máa so orí yàrá ṣàbí tó ṣó ilé wọn ní lónìí onígbọ́n fẹ́ ṣe òun fẹ́ ṣó kí ló ń ṣó kí ni ìwọ fẹ́ ṣó ìwọ tó lè ṣó ìka ẹsẹ̀ ẹ orí tí ìyàjọ kò tó ń tọ́nu ẹsẹ̀ síwájú tí gbogbo ara ẹsẹ̀ bó ṣe ní flame colour wá látòkè délẹ̀ ìwọ tiẹ̀ Kampala Guinea Kampala pátá purple green vein green wà lókè wá fi ọ̀dà rẹ́ẹ̀dì kù péǹtì ẹsẹ̀ ẹgbẹgbẹ́ wá dúdú ibẹ̀ because àárín àárín tóòzò kì í ṣe po so ibẹ̀ wá dúdú ó mọ̀ pé kàmpala leg ló ní ó fi lé hàn ilé ìwèrè wo ló fẹ́ fi hàn pé o ti gbalé ó tọ àwọn ó wò ó pọ́sítà kó kó sọ problem ẹ̀ stop hyping yourself gbogbo àmọ̀ pé sack literate yẹn ò ní any life ò ní life facebook yìí olóòní já sísá tẹ́ni lóògùn tó wà onífẹ́ kàtàǹtì tó jókòó sí profile tó bá ń bọ̀ wọ́n yẹ kó máa ké ó ń ké ó ń dùn ẹni ó ń dùn ẹni ó ní wọ́n gbà bọ́ ó lọ wá síkà wọ́n wá síkà màmá mi ò kí ń jẹ́ ká jáde ẹ má jáde fún mi ẹ má jáde ìwọ ló kí gbọ́rọ̀ ìwọ ló kí gbọ́rọ̀ tó bá sọ pé má jáde kí ló kọ ẹ nínú sórí ọba kí ló kọ ẹ tó fi gbẹnu sí olórí burúkú extremist olórí burúkú wo wàá mọ̀ pé wọ́n ò ríṣẹ́ extremist òun lẹ́nu ni òun lẹ́nu ni bíní tiẹ̀ ń lẹ́ bíní tiẹ̀ ń kọ́ ni ṣùgbọ́n náà o ò ní respect ni a máa kọ́ ẹ a máa kọ́ ẹ wàá ní respect yẹ pé tẹ́tí ọba sọ̀rọ̀ wàá máa gbọ́ ọ̀jẹ̀ ìjọba ẹ̀dì ẹni mò ń retí dọ́kàsì ò lè fẹ́ sí sí sí tó bá gbọ́ póróróróróró omi omi táàpù rẹ lọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní lálọ́dì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sí fún ẹ bíkọ́sì ó ti di omi yẹn gan inú sọ́mà yàrá ń jẹ ẹ̀jẹ̀ seriously ọmọ bó ṣe máa jáde ọmọ tó bá gbọ́ tó omi táàpù ẹ lọ sí fún ẹ ò ní rí nǹkan kan ebi á pa ẹ tó àwọn five pounds yẹn ni kò ya ya ẹ màdókò kú sí òun ti fi owó tọ́jú àwọn boyfriend yẹn Bukky Jesse eyín Jesse eyín ó kúrú bí ìgò Martina owó ló fi ń fẹ́ àwọn boys kiri tó bá ti keep witness eyín Jesse ní kọ́kùnrin yẹn ṣàtìgà tẹ bá ti fẹ́ fún lọ́kùnrin ẹ fọkùnrin ẹ ṣáà ti ga tó bá ti ga torí ẹni kò fi bẹ́ẹ̀ fara tara tara tara gba ti genesis but ó kàn ń wo pé genesis ní star ni kó o máa fi genesis ní star but tó bá ti lọ́kùnrin tó ga báyìí gbogbo aráàsì tó fi ń ṣiṣẹ́ ó máa máa sẹ́ǹdì owó tì ní a máa sẹ́ǹdì owó a máa la owó ẹgbẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n gbogbo gbogbo yín tẹ bá rò pa àṣírí ibo gbogbo ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì eyín jèsè ọyàn tó sẹ́yìn sọkùnrin ìjọ tó ṣe interview tó ní wọn ò rí lóòrùn ó dàbí ẹni tó ti rẹ̀ ẹni tó ti rẹ̀ ó fi fún ìwọ tí powder òjókòó sójú ẹ̀rọ ẹgẹ mọ́ ó fi powder sójú gan gbogbójú ẹ̀jẹ̀ ti jábọ́ at forty five ewu wá pọ̀ pàtó òní sinmi o ò ní sinmi ibi tó o pè ẹ́ sí ló wà nǹkan tó o lé ẹ ló ń sá fún ọmọ ẹ dẹ̀ tó fún ẹ bí lálà ó fún ẹ bí lálà wo ìjọ bẹ́ẹ̀ jẹ tiẹ̀ ní àwa tiẹ̀ ń jókòó fún wèrè wèrè olóbò tí wọ́n kì í ṣapa olóbò amóṣàgò you go pay aláṣọ bọ́sí kọ̀rọ̀ ní UK aláṣọ kàtàǹgwá UK ó mọ bọ́ ra kàtàǹgwá bàjẹ́. Ah ó mọ aṣọ goodwill aṣọ goodwill ó mọ bó ṣe ń rà bàjẹ́ aṣọ tó yìnbó lòdù àwọn bra tó máa ń wọ̀ àwọn bra tí tí ó máa ń tẹ́ òyìnbó bá ti wọ̀ kù yẹn á wá fi pépà sí kò lọ́yàn lábẹ́ ọyàn tó wà láyẹ̀ gan-an àmọ́kọ́ sáà rí pé kí ibo leléyìí ti rọ́yàn ọ́ níbo ni àṣẹ pépà ni àṣẹ pépà ni ó lóun fẹ́ lọ fi owó fọ eyín òun ní tọ́kì tọ́kì kan kìtọ́nì ìwọ tó lè dé airport UK kọ́ máa rẹ̀ gba ìwọ nọ́kẹ́nọ́kẹ́ tó ní bad story oní bad history ó nókè wọ́n gbó sórí ìlú òyìnbó ò dàbí ibi tó yẹ pé tó bá ṣe nǹkan wọ́n ti gbàgbé wọ́n máa fi ẹ́ lẹ̀ wọ́n jẹ́ kó kó gbàgbé ara sọ́nà wọ́n tó tiẹ̀ ń change yìí gan wọ́n sì ń interview ẹ̀ because nókè nókè ni ẹ o a ti lọ report yẹ ẹni tó ń fún ẹ lówó yẹn gan a ń wá nọ́mbà ẹ̀ seriously because nǹkan tó ń ṣe is illegal kò wà lẹ́gbà kéèyàn máa ṣe nǹkan owó wá gbé sórí fẹ́ money change yìí ó dẹ̀ ti nókè rí you are a fraudster information àwọn tó tó tó tó tó ń gbà tó lọ fáwọn ọmọ yahoo boys information wọn òun gba anybody tó bá tó bá change owó òun gba òun gba information wọn òun send yẹn sí nàìjíríà proof dẹ̀ wà pé òun ṣe proof wà pé òun ṣe you are an informant why ni ẹ fáwọn èèyàn tó ń change owó àwọn èèyàn tó ń ṣiṣẹ́ takuntakun ní uk tọrọ ráyè tọrọ ráyè ẹjọ́ lórí facebook wọn rárá fẹ́ send owó sí family wọn spy near you are a debt you are a spy fáwọn yahoo boys wà wá fún ọ ní nọ́mbà ike wọn ìwà wa máa sọ pé àwọn owó báyìí báyìí ló wà àkáǹtì àwọn èèyàn àwọn èèyàn á fẹ́ lọ gbowó ní báńkì wọn wọn á ráwọ̀ pọ̀ ìsọ̀rọ̀ àwọn ohun tó gbowó wọn wọ́n kọ́ ò ní good story tẹ̀wọ̀n dé nìwọ̀n gan fúnra rẹ̀ àtẹ̀wọ̀dé ni ẹ́ so ò ní good story ó lè ṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ gbàràdà tó ń ṣe yìí a máa wá díẹ̀ àti pé woman ẹ̀ woman ẹ̀ kò ń ṣe ṣọ́ọ̀bù woman tẹ̀pẹ̀ yẹn kò ń ṣe ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn kì í ṣò kò ń ṣe ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn kò ń ṣe ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn so a ti wá gbogbo ṣọ́ọ̀bù yẹn a máa wá díẹ̀ ṣọ́ọ̀bù tó ti ń gbàgbọ́ra tó bá jẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ ní bísí wàá ṣó ẹ̀ wàá sọ ẹ bó ṣe ń ka ẹ lára ìfò ilé gan o sì ń gẹnu pé ẹ tó bá ti ṣe ilé ẹ tán o fẹ́ tún ṣe ní irọ́ ni ilé tó wà tẹ́lẹ̀ ló wà ilé tó wà tẹ́lẹ̀ ò ń béèrè ò ń béèrè ò ń bẹ àwọn èèyàn lówó ni ó rò pé yíjẹ ṣe bẹ́ẹ̀ fún ẹ lówó ni ìyẹn nígbà tó ìyẹn ṣẹ̀ṣẹ̀ sọ pé òun sọ ten million ten million wèrè wo fún pásítọ̀ ibo ni ten million ti ń bọ̀ tí ò lókun lọ́rùn wọ́n béèrè owó lọ́wọ́ ẹ̀ ni wọ́n ló fẹ́ fowó ṣe gbajúmọ̀ wọ́n dẹ̀ gbà ìtọ́ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ wà á dẹ̀ dákẹ́ ò fẹ́ dákẹ́ wo àjọ bẹ́ẹ̀ díẹ̀ dọ́kásì tó ń gbé mọ́ra yẹn kò lè fún ẹ lówó kankan ẹni tó ó dìdì wá ẹ ó wá rajà lọ́wọ́ ẹ ó wá rajà àgbà tó ń tó tí màmá pọ̀ gígẹ̀ ìwọ lẹ́yìn náà kíní kan ìwọ ló fẹ́vọ̀ ó wá rajà lọ́wọ́ ẹ gbà tó tún òtún sáré òtún sáré ètò àfòmọ́ àfòmọ́ ń sì òun fẹ́ ṣe bẹ́ẹ̀ di òun wá aṣọ ṣe bóun ta aṣọ bọ́ lọ́mọ òun ta aṣọ òun gbàṣọ sórí kìíní òun ṣe wọ̀ kan bẹ̀ àwọn aṣọ tí táwọn èèyàn máa ya píṣọ̀ tó máa ní kọ́ sẹ́ni píṣọ̀ fún ẹ tó bá ti rẹ́ni tó fẹ́ rà wà wá pé gbàgbà dáná máa ń ṣe up and down wà á ju wa ní kàn ya píṣọ̀ ẹ̀ fún ẹ wà wá fi sórí Facebook wọn ò rà láti bẹ̀ ọ kò sí lọ́wọ́ ẹ o wà á wí bí tó ti bí tó ti ṣe wà ní pé kọjá píṣọ ẹ̀ kan sẹ́yìn sí ẹ tẹ bá ti rí àwọn aṣọ tó ń wọ̀nyẹn àwọn òyìnbó ló máa ló máa ń fi aṣọ yẹn wọ̀ kò lówó láti kò lówó láti ra ẹyọ ọ̀kan lọ́wọ́ ọmọ gan hmm. kò ló àwọn aṣọ tó ń gan wọ aṣọ gúdú ẹ ẹ AliExpress ni hmm. kò lówó láti ra aṣọ AliExpress ẹ̀kan eh, ló máa ń ra ẹni tí ò lè fọmọ ẹ̀ hmm. ló ń jẹ́ jẹ́ o dúró dè pé kọ́mọ yẹn dàgbà kò fi lè rí ìwé o lè fi ọmọ yẹn mú because you had a very nasty criminal record you are a fraudster yahoo yẹn yahoo yẹn onígbà tó ti sí kankan bẹ̀ nílẹ̀ kó ń sọ òṣèwọ̀n lẹ̀tọ́ díẹ̀ díẹ̀ ló ń sọ nígbà tó ń sọ bàbá ẹni tó ẹni tó ní nǹkan lẹ̀ ti ta nǹkan ẹ̀fẹ́ ni ó wá ń béèrè owó lọ́wọ́ ẹni ọ̀ lè fún ẹni kankan lọ́ ó ti ṣòfò láyé ó ti ṣòfò lọ́run ọmọ ẹ yẹn wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti wá gbọ́ ọmọ ẹ lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbọ́ wọ́n wá gbọ́ because ọmọ yẹn ló ń dúró dè ó lè fi ọmọ ṣèwé ó lè ó ní nothing ó ní kankan you are just an empty vessel wọ́n ló ní elephantiasis níkù ló ní gẹ̀gẹ̀ lọ́rùn ló ò kí ń kíndìnrín ẹ̀ ò kí ń jẹ́ kó ro ní release lára ẹ̀ wo bó ṣe tó ń sìn ẹsẹ̀ wa tínrín because ẹ̀kọ́ eh, eh, eh, scream yẹn ẹ̀kọ́ kò jẹ́ kí ẹsẹ̀ breathe ó wá jókòó síbi kan tí bàbá bá ti ṣe ṣóòsì wà sáré tọ̀ ó rẹ̀ náà kí n wo tàtẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ṣé kì í ṣe èsì lòun fún wa ọdẹ òṣì ìwọ fẹ́ pé wò ó ìgbájú ló kù sí i a dẹ̀ ń wò pé táwa gbẹ lójú náà ó máa ní pé kẹ́míkà la ẹ lójú torí ẹ because ara ẹ tí ẹ bá ń wọ ara ẹ gan from far òní ìrìn ó borí ni ó borí ni téèyàn bá rí ẹgàn yẹn àánú èèyàn àánú èèyàn máa ṣe é ẹnu orí facebook ló ti lẹ́nu ò lẹ́nu face to face tó bá rí anybody gan ò lè sọ̀rọ̀ face to face ò lè sọ̀rọ̀ eyín ẹnu ẹyẹ gan ti pọ̀ jù kó lọ já kúrò wèrè wọ́n bọ̀ ní ti dé. <laughs> yéè ó kọjá ránran kọ́ ọmọ kọ́ ọmọ sáyé ọmọ ti sáyé o ah Bísí ọtí sí àwọn èèyàn ọtí sẹ̀ àwọn tọ́ọ̀sẹ̀ pọ̀ òbọ̀n ṣe ń fún ẹ̀jẹ̀ tójú tẹ̀yìn sọ̀rọ̀ àwọn kọ́là mi méjì ah méjì ìgò yẹ kó lọ pokùnso lálẹ́ ní kó lọ mọ́ ọmọ mẹ́ kó mọ́ ọmọ mẹ́ tọ́ ẹ̀ka alẹ́ o. ẹ ló tẹ́lẹ̀ ọmọ ológo. yóò dáa fún yín. ó ga hmm. sórí wèrè gbajúmọ̀ hmm. Hmm. àánú ẹ̀ ṣe ni tèmi sọlọ́run ọmọ olórí burúkú ọmọ wa kó wá balẹ̀ jẹ yìí gbogbo àwọn ayé tó bìlìvù pé mò ń jẹ látìgbà tí ìyá ẹ ti bí tí ìyá ẹ ti rìn wọ gbó lọ tí ìyá ò tiẹ̀ kó fìrí ẹ tóun kò kó fìrí ìyá tó bí ṣé bá a gbọ́ nínú ìtàn tí sọjí sọ fún wa wípé ìyá ẹ̀ ṣì wà láyé ìyá ò kú. Hmm. a dẹ̀ gbọ́ nínú ìtàn wípé kì í ṣe táyé ló bí wọ́n ní kẹ́hìndé ló bí. Hmm bá a ṣe gbọ́ nínú ìtàn tó máa dórí Facebook tó máa ní ìyá òun ti kú tí ìyá ò ti kú bí ìyá ṣe bí Bísí sílẹ̀ báyìí ìyá tí ń wọgbó lọ ó rìn lọ tèfètèfè ni tọ́ọ̀rì traces yẹn wèrè tó kù lára ayé ẹ̀ yẹn òun ni Bísí ṣe lórí social media olórí burúkú ọmọdé yìí ó lo ọmọ ẹsà bọọdù níbo ló ti mú ẹsà bọọdù No torí tó bá jẹ́ pé o mọ Esabod gidi kò sí ẹni tó gbọ́ gbòògùn tì lórí Facebook Esabod kì í gbà wọ́n sílẹ̀ Esabod máa gbà wọ́n ọjọ́ kìíní àná mo rántí nígbà tí Esabod pèsè orí ṣó rẹ̀ lórí ìjà àwọn àtàbíkẹ́ Esabod pé pé fi àbíkẹ́ sílẹ̀ tí gbogbo yín ò bá gbàgbé lọ́jọ́ náà lọ Esabod pé sórí ṣó bí sí wọ́n dẹ̀ ń jà lọ́wọ́ ń gbà yín Listerboard ní Bísí owó ṣàdáre tó ṣàǹbá Àdúkẹ́ fàì fi sílẹ̀ má bá a fà mọ́ with the hope pé tí Aláṣàbí bá ti bá Bísí sọ̀rọ̀ Bísí á lè bá Dọ́kàsì sọ̀rọ̀ nígbà tọ́jọ́ ń bá Listerboard jà nígbà náà ṣé bóun ló fi di Listerboard ń bá Bísí sọ̀rọ̀ the same thing náà Listerboard tún dìde ló tún wá sọ fún ẹ pé wọ Bísí má bá Genesis jà. Ja fi genesis sílẹ̀ n tó máa gba genesis ó wà ló wà nígbèrè ẹ fi genesis sílẹ̀ síbísí tó fi di ọ̀tá Esabod lóhùn tó wá di pé ọjà Esabod ni Bísí ń bàjẹ́ Bísí agbé ọ̀gbẹ̀ ń da ò ní rí bá ti ṣe òní rọ́dọ̀ gbígbà gbogbo alálẹ̀ ìlú ọba gbogbo alálẹ̀ ìlú orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí wọ́n bá ti ń fẹ́ sówó tó ń fẹ́ sọ́mọ. So wàláì òòtún òòtún rí ọ̀nà kankan lè gbà mọ́ gbogbo tó bá fọwọ́ ẹ̀ ṣe dídùn yẹn ó máa ṣẹlẹ̀ síbẹ̀ ni wọ́n máa di ẹ̀rù ẹ̀ máa fi ẹ̀rù ẹ̀ wọ́n máa fi sòkò sílé ni nítorí pé ọmọ rádaràda ló dèrè dè ní ó wá yá tán ó wá bẹ̀rẹ̀ sí ní kú àgbàlagbà ó ń bá ọjà ẹ̀ jẹ́ kí ni wọ́n gbé sílẹ̀ ta ni ẹ́ kí ló já mọ́ níbo ló ti bọ̀ tó lùkú lọ ṣé o mọ̀ pé ní tó tí ìyá gbọ́mọ́lá ta wá ní Yorùbá nìyẹn torí tó bá rẹ́ni pètọ̀ fún ẹ yí ilé ìlú ẹ ò lè lọ́bẹ̀ àwọn aráàlú ẹ ò ṣe mú wọn sẹ́nu kó má blọ́ọ̀gì wọn ó wá ń ṣe gbajúmọ̀ oníwọ̀ blọ́gà blọ́gà òṣìwò ta ló fi ẹ́ ṣe blọ́gà náà jọ níbo ló ti jẹ́ níbo ló ti ń ṣe blọ́gà ọ̀hún gangan abátẹnijẹ́ ni ẹ̀ látijọ́ tí mo ti máa ń wo ṣó ẹ tí mo ti mọ̀ ẹ́ tí má fọ̀rọ̀ jí ẹ wò mi rí nǹkan gidi tó jáde lẹ́nu ẹ̀rí àti kó máa bà tèèyàn jẹ́ lórí social media tèèyàn ló bàjẹ́ náà wọ́n ní ọjọ́ tó bá dẹ́kun àti banijẹ́ ọjọ́ náà là á bẹ́ẹ̀ jẹ́ mu ebi orí kankan tó ń blog o you are fucking stark illiterate ọmọ lọ wábi jókòó sí kó lọ sẹ́ńpẹ́ kó kó gbogbo òṣì sílẹ̀ you are nobody but a fucking nuisance nuisance ni ẹ́ o ò wọ́ọ̀tẹ̀ tó ń dúró sórí Facebook kó péré ní blogger ṣó mọ àwọn tó ń jẹ́ blogger ni when I'm talking about professional bloggers you will know the journalist ìwé wo ni wọ́n kà tó fi ń di blogger náà jọ ta ló gúnyán gbọgbọ fún ẹ tó ní tọpọ òṣòro Facebook yìí má tẹ wá láàyè lójú o tí gbogbo èèyàn bá tiẹ̀ máa lajú tó bá máa pera wọn ní blogger lórí Facebook ìwọ wèrè gbajúmọ̀ ló wá pera ní blogger lórí Facebook blogger my ass ìwọ bá wo o ò tiẹ̀ kọ́kọ́ wo rẹ ní òyìnbó mélòó ló lè sọ kò sóyìnbó o ò lè sòyìnbó ìyí yorùbá o ò gbọ́ ìyí ẹ̀dùn òwèrè tó ló ti wá gbọ́ o ò gbọ́ o ò lè sọ ẹ́ wọ́n wá dórí facebook wàá máa pariwo wàá máa pariwo wàá máa ranjú fọnfọnfọn ó ní problem o wèrè gbajúmọ̀ tó bá rẹ́ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn wèrè motherfucker idiot tó ń gbé kiri tán lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ iye wèrè Bukky Jesse tó ń tó tó tó ń bẹ sọ̀rọ̀ kiri ìyẹn náà báwo ni àtísà tó ń wọ̀ kiri tó lòun ṣe gbajúmọ̀ ṣáṣọ ló ń wọ̀ yẹn ṣá ṣóun sì ra léèsì ọ̀pá márùn-ún ó ra léèsì ọ̀pá márùn-ún five hundred thousand ṣó sì wọ ọ̀pá márùn-ún one million one point one million two point five million góòlù mélòó di pàǹdà làwọn wèrè ní tó ń pariwo ẹ máa kó pàǹdà sọ́run ẹ lẹ́yìn ṣe gbajúmọ̀ ṣe gbajúmọ̀ nìyẹn ni mọ́tò mélòó ló wà lọ́wọ́ ilé mélòó lẹ ti kọ́ sépò àbí ìlú òyìnbó tẹ́lẹ̀ jókòó sí ilé mọ́gẹ́jì mélòó lẹ́ ń san bẹ́ẹ̀ tiẹ̀ lè ra ní káàṣì kí lẹ ní ọmọ thirty five years tí ò tó yín òun ń kọ́lé gidi tó ń ṣò lórí youtube up and down at forty two years old ṣé lọ́dún yìí ní august iná ló máa pé forty three bí forty two ló fẹ́ pé idiot fucking bitch yeah, you don't think about your life you are committing nuisance you doing radarada on the social media ò ń ṣorí burúkú ṣé kọ́ lè mọ̀ pé mo rọ́ sọ àṣà lásán làsìn ìwọ ọmọ gáràjì láwáǹsì ìwọ ọmọ tó ń níran ìran játijàti ìran rédèrèdè tó ti wá wọn ní bíbí ire ò ṣe fowó rà tó bá jẹ́ pé lòpọ̀ lòpọ̀ wọn bí ẹ̀rí gbígbé tó dáa wàá wà lórí social media wàá máa ṣorí burúkú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wàá wà ń bẹ̀ for four three hours bó bá ṣe parí iṣẹ́ àtìkọlù tó ń sáré tó kọ̀ọ̀kan ẹ́ ah, ó ga o ojú bá mi tì fún ẹ o ìwọ ló gbé kògbókògbó tó gbé dání nínú ilé ibi tó lò wá náà ló ti máa máa pè bébì bébì ṣe kọfí fún mi bébì àní bẹ́ẹ̀ eh, mama go and show him where the coffee is where the kìnnìkan eh, where the tea is ìwé ẹ̀kíní kan lójú ọmọ kékeré tó gbé sínú ilé hmm? ló ti ń ṣòṣì tó ń ṣorí burúkú tó rò pé ó ń ṣayọ̀ tó rò pé wọ́n king kong níbo ló jẹ́ king kong náà sí king kong rádaràda rédèrèdè tó rówó fi ṣayé tó ń borí burúkú kiri táwọn wèrè tó ń tẹ̀lé ẹ tán lè advice ẹ yípe this is not life ẹ sábà ọdún ti gbé tiẹ̀ débì kan forget about all the old this all the old that other one is bullshit that is material that is material stuff ìwọ tó ń lò wà níbẹ̀ yẹn kí ni ìwọ gbé ṣe báwo láyé ti ẹ ṣe rí ìyí school school ò lọ tó bá tiẹ̀ kàwé láti nàìjíríà ìwọ tó ti wà nílùú òyìnbó full opportunity you can choose yourself up ẹ òun ṣorí burúkú òun bú ẹsà bọ́ọ̀dù ẹsà bọ́ọ̀dù tó ti gbé tiẹ̀ débi gbì tó jẹ́ pé sàrà ẹ̀sàbọ̀dù in another thirty years sàrà ẹ̀sàbọ̀dù á ti máa kọlẹ̀ kù ìwọ́n tó bìlíìfù pé o ṣì ní another forty years to go ò ń ṣe yamayama lórí Facebook o ò bára ẹ sọ̀rọ̀ olórí burúkú ni ìwọ ọmọdé yìí o bàbá mo ti ń rí mo ti ń rí ẹni tó jẹ́ olórí burúkú táyé ń bájà tó gùn ìdílé big time first class ogun ìdílé tó bájà ìwọ́dẹ̀ ẹ̀bí sí i because mi rí ẹ lòmíì ìyá ṣe ara bàbá ìkunra ìkunra ìkunra bàbá tó ń sọ fún yín pé kẹ́ kunra ó pọdú ní ẹ̀nà bàbá tó sọ lórí iṣu ẹ pé kò fura ṣé wo mọ̀ pé ìjì ń bọ̀ ni ó mọ̀ pé ìjì ń bọ̀ ni bàbá yẹn ṣe ń pòwe fún ẹ wípé ẹ fura ẹni tó kọlù yẹn kò ń ṣe tó yẹ kó kọlù ó lójú nùnà idiot nìyẹn òpònú ẹni tó bá máa pọsẹ̀ láyé yìí wàláì tó bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa jábọ̀ ni bàbá tó ń sọ fún ẹ tó ń wá sórí iṣu ẹ tó ń sọ fún ẹ pé ẹ fúnra o ẹ fúnra o we are not thinking because you doubt. bàbá tó ń sọ fún ẹ pé kò fúnra yẹn ṣé wo mọ̀ pọ́rọ̀ àgbà ni ẹ fúnra nígbà pé dìdìrín ẹ ò gbọ́ yóò bá ò gbọ́ yóò bá nà ọmọ àlè yorùbá ọmọ àlè ẹdó ni ẹ nà mí mọ́bí tó ti ṣọ̀ wá torí tó bá yẹ kó gbọ́ yóò bá ni ẹ fúnra ẹ fúnra tí bàbá yẹn sọ read the meaning ti ẹ fúnra tó ń sọ yẹn wá lọ fèsì ẹ̀sà bọ́ọ̀dù ó ti gbàgbé pé wòlíì ó ti gbàgbé pé àwọn àyájọ́ àwọn àyájọ́ iṣẹ́ tó bá dẹ̀ tó máa ń wà lọ́wọ́ àwọn wòlíì especially àgbà wòlíì tó bí sínú wòlíì ìṣẹ̀lẹ̀ ṣé ẹlẹ́nu sọ fún ẹ kó patọ́ fún ẹ débẹ̀ ni ṣé ẹlẹ́nu sọ fún ẹ débẹ̀ ipẹ́ ni tó lọ kọlù yẹn kò kí ṣe ni tó yẹ kó kọlù rárá <laughs> ọmọdé yóò mọ̀ ògbó ń gbélé fọ̀ ọjọ́ tọmọdé tó bá bùrọ̀ kò òjò ọpọlọ olúwẹrẹ ń jà ẹ sábọọdù tó ń sọ fún ẹ pé kó má bu ọba ṣé kò mọ ọkọ tó rí tó fi sọ fún ẹ pé kó má bọba ni ṣé kò mọ ni nǹkan tó mọ kọrọ tó wà lé ọ̀rọ̀ àgbà ni tẹsábọọdù bá kúrò lórí iṣẹ́ àtìgbọ ìwọ mọ ọkọ tẹsábọọdù ṣe ní kọ̀rọ̀ yàrá ẹ ni ṣó yí ẹ débẹ ṣá o mọ ọkọ o mú àwọn àdúrà tó ti gbà o mú àwọn ìfà tó ti ta dànù kúrò lórí ẹ lórí àwọn ọmọ ẹ o mọ ìwọ bọ́ síbẹ̀ òun ṣàyà gbangba òun ṣàyà hmm. gbangba pé mo lè sọ ẹnu ẹ ti pa ẹ báyìí tó ló ti kó báyìí ó ti ṣìrìn ó ti ṣiṣẹ́ ó ti kọlu tí ò yẹ kó kọlu ọ̀ràn ti bá ẹ báyìí ẹni tó máa wẹ̀ fún ẹgbọ́n mi tí mọ̀ ẹni tó fẹ́ wẹ ègún tó wà lórí ẹ right now wà láìta láì mí mọ́ tó ló ti kọjá ìyẹ́ ọ̀dẹ̀ ti ṣiṣẹ́ àwọn alálẹ̀ gan-an wọ́n kéré nínú ìta nsọ yìí tó ń bẹ ìjà lọ́wọ́lọ́wọ́ Ìgbòho jà lálẹ́ lọ ó máa tó rí repercussion nǹkan tó dáwọ́lé yẹn <laughs> wo jet ló gbé ó ti rìn dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó ti súnmọ́ pàpọ̀ ẹ̀ tó ti wà ń pàpọ̀ ẹ̀ kódà wà lábẹ́ bílù ẹ̀ tó ń bẹ sùn tó ń bẹ jí báyìí torí ó ti fẹnu kọ́ ó ti ṣiṣẹ́ ṣé ètò ṣe last time tó kọ́mọ ẹ̀ síta tó gbé ara ìpì ni ó ṣe bí ṣé orílẹ̀ yìí oní ah. <laughs> gbogbo àwọn wèrè tó wà pẹ̀lú ẹ yẹn gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ tó súnmọ́ àwọn wèrè yèyé ló àti eyín jèsè yẹn wàláì wọ́n rí ẹ wọ́n sá lọ wọ́n rí ẹ wọ́n sá lọ ọjọ́ kan sí méjì lọ máa fi kẹ́dùn ẹ after that wọ́n máa ṣe ẹ lẹ́ẹ̀ni wàá wá dá bùkátà ẹ lọ́kọ́ sílẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kọ́ sílẹ̀ o ti fi ẹnu kọ big time ó ti ṣiṣẹ́ gidi gan ni wọ́n mọ̀ pé òkè gbọ́ wọ́n mọ̀ pé òkè gbọ́ràn o kò sí béèyàn ṣe máa sọ́tò kò sí nǹkan tẹ́ anybody fẹ́ sọ wá bíi ìdìbò kò sí nǹkan tá ah, kò sí nǹkan kan mark today's date down wàá mọ̀ pé mẹ́wàá wà lórí burúkú ọmọ òṣì ọmọ jàtìjàsí ọmọ rédèrèdè ọmọ òfò lórí burúkú ọmọ òṣì orí ẹ ti gbálẹ̀ orí ẹ ti gbálẹ̀ gidi torí torí ò bá gbálẹ̀ o ò ní máa bú ẹni tó ju ẹ lọ o mọ tó ń pè ní yorùbá ṣá o mọ <laughs> wàá tó mọ má wọrí lọkọ dé tèmi sílẹ̀ wàá mọ nǹkan tó ń pè ní yorùbá wàá mọ pé ibi tó ṣẹ̀ sí yẹn kò kí ṣe ibi tó yẹ kó ṣẹ̀ sí o ti ṣìṣe o ti ṣìṣe big time ọlọ́run ọba ń gbọ́ wàá rí orí náà máa tó bẹ̀ẹ́ lára very soon wàá gbélé gbọ́ àwọn tí ò mú ẹ gan wàá bẹ̀ sunkún àwọn tí ò mú ẹ bísí ọmọ kẹ́hìndé àbí táíwò àbí wọ̀rẹ́bà tó péré àwọn tí ò mú ẹ wàá bẹ̀ ké toró ti ṣiṣẹ́ ẹni tó dẹ̀ máa gbẹ́ lẹ́nu tí rí ẹni máa ṣe ọmọ yẹn ti ṣiṣẹ́ orí burúkú ti jẹ́ titi ẹ̀. bẹ́ẹ̀ni. ó ti kọlu tí ò yẹ kó kọlu. àwa ń wo ń bì àwa ń wo bí bá a ṣe ń wo bí làwa náà ń ṣe tó yẹ ká ṣe hmm. a lè ti ṣe nǹkan tá a ṣe olùgbọ́ràn la wà ṣó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn wà lórí Facebook wọ́n kàn máa wòye pé àwọn kàn ń ṣe nǹkan hmm. àwọn ń ṣe léyìí àwọn ò mọ bó ṣe jẹ́ ẹlòmíín máa dákẹ́ sínú yàrá ẹni tó jẹ́ pé n tó máa ṣe ó ti wà nínú ẹ̀. bẹ́ẹ̀ni. tó máa ṣe ti wà nínú ẹ̀ tí ò dẹ̀ sẹ́dá ẹni tó bá mọ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ kó má pẹ́ sábọ̀ tó rẹ́ sábọ̀ tó mọ̀ kọ̀ọ̀kan nípẹ̀. Bísí máa tó sunkún ẹ̀yin ẹ máa wo bó ṣe ń lọ. Ẹ ṣeun. Ó máa tó sunkún. Yóò dà fún yín. Ẹ máa wò pọ̀ ẹ máa wo bó ṣe ń lọ ẹ máa wò ràn. Yóò dà fún. Ṣé àbíkẹ́ tó dákẹ́ ṣé kò mọ ohun tó dákẹ́ lé lórí? Àbíkẹ́ tó sorí kodò tó wo pé kí lóun fẹ́ jẹ nínú gbogbo tóun ṣe yìí tóun bá gbàlagbà Àbíkẹ́ mọ nọ́mbà tó ti bá kò ní pariwo síta ni ó mọ tó ń ṣẹlẹ̀ ó mọná tó ń jòun lábẹ́lẹ̀ kò mú kò kò kò pariwo síta ni tábìkẹ́ tó lè dákẹ́ ẹnu mélòó ni bísí ní lẹ́yìn kó kọ̀ pariwo. tó lẹ́nu tábìkẹ́ ni àbíkẹ́ lè jù lọ náà olóò blọọgì kò blọọgì ó ń ba tèèyàn jẹ́ nìyà. ó ń ba ayé èèyàn jẹ́ náà mo fi máa ń bú àwọn tó ń sọ pé ó ń ba ayé èèyàn jẹ́ nìyà. ó ń ba ayé èèyàn jẹ́ nìyà ṣé blọọgì náà pé tó ṣe blọọgì kọ́ ni ó ń ba ayé èèyàn jẹ́ ni. ó ń ba ayé èèyàn jẹ́ ni ó ń ba tèèyàn jẹ́ ni ó ń sọ̀rọ̀ èèyàn láì dáa ni ó sọ̀rọ̀ èèyàn láì dáa ni kìkì ní òun ṣe blogging náà gbóná ti rí wèrè tó ń pè ní blogger eléyìí ó kì í ṣe blogging tó bá mọ tó lọ lábẹ́lẹ̀ fóun Hmm, abẹ́tà kó tètè gbé gbogbo àwọn pásítọ̀ àti gbogbo àwọn tó bá mọ̀ ó lè mọ̀ pé àwọn àpapọ̀ ti bẹ̀rẹ̀ kù sóhun lórí. Hmm. kódà kò sí wàhálà ojú gbogbo wa ló ṣe máa ṣe ọlọ́run ní fọ́ wa lójú gbogbo wa la máa ríran o. àmín. a rí bó ṣe ń lọ hmm. kò sí wàhálà. ẹ ṣe mà. kò iṣẹ́ náà. ẹ ṣe gangan. má pè ẹ́ ní áfà tí ẹ bá ṣe gbogbo everything lórí ètò after ètò i will talk to you i will call you. ẹ ṣe mà. okay yes ma. èyí tí mo ní kẹ́ ẹ dúró. hello ma. Hello, ma hello. hello. mo ti fi sí speaker hello. mo máa fi sí speaker àbí kí n má gbé sí e speaker. ṣẹ́ẹ̀ṣì wà lórí ṣẹ́ẹ̀ṣì wà lórí show. bẹ́ẹ̀ni. ṣẹ́ẹ̀ṣì wà lórí show. bẹ́ẹ̀ni. ẹ wò kọ́là tán sọ̀rọ̀ tán àwọn náà jẹ́ kí n fẹ́ kọ́lé Bísí ti ṣiṣẹ́ o hmm. Bísí ti ṣiṣẹ́ kò ń ṣe aṣọ àwọn àgbà nìkan ló tẹ̀ mọ́lẹ̀ ó ti ṣe aṣọ àwọn màlẹ́kà mọ́lẹ̀ hmm. bíṣì ti ṣiṣẹ́ bíṣì ti ṣiṣẹ́ psalm one oh nine ó sọ ó ní pé bí ó ti fẹ́ ẹ̀gún. bẹ́ẹ̀ ni kí ègún kó rí fún un. bẹ́ẹ̀ ni kó wá sí lára. bí inú rẹ kò ṣe dùn sí orin. bí inú rẹ kò dùn bí inú rẹ kò ṣe dùn sí orin. kí orin rẹ kó dùn. bẹ́ẹ̀ ni kí ó ṣe jìnnà sí i tí màmá Ẹsábọ̀dé bá ń gbọ́ mi Bísí ti ṣiṣẹ́ mu lánàá lénìí tí Bísí bá mọ orí èèyàn tí màmá Ẹsábọ̀dé jẹ́ ni kò yẹ kí omi ẹyọ kan kó jábọ́ lójú wọn ìjọ tí Gaddafi ti gbomijó lójú màmá Ẹsábọ̀dé ìjọ yẹn Gaddafi náà ti ṣiṣẹ́ kò tún bá a mọ́ mo lánàá lénìí mo rí màmá láàárín ọ̀pọ̀ ẹ̀dá ènìyàn tí wọ́n rọ̀gbà yọ wọ́n wá fọwọ́ lẹ́rán omi jábọ́ lójú òun mo du omi yẹn kómi yẹn má bọ́ sílẹ̀ hmm. omi yẹn jábọ́ ah mo ní yé bísí ti ṣiṣẹ́ màmá lè má ké lójú ayé wọn lè má ṣe but ìjọ tó gbé ọmọ màmá bọ́ síta àwọn ọmọ tí ò ṣẹ tí ò rẹ oníkálukú ló lẹ́lẹ́dàá tiẹ̀ bísí lẹ́lẹ́dàá tiẹ̀ àwọn ọmọ bísí náà lẹ́lẹ́dàá tiẹ̀ everybody wà lá lẹ́lẹ́dàá wa ìjọ tó bá ti pẹ́ lẹ́dàá èèyàn kan lẹ́kún ọ̀láì ìjọ yẹn lẹni náà ti ṣiṣẹ́ oògùn oríyàn tí màmá Esabod jẹ àwọn ewé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ìyá yẹn ta màlẹ́kà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ni gbogbo ẹ̀ gbogbo yín máa máa bu ewé ẹ ti gbàgbé pọ́lọ́wọ́n ọba ló dá ewé ló dé ìbò ẹ bu iṣẹ́ ọlọ́run ẹ bu iṣẹ́ ẹwọ́ màmá o torí màmá kan fúnra òun jẹ́ tó bá ṣe nǹkan burúkú àbí tọ́tọ́ bọ̀ nǹkan dúdú ewé yìí ò ní jẹ mọ́ màmá kọ́ ló ń ṣe ewé o tó ń jẹ́ fún yín o ọlọ́run bá ló ń ṣe ewé tó ń jẹ́ kokéènì tá à mú lé ewé ni igbó táwọn èèyàn mú lé ewé ni oògùn tá à ń lò lé ewé ni gbogbo nǹkan tá à ń jẹ ewé ni ẹ̀yin wá mú iṣẹ́ ọlọ́run ọba ó ní òun lọ́ba tó dẹ́ ewé àti èbè ẹ̀yin wá ń ba iṣẹ́ ọlọ́run jẹ́ máa ní ewé scammer ewé scammer àwọn àwọn èèyàn ń kọ̀ǹtínú láti máa rà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ lè ba iṣẹ́ yẹn jẹ́ o torí wọn máa kọ́ ló ń tewé ọlọ́run ló ń tewé àwọn ohun dẹ̀ ló ń tegbò ẹni tó bá dẹ̀ gbàgbọ́ ó máa jẹ́ fún ó dàbí ẹni tó bá gba àdúrà ni tó bá lọ sí ṣọ́ọ̀ṣì tó kọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì tó kọ̀ lọ ṣe kínní ni tó gba àdúrà tó bìlíìfù nílẹ̀ àdúrà ò lè gbà àdúrà olùgbà bó ṣe wà nìyẹn so o ti ìjọ tí màmá yẹn ti tó ti bú wọn láì ṣe pé wọ́n ṣẹ̀ wọ́n wù ẹ́ tó ti bú wọn ìjọ yẹn ló ti kọ̀ndínú yọ bí sì ti kọ̀ndínú yọ o anybody bá ń ṣépè fún lórí platform yìí àkànṣépè fún ni but tá a bá ka Psalm one oh nine dáadáa dáadáa. mo jókòó mo dẹ̀ analyze àwọn ọ̀nà nàìjíríà mo jí làárọ̀ torí lánàá nígbà tí mo ń lọlé ọ̀rọ̀ màmá ló kàn wà lọ́kàn ọ̀rọ̀ bóyá ọlọ́run bá wá fi wọ̀n mí pé kí n wò ọmọ yẹn ti kọlu ẹni tí ò yẹ kó kọlu màmá ò kì í ṣèyàn lásán bábá láwọn ò ṣèyàn lásán wọn ò kì í ṣèyàn lásán àwọn gangan fúnra wọn agbára tó wà lọ́wọ́ wọn ó ju àwọn gangan fúnra wọn lọ ìjọ tó dẹ̀ ti realize agbára wọn ìjọ yẹn ni màmá ò ti tójú bọ́lé olóògùn ni wọn ti ń lo pass pásítọ̀ ni wọn dẹ̀ kí n believe nínú àfàmù nítorí pé kí ni mama is spiritual and religious she is not Christian Christian is a thing that àwọn òyìnbó introduce but religion àti eh, spiritual is, a different thing tó bá ní religion ó ní ó spiritual means we have a relationship with God ó lè jẹ́ Christian kó má ní relationship pẹ̀lú Ọlọ́run so tó o bá dẹ̀ ti lọ kọrú àwọn èèyàn báyẹn tó bá jókòó tó bá analyze ẹ̀ fún ẹ tó bá analyze ọ̀rọ̀ màmá Esabod fún ẹ wàá mọ̀ nítorí ẹ̀ àwọn èèyàn ṣe máa ń pè wọ́n ní àjẹ́ nítorí pé wọ́n gbìyànjú láti mú màmá wọn rí màmá mú ẹni téèyàn bá dẹ̀ sà sí ẹni téèyàn bá dẹ̀ sà sí tó lé títí tí ò bá òun náà máa ń pè ní àjẹ́ àjẹ́ bẹ́ẹ̀ ni àjẹ́ funfun dẹni so ayé gbogbo wọn ti bàjẹ́ ìtọ́lẹ̀ ló jẹ́ pé ẹ lọ pa ẹ lọ jomọ́lé ẹ lọ fún ẹ pa àfi bí fún ọlọ́run bàbá dé so gbogbo ètò pariwo màmá ó màmá wàhálà okò báyà rẹ okò báyà rẹ jẹ ni wọ́n sì ti báyà rẹ jẹ́ ó ti gbomi lójú àwọn èèyàn tó yẹ kó gbomi lójú ẹ̀ mi ò mọ báwọn èèyàn ṣe ń lọ sórí pílátọ́ọ̀mù tó dẹ̀ máa lọ sínú ilé lálẹ́ tó dẹ̀ máa sùn mi lè ṣe mi ì tiẹ̀ fẹ́ gbóhùn wọn tí bá rí báyìí ṣe ló má dà pé tí bá gbọ́ rẹ̀ báyìí ṣe ló má tó bá bí mọ̀ mi báyìí ṣe ló má dà pé wọ́n kó ìfúnnú mi nù ti ṣiṣẹ́ o ó ti ṣiṣẹ́ gan-an ó ti ṣiṣẹ́ gan-an ó ti ṣiṣẹ́ gan-an ó ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ tó bá di ọjọ́ bẹ́ẹ̀ di ẹ̀gan bó ṣe wà yẹn kò kú lẹ́lẹ́ ó kàn rìn ni ó kàn rìn ni ọlọ́run ó kàn rìn àmọ́ sábọ́dọ̀ gbọ́dọ̀ sọ fún ẹ pé kò ya wèrè ọlọ́run tó bá sọ fún ẹ láàárọ̀ kí ilẹ̀ tó ṣú ó má ya wèrè yeah that is who she is bí sì ti ṣiṣẹ́ kò mìíràn tó ń jí òpàlù orí wọn ṣe ọdẹ tó màmá gan fúnra ra wọn bó ṣe wà wọn ọmọ ra wọn tán ìjọ kan rẹ aláàbò ara wọn wọn wọn wọn wọ́n kóra wọn jẹ fúnra wọn. ó ti ṣiṣẹ́ gbogbo àwọn pásítọ̀ gbogbo àwọn ọ̀nà wọ́n ń jowú ni torí pé nǹkan tí ọlọ́run bá orí ọ̀fẹ́ tí ọlọ́run bá fún màmá ó wù wọ́n kó jẹ́ àwọn ni wọ́n ní irú supernatural natural gift yẹn bọ̀ wù wọ́n ní gbogbo èèyàn kọ́ ló máa ń ní ìwọ tí ilẹ̀ bá ti dùn sí tí ilẹ̀ bá ti mọ́ ó ní nínú psalm twenty four ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun òun ni yóò rí orí òkè olúwa tí kò gbọ́kànlẹ̀ sókè sórí ẹ̀sán láti exactly ìyá mi ẹgẹ́ tiẹ̀ ó ti ṣiṣẹ́ o Lizzy ó ti ṣiṣẹ́ o ka báìbù tó bá ka báìbù dáadáa ni ó ó tó bá ka báìbù dáadáa ni kò jókòó sí psalm forty three wàá mọ̀ wípé wo àwọn ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ bíbélì ó ṣiṣẹ́ gan ta ló lè kọjú David pẹ̀lú bí David ṣe ń jà tó ń ṣe kìnnìkan ọlọ́wọ́n ọba nìkan ni when God when the time ó ti ṣiṣẹ́ gan. ó ti ṣiṣẹ́ gan nǹkan tí máa sọ nìyẹn ó ti ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ ewé tá a bá dẹ̀ ń tẹ̀lé màmá ẹni tí inú ọ̀bà ti mọ́ tó bá tẹ̀lé màmá yẹn kàn waste time rẹ̀ but me sure pé inú ẹ̀ mọ ọkùnrin wà tó bá lọ́ọ̀bù yà ń lọ́ọ̀bù ẹ̀ tó bá hate ẹ̀ hate but tó bá hate let it be to yourself don't ever cause her only touch not my not and do my prophet no harm that is just it. kọ́là hmm. tó gbá skill ó ṣe. Ah, ah. ara nǹkan tí mo máa ń sọ fún yín nìyẹn pé àwọn kádàrá kan wà àwọn ìṣẹ̀dá kan wà téèyàn ò gbúdọ̀ ṣẹ̀ àwọn míì wà tó jẹ́ pé ẹ gbúdọ̀ bínú sí àwọn míì wà tó jẹ́ pé ẹ gbúdọ̀ fi ọwọ́ kàn kò kí sí gbogbo ẹni tó jẹ́ pásítọ̀ tó ń gbé bíbélì dání gbogbo àfáà tó wà ní mọ́sálásí nìkan ni ẹni àmì òróró ẹni àmì òróró yapa ẹni àmì òróró pọ̀ jáǹtìrẹrẹ ṣé ó dìgbà tá a bá tó ń lọ mọ́sálásí ni tá a tó dàbí tá a ń lọ sórí píù tá a ń lọ rèé gbàdúrà nìkan la tó máa sọ pé ní àmì òróró ẹlòmíín wà tó jẹ́ pé ó máa jẹ́ èèyàn lásán báyìí bíi tèmi báyìí ṣùgbọ́n ní àmì òróró ló máa jẹ́ torí pé ó ti ya rẹ̀ sí mímọ́ ọlọ́run máa ń fún àwọn èèyàn tiẹ̀ ní ẹ̀mí tiẹ̀ lọ́tọ̀ má sẹ́ni àti pé lé òní Bísí iná ẹ̀mí òkùnkùn lára Bísí Bísí kò lè pọ́síbù kí Bísí àti màmá wà ó máa fẹ́ máa tako màmá kò lè sọ pé òun fẹ́ nífẹ̀ẹ́ yàdénú ṣùgbọ́n nǹkan kan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá fi lè bínú yẹn tán màmá ló lè pí ẹ n tó lè pí ẹ jẹ́ sọ fún ẹ àwọn tó lè gbé ògo ayé ẹ tó lè máa jẹ́ kó rówọ́ mú ní títí wọn erisì làwọn iná náà nìwọ náà ẹ lè jọ wà pọ̀ ṣùgbọ́n tó o bá tẹrẹ bẹ iná ẹ̀mí òkùnkùn ní ti Bísí iná ẹ̀mí òkùnkùn ni tó bá tẹrí ba tán yányán because òkìze vago tó bá tẹrí ba wàá rí ọwọ́ mú wàá rí ọwọ́ lò láyé kò possible wàá rí ọwọ́ yẹn lò láyé ni ṣùgbọ́n tó bá lọ fẹ́ dojú ìjà kọ ẹnìyẹn kò possible bó lọ sí fẹ́ rí lò ó ń yá ògo wọn lò ní àwọn tó ń yógo ẹ lónìí yẹn ẹ mọ̀ pé àwọn kan wà nílé ayé tó o bá ti bá wọn ṣe o lè ní ògo láyé lóòótọ́ o o lè ní ògo ṣùgbọ́n nǹkan kan ló máa fa sábà bí yẹn tán máa fi fà ẹ́ sókè táyé fi máa mọ̀ ẹ́ nǹkan kan ló máa fa sábà bí yẹn tó o bá ti wá fi ara balẹ̀ fúnra rẹ tó o ronú ẹ̀ fúnra rẹ wọ́n wá fọwọ́ fà ẹ́ sókè tó bá ti wá lè gòkè yẹn báyìí ó máa dàbí afẹ́fẹ́ ni ó fẹ́ dáná sílẹ̀ ó dáná lẹ̀ iná igi tó o bá rí afẹ́fẹ́ kó o máa fẹ́ díẹ̀díẹ̀ iná yìí ò ní jó bó ló ti fẹ́ jó tó o bá dẹ̀ jẹ iná lọ ní iná ọ̀ọ́sà ni tó fi kanra wọn ẹ máa fi kanràn kan ẹ máa fi náràn kan kó lè jó bí ìgbà tó o bá táwọn wẹ́dà yẹn fẹ́ ṣe kankan wà á mú kí ní irin wọn iná wọn wà á fi kún yìí á máa bá yín jò bẹ́ẹ̀ ló ṣe rí tó bá dẹ̀ ti lè kú òwú yóò gba ògu ẹ̀ nítorí ọtí bú ọtí sàṣì ọtí ṣe nǹkan tí ò dáa fún títí ẹ̀dá bá dẹ̀ fi lè bínú sí ọ ò lè rọwọ́ mú mọ́ láyé nírú àwọn ọkùnrin tán máa ń yan obìnrin míì jẹ ìṣẹ̀dá obìnrin míì wà láyé tí wọ́n ṣe é yàn jẹ onírú ọkọ wọn tó fi ń sọ pé lawú ẹ̀ kò fomi lò because fúnra wọn náà fògùn ara wọn takáìtì ká ní ẹni tí wọ́n lè máa dun ìyàwó wọn nínú ni ọ̀nà bàbá yìí ò bá là láyé ṣùgbọ́n torí pé ó ti gba omijé lójú ìyàwó ẹ̀ tó o bá lo ọmọ omijé gbà lójú èèyàn àwọn ọ̀sẹ̀dá kan wà tó o gbọdọ̀ gbomijé lójú wọn tí omijé ojú wọn bá kánlẹ̀ tí n bá ṣe nǹkan kan fún yàn béèyàn ṣe wà ń sìn téèyàn bá ṣe nǹkan kan fún mi téèyàn bá ṣe nǹkan kan fún mi tí mo dẹ̀ mọ̀ pé mi ò jẹ̀bi ẹnìkan pè mí níjọ́ kan mo wá rò ó títí mo ní ah ẹnì yẹn mo kàn sọ̀rọ̀ yẹn bíi bí advice ọ̀tẹ́ni yẹn gba ọ̀rọ̀ yẹn sódì mo wá sunkún mo ní ah ọlọ́run mo ní mi ò dẹ̀ bú ẹni yìí o mo ní mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ o mo wá lọ sórí pẹpẹ mi mo wá sunkún fọlọ́run pé tó bá ti jẹ́ pé mo jẹ̀bi ọ̀rọ̀ tí mo sọ mo ní jẹ́ kẹ́nìyẹn máa lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ yìí kò ṣe pé mo bú ẹni àbí nǹkan kan mo ní ìjọ jẹ́ kí ó kó sí ẹni yẹn nínú kó lè mọ̀ wípé mi ò sọ tí ò da gbà tó dijọ́ kẹta mo tún kí wọn mo kí wọn jọ́ kejì wọn ò dá mi lóhùn mo tún ń darò nǹkan sínú mi ò dùn mi kì í fẹ́ kí n búyàn mi kì í fẹ́ kí n sọ nǹkan tí ò da síyàn lẹ́ni tí ò bá ṣe nǹkan kan fún mi mo wá tún lọ sórí pẹpẹ mi again mo tún wá lọ pray ìgbà tó dijọ́ kẹta fúnra wọn náà kàn sí mo ti forgive ẹ o ah inú mi wá dùn ọlọ́run gbọ́ àdúrà àwọn kan omijì ojú ẹnìyẹn lásán tó wá sẹ́ tó bá kánlẹ̀ pé ayé ẹ̀ bàjẹ́ nù ó ti gbomijé lóto ìyá yẹn lè má wá síta jẹ́ kí n sọ kinní kan fún ẹ kò kí n ṣe pé bóyá mi ò mọ̀ pé màmá máa ń ronú màmá máa ń ronú o bọ̀tẹ́ kí you understand tó bá ti rí bí ojú màmá ń bí tó bá ti wú sókè díẹ̀ ìyá yẹn ronú kì í ṣe pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún ìyá yẹn kò kí ì dùn ṣùgbọ́n torí pé màmá yẹn jẹ́ nìkan tó strong wọ́n dé màmá ẹnìkan tó strong tó yẹ pé ẹ̀mí ọlọ́run tún wà ní ara rẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe fún màmá yẹn gbà mí màmá yẹn àtún fi pé jẹ́ kí n bọ́ sórí Facebook kẹ́ ń tún fi gbé e sára kí n tún fi gbé e ká kì í ṣe pé kò kì í dùn wọn ìjọ kan tí mo fi lè rómi jó ojú yẹn àtijọ́ yẹn mo ti kórìíra bàbá Gaddafi wàlẹ́ Gaddafi ò ṣẹ̀mí rí kò sí nǹkan tó even bíi pé kò sí nǹkan wàlẹ́ kò sí nǹkan tó ṣe fún mi kàn máa wò pé jẹ́ kí n máa fi hàn ìjọ tó ti lọ Nàìjíríà tíyà yẹn wà nínú mọ́tò tí màmá yẹn sun ẹkún omi jábọ́ ní ojú ìyá yẹn wálẹ̀ ẹ̀ lè rí i mú mọ́ ọlọ́ngbọ́ èyí tí kẹ́ ẹ máa dán kẹ́ ẹ máa wọṣọ ẹ lè rí i mú ẹ kàn máa fira yín ṣe kinní lórí fẹ ẹ kàn ń dọ́gbọ́n ẹ ń fi agídí gbàtẹ́ bá fa gidi ló lé ayé ni kéèyàn máa sẹ̀yìn ẹ lọ lé ẹ lọ gbé ọmọ rẹ̀ ṣépè omi dẹ̀ jábọ́ lójú ẹlẹ́yìn kò ṣe nǹkan kan fún yín omi yẹn jábọ́ lójú ìyá báyìí mo rí pé omi yẹn jábọ́ oṣù kúnnulẹ̀ ọmọ tó lè tó lè pè mí ní táìmù yẹn ló máa sọ fún mi ìgbà yẹn mo dẹ̀ ṣe dé látọ̀ síbi wálé omi ń bọ́ lójú mi ní gbogbo orí mi wá wú omi ní àwọn ah, dẹ̀ ti gbomi yé lójú ìyá ìta kí ni màmá yìí ṣe fún wọn báyìí torí ọlọ́run èwo ni wàhálà gé èwo lógun gan èwo lórí burúkú ọmọ obìnrin ṣá ẹ kí ló mi because orí mi wú ń jọ yẹn mo dẹ̀ ń ké pé ah wọ́n dẹ̀ gbomi yé lójú ẹni yìí kí lẹni yìí ṣe gan àtijọ́ yẹn mo ti make up mind mi pé sẹ́ẹ̀ àní máa fight fún yàrá wọn ò bá hate mi kò káyé musa máa sọ̀rọ̀ ní sá wọn bá àkórira mi kò kò sí nǹkan tó kàn mí rí padà sọ̀rọ̀ sẹ́yìn gbogbo wọn sì ní padà ta sílẹ̀ ọkọ̀ kan ẹ mọ ẹni tẹ bá fẹ́ gbomijé lójú ẹ ẹni tí òórùn yín kò ní kó o má rọ̀ náà tiẹ̀ lọ kò ní kó o má ṣe tiẹ̀ kí ló tó gbógun tì í because ohun tó ṣẹlẹ̀ yìí tí Bísí fi ń fa wàhálà ẹ̀ kò tí ì yé mi mọ́ torí kókó kan pé tí ìyá ìṣe fún ẹ kò yé mi Bísí fúnra rẹ̀ gangan fúnra rẹ̀ mọ̀ pé ìyá máa lògo òun torí pé fúnkẹ́ òun gan mọ̀ wípé ìyá òkìsẹ́ni téèyàn lè ṣẹ̀ fúnra Bísí mọ̀ fúnra rẹ̀ bísí mọ̀ náà ṣé kò ó ti sọ náà ó lóun ò ní bùyà pé torí pé òun ò níjà kan lóògùn torí pé màmá gòyè séèyàn lásán fúnra bísí ló sọ kó tó di pé nígbà tó kọ́ fi máa ń tró séèdì ńgbà yẹn tó fi padà wá síta tó ń bẹ̀bẹ̀ tó ní láyéláyé mi ò lè bú màmí aláṣàbí àmì ìníyẹ àmọ́ mi aláṣàbí ògì yẹn kan àkàbẹ̀ máa yà bọ́ sábẹ́ kọ́nà ní tí n bá fẹ́ bú wọn mi ò ní gbójú síta ó ti sọ láti lẹ̀ wá kò lè gbójú síta láyé ó ti ní tòun ó bá bú yẹn òun ò ní gbójú síta ó gbójú síta o ó gbójú síta o wọ́n ti lo ohun tí wọ́n ti gba ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ògo tán fún ẹ pé kó o máa rí lò nẹ àánú ara tìyá ló ń bọ́ sára tiẹ̀ ire tara tìyá náà ń bùn ẹ lóbìgbà téèyàn bá ń bùn ẹ lómi mu ni ó ń yá ẹ lò ní pé mo fún ẹ ní nǹkan díẹ̀ nínú nǹkan hundred gba ẹyọ ọ̀kan nínú ẹ̀ gba ẹyọ ọ̀kan nínú ẹ̀ ìwọ gangan mọ̀ pé tó o bá dakọ̀ ìyá yẹn tó o bá fara rò ọ ò lè ráàánú gbà torí tó o bá stop lẹ́ni tó o stop pé o ò fẹ́ dárúkọ ìyá yẹn mọ́ gbogbo kinní yẹn máa lọ ìwọ gangan fún rẹ mọ̀ ni ó máa fi ń dàbí àwo mọ́ nígbà míì ẹlòmíì wọn á sọ fún pé má jẹ́ kẹ́ nìyẹn lọ o kódà kí Bísí lọ lẹ́nu tó máa gbé fake profile mi wá tó máa tó fi máa gbìjà yá ń ta tó jẹ́ pé ó máa ẹ máa ó máa tún di ó máa di ó máa di blogger pàpàdodo tó máa máa update because dandan ni kó bá a rìn ẹni tá a yàn mọ́nù ṣùgbọ́n ó ti ṣe ìṣẹ̀dá ẹ̀ kò wá sírú ẹ̀bẹ̀ tó o lè bẹ̀ bọ̀ tí ìyá yẹn bá fi tinútinú yọnu sí ẹ wàá rí lò ní bíntín wàá lọ tó dárí jìn ẹ ṣùgbọ́n ò lè bá rú wọn ṣe mọ́ torí ọ̀dàlẹ̀ ni ẹ́ o ò kì í ṣẹni tán fàṣírí sí lọ́wọ́ o ò kì í ṣẹni tó gbúdọ̀ mọ ìgbésí ayé èèyàn o ò gbúdọ̀ mọ ẹni o ò kì í ṣẹni tó gbúdọ̀ mọ nǹkan kan nípa èèyàn o ò gbúdọ̀ mà sí rí wọn ò gbúdọ̀ fi sí ẹ lọ́wọ́ kódà tí èèyàn bá bẹ rìn tó bá ní nǹkan mẹ́wàá lọ́wọ́ ó gbúdọ̀ fi àbọ̀ nínú mẹ́wàá yẹn àbọ̀ lásán àbọ̀ nínú ẹyọ ọ̀kan kó fi wọ̀n ẹni torí tó bá tó fodidi ẹyọ ọ̀kan wọ̀n ẹ tán wàá gbé e síta tó bá dìjà ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀ gbúdọ̀ ṣẹ̀ ni mo fi sọ fún pé kébì tiẹ̀ ó ti sẹ̀ ó náà ti sẹ́ kò lè rí mú bó ti fẹ́ rí mú because torí pé yáyẹ fi tinútinú ó bá a ṣe inú fídíò ló fi bá a ṣe ẹ wọ dúdú àwọn èèyàn tí màmá bínú sí nítorí ti kébì ọwọ́ àtún wá ṣe ọ̀tún wá bú ìyá yẹn ọ̀tún gbòmìdé lójú ẹ̀ ọ̀ lè rí mú ẹ mọ̀ mú un lẹ́nu ìdí tí mo fi ní ọlọ́run ní jẹ́ kémi sì ṣe ẹni tí ó bá kékèmí sì ṣe kò ní lọ kò ní wá wájú tèmi ọlọ́mọdé rẹ̀ ni tí ó tì mí sì ṣe torí pé yìí ò dẹ̀ nílà káyè ni ẹ̀kí sọ ọmọ àgbà torí pé ntẹ́yìn fẹ́ jẹlẹ̀ ń wá ká ní kìí ṣe pé nǹkan tẹ́ fẹ́ jẹlẹ̀ ń wá tẹ́ fi tinútinú nífẹ̀ẹ́ èèyàn dénú tẹ́ bá nífẹ̀ẹ́ ọmọ nìkejì yín dénú ó ṣeéṣe kọ́nà yín má rí bó ṣe rí ṣùgbọ́n torí pé ẹ̀mí òkùnkùn ni Bísí ń bá lò iná ẹ̀mí òkùnkùn ni Bísí ń lò àwọn tó bá dẹ̀ ti ń lo iná ẹ̀mí òkùnkùn bó ṣe máa rí nìyẹn wọ́n máa ń ṣe ìlara ṣe fẹ́ gbọ́ mi àwọn tó bá ń dẹ́ iná àwọn iná ẹ̀mí òkùnkùn wọ́n máa ń ṣe ìlara ọmọ nìkejì inú wọn kì í dùn sí ohun rere tẹ́nìkan bá ń gòkè mu inú wọn ò kì í dùn sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín lé o tún pọ́rí sí bẹ́ẹ̀ ni ó tún máa bọ́ sínú ọjọ́ ta tó bá bí wọn débi wípé bó ṣe wà yẹn àwọn tá a bá bí ní sáìdì bóyá bíi eighteen nineteen nǹkan kan lọ yẹn inú wọn le gan ẹ lè bá wọn ṣe láyé wọn lè bá wọn ṣe bí wọn bá dàpọ̀ mọ́ yín wọn á ba ògo jẹ́ mọ́ yín lára wọn ò ní fẹ́ kí ìràwọ̀ tí yín gòkè mo bá lè ò ṣe dáadáa kò kì í fẹ́ kí n bá fẹ́ sọ̀rọ̀ láwùjọ á ní mi ò gbúdọ̀ sọ̀rọ̀ tẹ́mi àti ẹ̀ bá wà níbi kan tá a bá jọ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tèmi náà máa mú á sì wá bá mi á níwà tí mo ṣe sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ìgbà tẹ́mi bá rìn mo mọ tí mo sọnù mo mọ tó sọnù ní ọwọ́ mi ìgbà tí mo tó tí inú inú mi sì tún mo sì tí ì nífẹ̀ẹ́ sí nínú sínú ẹ̀ inú nǹkan kan sì tún ń ṣe mí pátí mo fún ní èpè báyìí mo bùjó oúnjẹ yẹn ni ẹ bá ń gbọ́ bùjó mo sọ sí sálángá ṣáláńgá báyìí ó tàn jáde ní pa mo ní ah! aṣọ ọmọ yìí lógo tó yìí ìwọ ọmọ yìí aṣọ ọdá tó yìí aṣọ lórí ibú lọmọ burúkú tí ń bá rìn ah! ó mọ̀ ga ọlọ́run tí ẹ ṣeun tí mo lé lọ á ah! sì mọ mú mi bá dẹ̀ máa tàn mí ẹ mà àṣẹfẹ́ tàn ni bẹ́ẹ̀ ni Bísí wọ́n máa tàn yín pé àwọn nífẹ̀ẹ́ yín mi ò dẹ̀ fẹ́ ṣèkà fún yín o mi ò dẹ̀ fẹ́ bá yé yín jẹ́ o inú wọn korò ju òróró lọ sàǹgà ni wọ́n ẹ̀gún ló wà nínú wọn irú wọn bọ́n ṣe wà yẹn wọ́n burú burúkú wọn ń ṣèyàn rárá tí wọ́n bá dín pẹ̀lú èèyàn wọ́n á rí pọ́n bá ẹni yẹn kanlẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n lọ sọ òògùn sí ẹ o ìwà ọwọ́ wọn nǹkan tó wà lára wọn ẹ̀mí tó ń bá wọn lò ẹ̀mí òkùnkùn burúkú ló máa ń bá wọn lò ẹ̀mí kan bà tèèyàn jẹ́ ni gbogbo mọ́sẹ̀ máa gbé ẹnìyẹn wálẹ̀ náà máa máa wáká tán bá sọ̀rọ̀ báyìí bí ká yí èèyàn bàjẹ́ ni wọ́n dẹ̀ máa ń wádìí èèyàn débi góńgó ni wọn dẹ̀ kì í fẹ́ gbà páwọn jẹ̀bi léo kì í fẹ́ gbà páwọn jẹ̀bi tẹ́ bá jẹ́ léo ẹ máa gbọ́ mi ìmí nínú yín bíi eighteen kankan ẹ eighteen nineteen twenty yẹn ẹ kì í gbà pé ẹ jẹ̀bi èèyàn ẹ kì í fẹ́ mọ̀ pé ẹ ṣẹ̀yàn ẹ máa tún dúró dúró pé èèyàn lẹ́sẹ̀ yín ni bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀yin lẹ ṣèkà fún yàn wọn dẹ̀ lè bárù wọn rìn wọ́n máa ń ba ògo jẹ́ mọ́yàn lára ó ní onírú wọn tán bá tẹ bá ti lè fi irú wọn lẹ̀ báyìí ọ̀nà yín kódà kó jẹ́ pé ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ń tà tó yẹ pé hundred thousand lẹ́ ń pa tẹ́lẹ̀ tẹ́ ẹ bá sí wọn sílẹ̀ lásán àsìkò tẹ́ ẹ bá sí wọn lẹ̀ iye tó máa máa wọlé sínú àkáǹtì yín ó máa ju tẹ́yìn gan ti lérò lọ torí pé àbògo jẹ́ mọ́ni lára nírú wọn sẹ́rù wọn yẹn wọ́n máa ń fi wọ́n sí sàkání ibìkan kéèyàn náà máa wá rọ́ ìpèlè wọn lórí èyí tó bá wá fa wàhálà ẹ fa gbùrù tó bá fa gbó kan fa gbùrù ọ̀ tí ì mọ́tọ́ ọ̀ lè rọ́nà lọ ọ̀nà wo ni Bísí fẹ́ rí lọ ó ti sẹ́ ò lè rí lọ torí kọ́sí mo ti mo advice ẹ̀ láti lẹ̀ wá mo gbà á nímọ̀ràn mo ń fi ẹ̀lẹ̀lẹ̀ mu ó dẹ̀ ti bá tún sọ̀rọ̀ ń gbà ìmọ̀ àtúmọ̀ bí kí n kó sà lè sí etí yẹn kétí ẹ̀ lè sí kétí ẹ̀ lè sí kò dẹ̀ lè sí torí inú ẹ̀ lè iná ni kò lè rọ̀ iná tí ò kì í rọ̀ iná gílóòbù lẹ lè mú kẹ́ ẹ pa ni ẹ lè mú kẹ́ ẹ pa bọ̀tí iná àwọn iná ẹ̀mí òkùnkùn iná ọ̀run àpáàdì níná tiẹ̀ àwọn náà jà náà mọ̀ níná Tinubu sí kò lè rọ̀ láyé ah, ẹ mọ̀ wípé iná pọ́rìsì ni ọ̀tọ̀ níná globe wà globe wà iná nìyẹn àwọn náà tá a fi ń dáná kọ́ ó dìgbà tá a bá tó pa wọ́n sọ́mọ fẹ́ kú bọ̀rọ̀ ni ẹ̀yin ẹ wo àwọn náà mì ẹ mọ̀ fẹ́ fẹ́ fẹ́ kò ní kú ẹ àfìgbà tẹ́ bá tó bomi pa tẹ́ ẹ bá ti bomi pa báyìí kò ní kú onírú ti àwọn Bísí yẹn àwọn náà burúkú ni but àwọn mọ̀mọ́ iná globe ni wọ́n ìmọ́lẹ̀ làwọn wà fún ìmọ́lẹ̀ làwọn ìyá wà fún pọtí tiẹ̀ iná ẹ̀mí òkùnkùn iná gi ni àwọn náà ti ń jó ní irun iná àjò ni pa iná àjò òkú ni tiẹ̀ ṣùgbọ́n wàá lọ jóra yín àti àwọn tó ń sọ̀pọ̀tì ẹ lọ jóra yín àti yọ̀ǹda yín ẹ máa lọ irú yín ò gbúdọ̀ báyàn ṣe torí ọ̀ láṣìírí ọwá ni ó ń gbé fọ́ìsì kan jáde ọ̀nìkan wo ibi tí màmá ti ń sunkún nígbà tó ń sisi ọba ó dẹ̀ mọ̀ pọ̀ ọ̀láyé akẹ́bọ̀jẹ ayédè ń pariwo pé màmá ló ń fún ẹni fún support lé lórí tí ká tẹ̀ wá ní pé màmá káàtẹ̀ wa ni pé màmá sunkún màmá sẹ́ndì ẹkún sí ẹ ní pé kó o stọ́ọ̀pù sí ọba iṣẹ́ ọba nìkan ni màmá lè ní mo tún bìlíìfù náà pé màmá lè ní pé kó o dákẹ́ lé lórí tọrọ bò kí sí ẹgbẹ́ ẹ ó jù ọ lọ lójú orí ó tún fi ipò ju ẹ lọ ọba lè fi ipò ju màmá lọ ṣùgbọ́n màmá jù lọ lójú orí wọ́n sì tún lè kọ̀rẹ́tẹ̀ tó bá ṣe nǹkan tí ò ṣe tó bá jẹ́ yọba ńkọ́ sáwọn ẹ̀gbọ́n ọba ò lè kọ̀rẹ́tì ọba ni sẹ́yìn pé àwọn ẹ̀wọ̀n ẹ̀gbọ́n ọba àtọ́ba wọn ìjà ni tí wọ́n á búra wọn sẹ́yìn wà ń bẹ́ẹ̀ ńgbà náà ni sẹ́tọ̀ ipò wà lórí ipò wọn wà ní bára wọn jà ṣùgbọ́n wọn ti dára ta lẹ́ fi wò pé kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ màmá òde tí ìjókòó báyìí kí màmá máa ta èpè lu ọba lórí bí sì jókòó ní orí láyà ẹ wá ní ká yí ẹ̀ mọ́ bàjẹ́ ẹ wá ní ká mọ̀ ṣépè fún ẹ wá ní kó má rìn wọnú náà lọ ẹ wá ní ká mọ̀ lo ògùn ẹ̀ mọ́go ọba gan ti lo ògùn ẹ ọba ti lo ògùn ẹ ìtàn mi mo fi wọn ọ bó ṣe ń dán mo ti bọ́ pátá lẹ̀ kátẹ́gùn lè mọ bá mi fẹ́ sí gbogbo ẹ̀ <laughs> máa rọ́ sí i wọ́n ti lò ó jẹ́ wọ́n á tún sọ kinní kan fún wa ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nínú èdè kò pọ́síbù kí ìyá dákẹ́ lórí ọ̀rọ̀ èdè o ntí màá fi ntí kankan tí mo fẹ́ sọ fún yín ní ìtẹ́ẹ̀mọ̀ ẹnìkan fún mi ní fọ́ìsì fọ́ìsì ẹ̀ wà ń bí ó ní kí n sọ fún màmá kí màmá fi èdè sílẹ̀ kán má dárúkọ èdè mọ́ kán fèsì bí sí nìkan hmm, mo ní òkè kí ni mo wí mo ní òkè nìkan ni mo ti sọ ìdí tí mo fi ní òkè ni pé mo mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ sọ kò nítumọ̀ lọ́dọ̀ mi kí ló dé tí àbíkẹ́ kò sí bí kábíkẹ́ má sọ̀rọ̀ màmá wọn ní olè ló mẹ́sì olè tọ̀ màmá mọ màmá máa mọ fake profile àbíkẹ́ tó fi ràn kiri nígboro ṣe rò pé fracasi yìí èèyàn lè stop bẹ́ẹ̀ ni wọn kì í stop bẹ́ẹ̀ yẹn ẹ̀ wọ́n lè máa sọ̀rọ̀ ni gbogbo àwọn tán láwọn ti kú òun fracasi wọn ní fake profile bẹ́ẹ̀ ṣe ń wo yẹn bí wọn bá fi kọ́mẹ́ǹtì lọ́dọ̀ àwọn tó ń fa wàhálà wọn á máa fi kọ́mẹ́ǹtì lọ́dọ̀ àwọn tó ń sọ̀rọ̀ gidi bó ṣe jẹ́ nìmọ̀ lè kó o ti máa dùn mọ́ wọn ṣùgbọ́n torí àwọn tó ń sọ̀rọ̀ fún wọn pé má jà má ṣe kiri náà fi máa fi kúrò mẹ́ pé kò níyẹn àwọn ọmọ ẹ̀ tó jáde kọ àbẹ̀bí wèrè àbí kí ló porúkọ ara rẹ̀ ṣé àbẹ̀bí ò kì í ṣe méje ni àbí kò máa búyàn bíbá ẹ̀ ṣé rọ́bọ̀tì ò kì í ṣe ọmọ ayé ni ẹ̀ wá ní àbí kí ló mọ̀ máa jẹ́gbẹ́ náà ní ìsìn káwa má wàá sọ̀rọ̀ mọ́ kí màmá wa dákẹ́ káwa sì máa sọ̀rọ̀ màmá náà máa ta sí of course màmá náà máa ta sí kò kì í sàwa mọ́ wọ́n máa ta sí màmá ni torí pé wọ́n sọ pé ṣé màmá ò rí wa kò yẹ kí n kọ́ṣọ̀nù wa pé ká dákẹ́ ẹ gbàgbé òsì àbí kí òmò jẹgbọn lọlá lílá ìdàfi tó bá kọ́ṣọ́nà àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àbí láti òkì sọ ọmọ ẹ̀yìn ẹ̀ káàtì wáyé pé òun àti ìyá mọra wọn bó ṣe ń sọ pé àǹtí mi nìyá àǹtí mi nìyá ó lẹ́tọ̀ọ́ àti sọ fún pé má gbìjà mi mọ́ fèsì àǹtí rẹ tó wà àtàǹtí rẹ bá ní wàhálà àǹtí rẹ ni ọ fèsì má mú tẹ́jẹ̀ kankan mọ́ mọ́ ṣùgbọ́n kò ṣe yẹn òun náà ń fún ní full support àbí kí mo máa jẹgba ẹ tún jẹ́ wọn adẹ́rìn kan pa yín pẹ̀lẹ́ ọ̀ àbẹ̀bí oní pankéèkì ìwọ sọ̀rọ̀ kan ní èdè kọ́lé kan ọmọ ẹ lo ẹ̀ lójú tìṣà èèyàn lo adúdú ọdún bẹ̀yẹn ní ní yúróòpù kọ́ńtìrì ó ṣẹ̀ṣẹ̀ wá kọ́ two bedroom flat ibi three bedroom flat inú yín wá ń rẹ̀ wá ń jó èmi gan tí mo lọ́dún méje gan ní ní lẹ́yìn odi gan ohun tí mo gbàlù kí n sọ pé mò ń jó torí pé nìkan nílé kan ẹ mọ ọdún tẹ ti lò ń bẹ̀yẹn ní róòpù tún èmi ò tún sí ní róòpù kọ́ńtìrì ìǹsí lamẹ́ríkà ìǹsí ní London o ìdẹ̀ tó rí owó bí wọ́n ṣe ń bù yín ní owó ẹ̀ má wọ́n sì wá kọ́lé yàrá ojú olójú méjì kan pẹ̀lẹ́ kí lè lé kí lè kọ́ ò tẹnìkan ò kọ́ ọ rí gẹ́gẹ́ ọ̀hún kí lè ní tẹnìkan ò tì ní rí gẹ́gẹ́ ẹsẹ̀ kọ́lé ẹ tún wá ń jayọ̀ kí ni kí ni ẹ ṣé èèyàn yìí ṣe é ronú ṣe é lọ́pọlọ ni bẹ́ẹ̀ bá kọ́lé kò ní túmọ̀ ẹ akọ́lé o kò ní túmọ̀ ni ẹ̀yin náà dùnnú pé ẹ̀yin àwa bọ̀kẹ́ máa wá fi ta sẹ́nìkan ké ilé àfọdún mélòó Kirubisi nìsín tó ti lo twenty years ní Europe country kó wá lè ṣe wá sọ fún mi pé òun sí ṣọ́ọ̀bù nìsín kò yẹ kí n fún un lépè kí ló dé tó ń wò láti ọdún ìwá after twenty years ló tó ra ṣọ́ọ̀bù after fifteen years tó ti wà ní kinní ló ṣe ló ń kọ́lé fifteen years kí lẹ́yìn fi gbogbo ọdún yìí ṣe ẹ rí ilé iná ń talẹ̀ ńgbà tó gbà tẹ́ kọ́kọ́ dé ẹ ṣáà ti máa rówó ilé òtí ilé wọn kẹ́ máa yọ ní blọ́ọ̀kì méjì mẹ́ta mẹ́ta gan ti kọ̀ tán àwọn ọmọ tó ń ṣe ọmọ ọ̀dọ̀ àìmọye tó ti ní ilé nínú wọn kẹ́ gbàgbé òṣì láwọn ọmọ tó láwọn ń sọ ọ̀dọ̀ tí wọ́n sí lamẹ́ríkà tí wọ́n sí London tí wọ́n sí Canada yìí tó pọ́ ọmọ ọ̀dọ̀ tí wọ́n náà ṣe tó tún wà ní Arab country tẹ́lómi ni wọ́n ti dè mọ́lẹ̀ ẹ̀yin wá wá ń dunnú kẹ́ ẹ kẹ́lé ẹ tẹ̀kì ní kẹ́ tábàdù yín tó ní orí ẹ burú ọ lè fẹ́mi lé sí o ọmọ síbíkà ni ọ síbíkà lèmi náà lè fẹ́mi lé sí mi ò náà yá yín ìyá yín bọ́ bá bú mi ìyá rẹ̀ ní bù abẹ́tàkẹ́ ọmọ bú mi tọ́ bá bú mi ìyá rẹ̀ ní bù ìyá rẹ̀ ìyá yín ní bu ìní bú ọ torí ọ̀gbójú ẹ̀sìn ìyá rẹ tí mo rójú rẹ ní fún létí so kọ mọ́tà mọ́tà sí mi lóòótọ́ ìyá rẹ lè lágbára ọ̀tọ̀ náà àmọ̀pọ̀n náà àwọn ọmọ ń fẹ́ àwọn làwọn máa ń fi ẹ̀jẹ̀ wẹ̀ báwọn bá dẹ̀ ń fẹ́ ẹ̀jẹ̀ wẹ̀ hmm, ẹ̀jẹ̀ wọn tán fi ń wẹ̀ yẹn wọn ò tẹ̀ sí èmi ó kàn sọ fún ọ ni èdè tó o bá fẹ́ kí ìyá sinmi lórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ ọkọ̀ sọ́nà àwọn ọmọ rẹ tán kírọ́ọ̀pù káàkiri ọ̀ dákẹ́ irú àwọn ọmọ rẹ tán bú ìyá yẹn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tó o fẹ́ nísinmi lóòótọ́ ni o tó o pé lóòótọ́ fẹ́ nísinmi ẹ̀ tó o fẹ́ gbé fúrẹ́pù rẹ̀ kankan mọ́ ọ wà fọ fún wọn kan stop ṣé bọ́ ọmọ yín ni pẹ̀nẹ́pẹ̀nẹ́ pẹ̀nẹ́pẹ̀nẹ́ tẹ̀ sí lè máa play ẹ ó sì lè máa play kíní rẹ̀ lọ ṣùgbọ́n àwọn rọ́bọ̀tì tán kírọ̀pù tán káàbù kiri kò pọ́síbù àbẹ̀bí yín kan kò pọ́síbù yóò ìwọ lọ́mọ jẹ̀gbẹ̀ títí láéláé ni ọmọ jẹ́ àbí tó o bá sọ fún wọn pé kó dákẹ́ nte mo mọ̀ wípé ọlọ́pọlọ díẹ̀ ju ọlọ́pọlọ ju Bísí lọ ná làákàyè sì kò ju Bísí lọ torí ìnítọ̀ ìnítọ̀ àǹtí mi lọ́ọ́ jẹ́ torí ọmọ mọ̀ pọ̀ jù mí lọ mo mọ̀ pé mi ṣe ìgbéraga tèmi àǹtí mi lọ́ọ́ jẹ́ sọ mọ̀ pé advice ni mo fún ọ ní ìsìn ìyìnbọn ọjà abẹ́ta kọ́ pa àwọn ọmọ ẹ̀yìn rẹ tó bá fẹ́ kí ìyà fi ọ lẹ̀ ìwọ tó fún mi ní mẹ́sẹ̀gì ni mò ń bá wíyì tó rọ gbọ́ mi ọkùnrin ní ọ́ tó mọ̀ pé ń tọ́ sọ fún mi yẹn kí n sọ fún ìyá ẹ̀hẹ́ mo ti wá ń sọ fún ìyá nísìnyí ìyá ti ń gbọ́ mo ti wá ń gbẹnu ìyá sọ̀rọ̀ padà nítorí ìyìn lè fún ọ ní mẹ́sẹ̀gì nínú inbox torí ìyìn jẹ́ ẹ mú mi lóhùn ìta ni wọ́n ti ń sọ fún ọ nísìnyí pé ọ wà á sọ fún èdè tẹni kán mọ̀ bá wí yẹn pé kán kọ́ sọ́nà àwọn ọmọ wọn tí o bá ti stọ́ọ̀pù ìyí ò ní dárúkọ rẹ̀ mọ́ ló bá tán ṣùgbọ́n kò pọ́sibù kan máa búyà káwọn ọmọlẹ́yìn máa búyà kọ́gá kan wá lóun dákẹ́ àkòṣeéṣe ìgbà táwọn adákẹ́ tí ṣe ìyá wa sọ fún wa pé ẹ dákẹ́ gbogbo àṣìṣe wọ̀ amárachi bèbí ìyá àbàdàn sinẹ́ ẹ̀yin lójú elédùnmarè ẹ̀yin síbíkà ó tẹ́ ní ọmọ ológo ẹ mọ́ sọ̀rọ̀ mẹ́ẹ̀ fi bí sílẹ̀ jẹ́ ọmọ bá gbèsè ayé rẹ̀ a sì dákẹ́ sinra wọ́n kọ́ sọnù wa ni kò dẹ̀ sẹ́ni kankan tó update tó ń búyàn kiri báyìí kódà update gan update mi ò dẹ̀ fi fake profile update fún yàn kí n máa búyàn kiri wọ́n ti ní ká dákẹ́ nù bọ́tí wo ṣe yẹn wọ́n wá lọ dákẹ́ dákẹ́ léèbo ọ̀ lè dákẹ́ ẹrú ẹ ọmọ dẹgba lọ ni ọgbọ́n mi àǹtí mi àbíkẹ́ ọmọ dẹgba lọ ni ọlọ́wọ́ síbi tó jẹ́ àbúrò rẹ náà ń búyàn kiri wàhálà ìwọ lọ́mọ dẹgba òótọ́ ọlọ́gbọ́n àbí àbúrò rẹ ọlọ́wọ́ síbi tinogo tínrín tinogo tínrín tó ń bú èmi kà yí ọ ìwọ tó ti hiv ọ rò pé èrè kọ́mẹ́ǹtì ẹ̀ bọ́ọ̀ ṣe ń bú mi ni ìwọ tó jẹ́ pé gbogbo tí ì fi mọ ọ̀ọ́dún náà sánásáná báyìí tí ì bá mú ọ bẹ́ẹ̀ ọkàn méjì ni ìyìn gbúdọ̀ mú ọ ìyìn gbúdọ̀ fi ọwọ́ méjèèjì nà ẹ́ ìyìn mú ọwọ́ mi kan fi pa etí ẹ̀ papọ̀ mọ́ ìkejì tí ó gbà mọ́ ògiri ni èmi ni wọ́n ń bú òòrí dúró mi lẹ̀lẹ̀ ni òòrí bọ́mọ ṣe ga tó wálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́ ìyìn mú ọ bẹ́ẹ̀ kọ́kọ́ fi ọ́sọ ara ògiri èmi ló ń sọ̀rọ̀ sí olórí burúkú ni ẹ̀ ni àbá yíyá ẹ̀ fẹ́ bàjẹ́ ni àbí kò fẹ́ yíyá lájà ẹ̀ ni ó tẹ́ kó rí ẹ burú fún ọ o torí èmi ò dá sí ọ n ò mọ̀ yẹ́ ẹ rí n ò mọ̀ ọ́ rí ẹlẹ́sẹ̀ tí ń rín ẹlẹ́sẹ̀ tí ń rín gbingbin tìǹgò tìrin ọlọ́run tẹ́rín bí ọrùn nàgọ́nàgọ́ ìwọ ló ń jẹ́ kí wọ́n bú àǹtí rẹ torí wọn náà ń bú yàn kiri kọ́mẹ́ǹtì rẹ ń bẹ lọ́wọ́ mi tó ti ń bú mi tó sì ń bú yá ìyẹn àbúrò rẹ ní sọ òyìn rorúkọ tiẹ̀ lóòótọ́ ṣùgbọ́n rorúkọ àbúrò rẹ lọ́wọ́ tẹ́rín ọlọ́wọ́ síbí tó pẹ́ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ síbí gbogbo bọ́ọ̀ ṣe ń bú mi ni mo rí bọ́ọ̀ sì ṣe ń bú ìyá ni mo rí ọ̀wálẹ̀ nìkan fi ọ́lẹ̀ kọ́ ọmọ lọ sí kọ́fìrì àsán máa ń ṣerú ẹ̀ ni ọ lọ ní sí kọ́fìrì ọmọ òbúyàn wà lọ sí kọ́fìrì ìyẹ̀gbọ́n rẹ ìyá ayé yín ni ó máa jẹ gba bẹ́ẹ̀ ni ìyá yín ni ó máa jọrẹ́ lọ àfi tó o bá kọ́sán nu wọn àbí kílẹ̀ ń pèlè lèbó kọ́sán kọ́sán ẹ mú kanú gbogbo ẹ̀ tó bá kọ̀rẹ́ẹ̀tì o ní ó máa jẹ ìyá ẹ lọ wàláì títí láéláé ni ó máa jẹ àfi tó bá sọ fún yín pé ó tó ṣùgbọ́n tí ò ló tó ẹ mọ̀ dẹ̀gbà lọ ló bá tán kọ́ọ̀tù hmm. bó ṣe jẹ́ nù ta ló tún kù ta ló ń pè mí látàárọ̀ torí ẹ̀ ń kọ́ mi látàárọ̀ ànípẹ́ mọ́ relé o táàmù ti lọ o àwọn ò ní pẹ́ mọ́ relé ń tia bẹ́ẹ̀ ni àwọn ò ní pẹ́ mọ́ relé because èyàn ò lè wà bá èkìtì ẹ̀ mọ́ ba tí bísí ti bá ẹni tó sàpè ọ̀yìn wọ́n ní ọ̀sà máa mọ òyìn wọn lọ wá bá wọn ọ̀tọ̀rọ̀ owó lọ́wọ́ àwọn ọ̀tọ̀rọ̀ owó pé kán pé inú ilé ẹ̀ àyè ẹ̀ bàjẹ́ o ṣé wọ́n tán lẹ́mi ò lè kó bàtà rẹ tán lẹ́nìkan lọ ìwọ tó yẹ pé ọ̀ lè dálé gbà kọ́ ọ̀sánwó olé lọ́lọ́ ní kọ̀ǹténà so possible kó o fowó gba kọ̀ǹténà tó kó o máa rajà one four million lóṣù kan ọjà four million láàrin ọjọ́ mẹ́rin kọ́ ọ má lè dówó olé san kó o máa bẹ̀bẹ̀ ká òpònú làwọn tó wà lábẹ́ rẹ o ẹ gọ̀ngàn o ẹ níròónú ṣá o ẹ gbọ́n o ẹ gbọ́n rárá torí tó bá yẹ pé ẹ gbọ́n ẹ mọ̀ pé irọ́ ló ń pa fún yín ẹ máa mọ̀ pé irọ́ ló ń pa fún yín jẹ́ tán ni ó ń fún yín ní rọ́jọ́ ń fún yín ní èrí àwọn èrí ògì gidi àwọn èrí ló ń fún yín báwo lèyìn ṣe máa fún yín léèrí jẹ èèyàn máa fún mi léèrí jẹ nígbà tí ó rẹ̀ mí èèyàn máa fún mi léèrí wípé mo ra lé mo kọ́lé ọ̀dẹ̀ ní nǹkan kan ọ̀ní ń pa ọ̀ní sí gbá ọ̀ní sí yìí n ló ṣe ṣe lọ fi bọ́ sínú tọ́ílẹ̀tì bọ́ bá fẹ́ ọdíjọ́ náà ní ìtọ́sẹ̀kì nínú tọ́ílẹ̀tì ọ oh, lójú tí kò sí mọ gan ìjọ tó fẹ́ ṣe dèntà nù wájú ilé ẹ̀ báyìí lọ dúró sí tọ́ ní kọ́ mama go inside mama go inside tọ́lọ́kọ̀ rẹ̀ náà ń bẹ́nu yàrá olóko rẹ̀ ó ń bẹ́nu lé sẹ́nu libi rúùmù lólóko rẹ̀ ti ń bọ̀ ọ̀sán àwọn olóko tó ọtún dọ̀ga fún àwọn olóko rẹ̀ òtún rówó gbalé fún ọ bísí àwọn olóko rẹ̀ ọ̀tún dóko a okó ọ̀fẹ́ a òdo free náà ń ṣe fún ẹ àwọn òkó tẹ̀ ń dó kò pé èyí ẹ jẹ́ jára sinmi kẹ́ ẹ gbà fọ́ga yín kẹ́ ẹ rọ́nà lọ ẹ jára sinmi kẹ gbà fọ́gà yín kẹ ẹ̀rọ náà lọ ọjọ́ gbà fọ́gà rẹ ṣùgbọ́n bọ́ bá gbà fọ́gà rẹ lọ́tẹ̀ ọ̀ọ́dọ̀ lórí owó rẹ ni torí ìrù rẹ wọn gbúdọ̀ fàṣírí sí ọ lọ́wọ́ mọ́ ọ̀ọ́tún gbúdọ̀ wọn gbúdọ̀ mọ́ bá gbẹ̀bẹ̀ rẹ gan pé kéèyàn kàn fi yọ̀ǹdẹ́ kó sá máa bá tiẹ̀ lọ ni kó o sáà máa fi bá tiẹ̀ lọ wọn gbúdọ̀ bẹ́ẹ̀ torí èèyàn báyẹn tó bá bárù rẹ̀ ṣe ọtí lẹ́lẹ́kọ̀ọ́kọ́ ọmú jẹ ọtí lẹ́ẹ̀kejì ọmú jẹ ẹ̀kẹta ajẹ́ǹjẹ́ tán ni tó o bá gbọ́ ẹ̀kẹta ajẹ́ǹjẹ́ tán ni ó ti ṣe ó ti ṣàṣejé àṣegbé kan dẹ̀ ní kò sí nílé ayé tá a wà yìí àṣepamọ́ ló kù gbogbo ohun tí ẹ̀dá bá ṣe pátá ló máa ká gbogbo ohun tí èèyàn bá ṣe láyé ló máa ká lẹ́yọ kọ̀ọ̀kan bọ́ ọ ṣe rere wàá ká bọ́ ọ ṣe bí wàá ká ọ gba ẹ̀san ẹ̀ kó tó lọ nílé ayé ẹ̀yin màmá stop sọ bẹ́ẹ̀ ẹ continue o àbí kí lẹ́ ń pèlè lèbo continue continue ìkànnù gbogbo ẹ̀mẹ́yìí tó bá correct kẹ́ ẹ lẹ́pọ̀ sọ gbọ́ mi ilé ayé tí tó ti bàjẹ́ òun tẹ́fẹ́ báyé tiwa jẹ́ nàìjíríà kò sí ní táwọn òfin ṣe ẹ mọ̀ lọ àdìbò fún Tinubu kò sí ní Tinubu ó ṣe àyẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ lè máa fi bíbí sí bí ọbẹ̀ àtọmọrogùn kẹ́ máa fi kẹ́ máa fi da orí Facebook kẹ́ máa fi divert àwọn èèyàn sígbó ẹ kẹ́ máa fi kíní divert àwọn èèyàn sígbó kò jọra wọn láéláé kò pọ̀ kò possible ẹ̀ sílé ẹ lè máa fi síbí ọbẹ̀ divert wa kẹ́ máa dọ́gbọ́n fún ní change kéékèèké kẹ́ máa fún ní owó kọ́bọ̀kọ́bọ̀ owó ẹ̀bẹ̀ owó gúgúrú owó àmàlà kẹ́ máa fi jẹ́ káwọn èèyàn lè dákẹ́ pé ká lè máa jà sódà tá à ní lè rántí ọ̀rọ̀ ìlú mọ́ èmi mo lè ṣe nǹkan mẹ́jọ pọ̀ yín mú Tinubu yín bá bá tún mọ́ sórí Buhari tún mú un fún yín mú lu yín mú gbogbo ẹ̀ ń kó ń pọ̀ yín wà bọ́ sórí síbi ọbẹ̀ yín mẹ́yìn gangan yín fi nà yín ẹ̀yin mẹ́ẹ̀ gbogbo yín ẹ̀ tó mi gbé láì ní ìṣẹ́jú kan wà láì fún yín jẹ tí ìní fẹ́ ọ̀kan pé méjì bí ń ṣe nà yín rè ìyá mi ni mo jọ ẹ̀ ń pẹ́ ìyá mi náà ó lè kéèyàn mẹ́rin márùn pọ̀ so wọn dẹ̀ nífẹ̀ẹ́ ọ̀kan pé kan ẹ ọmọ lọ bó ṣe jẹ́ nìyẹn níbi ilẹ̀ níjọ èmi kọ́ṣẹ́ mo mọṣẹ́ mo sì mọ fìlà káyè gbé ẹ̀yìn ti yín ẹ̀kan mọ́ déédéé ṣe nǹkan tí ò dáa ni ẹ mo sì rí pé ìyá mi ò kí ba tèèyàn jẹ́ tí ò bá lẹ́rìí ọ̀rọ̀ lọ́wọ́ kò ní gbé jáde tó bá ti lẹ́rìí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ó máa gbé jáde gbogbo nta ń gbé jáde wọ́n lẹ́rìí ẹ̀ lọ́wọ́ ni wọ́n èdè ba tèèyàn jẹ́ yín lẹ́rìí onírò pé ó ń ba tèèyàn ń kì í ba tèèyàn jẹ́ mo wò dáadáa ibi tó bọ́ síra alẹ́ nìkan sọ ń jọ́ kan sẹ́ẹ̀ lórí gbansgbos ó ní ọ̀rọ̀ onílà káyèdè lọ́mọ yẹn sọ ó ní ẹ ìkejì bá fúnlẹ̀ sọ ó ní bọ̀túnpó ti ń tẹ̀lé sábọ́ọ̀dù yẹn kò sọ̀rọ̀ tó nílà káyè torí pé mo ti ń tẹ̀lé sábọ́ọ̀dù mi ò sọ̀rọ̀ tó nílà káyè lórí ṣé ẹ rí pé ẹ mọ̀ pọ́n mọ̀ pé yẹn ń sọ tọrọ wọ́n mọ̀ pé ìyá gangan ń sòótọ́ rọ kì í ṣe pé wọn mọ ṣùgbọ́n tó ipá kalẹ̀ kórìíra ẹ̀ yẹn wọ́n yé ti ẹ̀ yẹn náà kalẹ̀ fẹ́ẹ́ fi gba tìyà wọ́n mọ̀ pé ìyá dáa wọ́n mọ̀ wọn lè ṣe wọn ò ní ṣe kálámọ́wò yá ìmí ò ní okùn so haters gan máa ń wọnú inbox wa bá wa wọ́n á wọlé wá bá yín wọ́n máa ní ṣé yín àmọ́ òjáde lẹ́yìn nígbà tí ń bá wá padà lọ go to war wọn mọ̀ wá rí pọ́ máa yé ni wọ́n máa ní àá ah, àá ah, ah, so ẹ̀ ń rẹ̀ ẹ̀ ń ẹ̀ ń nídìí yá ẹ̀ níta ẹ̀ lè ṣe gẹ́mọ̀ bò ńgbà táyé yín ò ní fẹ́ bàjẹ́ ẹ̀ pokùnso sílé ni kódà kó jẹun lásán kó mọ́wọ́ méjèèjì báyìí kó fi bu oúnjẹ báyìí kó sà máa bá yín fún ọ̀pọ̀ báyìí ó tẹ kẹ́sà máa rẹ́rìn ẹ̀ rẹ́rìn ẹ̀ yá ṣépè ó yá ṣépè àbíkẹ́ ṣépè ṣépè pé tíyà bá ti ń ṣe kọ́mẹ́dì òkè rẹ́rìn búra sí i ẹ̀yẹ búra sí i ẹ̀ búra sí i ẹ̀hẹ́ ó rẹ́rìn náà ó sọ fún ẹ̀yin pọ̀ nǹkan rẹ́rìn náà kò sí ní rẹ́rìn ó náà rẹ́rìn náà ó máa rẹ́rìn ṣáà ni kò ní rẹ́rìn yẹ́ ó ṣe kọ́mẹ́dì ò ní rẹ́rìn ọ̀ọ́nì rí kíni búra sídíjọ́ tí amára tì í ṣe ẹ̀fẹ̀ tó ń bá dọ̀dọ̀ yọ wí yẹn búra pọ̀ rẹ́rìn jọ yẹn ọ̀ọ́nì rẹ́rìn kíni ìwọ máa ní búra búra pọ̀ rẹ́rìn àǹtí mi búra pọ̀ rẹ́rìn ọ̀rẹ́rìn ẹ̀rẹ́ inú yín gan dùn màmí ló ń pa òun bọ́ lárẹ́ bó ṣe wà tí màmí ò bá jáde mọ́ bọ́ ló pokùnso torí kò sí ní tí bọ́ ló fi ṣe rẹ́rìn ta ló fẹ́ fi rẹ́rìn níta ni kò ní rẹ́rìn kíni búra àǹtí mi Dámilá àǹtí bọ́lá ẹ búra ẹ búra pé ẹ láìkì bá a ṣe ń ṣeré ẹ ẹ búra pé ẹ láìkì kọ́mẹ́dì búra pọ̀ láìkì kọ́mẹ́dì ìyá ẹ ìyálé ẹ àbí iṣẹ́ òní ìyálé àbí wọ̀ níyàwó ìkànnì méjèèjì ó yá búra sí búra búra. ẹ̀hẹ́ ẹ̀rẹ́ àǹtí mi ti rẹ́rìn-ín járe àǹtí mi ò lè ṣe láyé wọn ò ní wo màmá ah wọn ní wò yá ní kíni wọn ní wo kíni tó mọ àwọn tó ń kúlẹ̀ lábẹ́ ìyá tí yóò bá jáde ẹnì kan mọ́ mi kan pè mí níjẹta bíjẹrin ni ó ní tẹ́ni ó láwọn ti fẹ́ẹ́ dí orí wọ̀ mi ó fi ti fẹ́ẹ́ tó fifty times pé mi ò jáde pò tí ìyá jáde báyìí wọ́n ní òwúwà abẹ ọmọ ọmọ rẹ ti jáde ẹni tẹ o àwa kò nídìí ẹni yìí wọ́n ti wọ́ inú wọn ò dùn wọ́n ti inú sàn ọ́n dàní àní kí màmá tiẹ̀ jáde kásà tiẹ̀ máa jẹun kásà máa jẹun àbí kásà tiẹ̀ máa ṣe nǹkan kásá àwọn sàfẹ́ kí ìyá jáde sáré àwọn adẹ́gbẹ̀ẹ́ bá sọ fún ìyá káwọn sà tiẹ̀ mú ní ṣé bẹ́ẹ̀ ti gbóhùn wọn lórí iṣẹ́ òmìnir lánàá ní rárá àwọn sàfẹ́ rójú màmá níṣẹ́ àwọn ò fẹ́ fọ́ èsì sẹ́ àní kásà tiẹ̀ máa jẹun kásà tiẹ̀ gbábọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ká máa lu kókó nǹkó làwọn kábà mọ àwọn tó ń kú fún ìyá yín ẹ̀yin ìnú mẹ́ ẹ̀yin olóòórùn sẹ́rù bísí náà wá ń sọ ni ẹ̀yin tẹ́ ẹ̀ nítumọ̀ sẹ́rù ẹ̀lì náà wá fẹ́ sọ ni. àwọn olówó àwọn tán nípò àwọn èèyàn pàtàkì àwọn èèyàn yìí àwọn èèyàn ẹyẹ wò ó wọ́n retí ìyá yín pé kí ìyá yín bọ́ náà rójú ìyá yín lásán báyìí wò ó ti pàrònú rẹ ẹ̀ máa dúdú rònú tí ìyá yẹn ń ni. ẹ àìmọye lomi tí ó ti wọ kómà àìmọye lomi tó yẹ pé tó yẹ pé ìyá yẹn ò mọ jáde lásán tí ìyá yẹn ò mọ jáde lásán ìmí ẹ̀ hospital ni ó máa gbé èmi gan tí mo ní mò ń sọ̀rọ̀ yìí bí mo ṣe ní mò ń sọ̀rọ̀ yìí tí mi ò bá gbóhùn yá láàrin ọjọ́ mẹ́ta màá mú lórí wọn lẹ́ẹ̀wá ṣé ìyá ti jáde lẹ́nìí ṣé ìyá ti jáde lẹ́nìí wàhálà ẹ̀ tí yóò bá jáde orí máa ń fọ́ mi orí ó máa fọ́ èmi gangan fúnra mi àní kí ìyá ẹ̀ jáde kí màmá tiẹ̀ jáde olúwa jẹ́ kí màmá ìgbà míì mo máa fẹ́ kí màmá jáde lèmi ṣe fẹ́ jáde yìí fi tètè jáde màá fẹ́ kán jáde pé torí àwọn míì kan lè nídìí màmá gangan fúnra wọn kì í ṣàwà yìí wọ́n kan lè nídìí màmá sá wọ́n fẹ́ rójú màmá nígbà bí mo ṣe máa ń dìlé àwọn èèyàn gbà mí pé ẹlòmíà ni a ti ń expect yín ta a ti fẹ́ rí yín ta because mo mọ̀ pé inú wọn ò dùn wọ́n dẹ̀ fẹ́ rí ìdùnnú yẹn wọ́n fẹ́ rí ìdùnnú wọ́n tún fún mi ní mẹ́sẹ̀jì tí ìyàbá ti wọ́n ah màmá ti dé o ah màmá ti dé inú mi ti ń dùn báyìí pé màmá ti àlàáfíà ni màmá wà ẹ bá mọ àwọn tí màmá heal so ìṣẹ̀dá àtàwọn yẹn tí màmá ń tọ́jú yẹn láìsí pé wọ́n rewé gan lọ́wọ́ wọn láìsí pé wọ́n regbò ṣùgbọ́n pé wọ́n dùn wọn nínú yẹn ẹlẹ́dàá tiwọn ló ń ṣèdájọ́ fún ẹ̀yin tẹ́ ń bayé jẹ́ ẹlẹ́dàá táwọn yẹn gan ló ń fìyà jẹ yín ló ń nà yín ní pàṣán kiri so ni ó ń blọ́ọ̀kì gbogbo ogun tó yẹ kó wá wá síwájú ìyá yẹn tó ló ń dùn àwọn nǹkan nínú ẹ̀yin fẹ́ máa bayé jẹ́ ní ẹni tó ń tún àwọn èèyàn nínú ẹ máa ní ẹyin ẹyin pàtó pò dùn pé egun àbí asọ́sọ́ ń jò ní tí ó sọ̀rọ̀ ó ní ẹyin wọn lẹ́nìkan tó bá ti ń gbọ́ ohun rẹ̀ wọn làwọn fi ń ṣe pọ̀rọ̀nù rẹ ni ìwọ gangan kọ́ kí irú wa wo ló wà lọ́wọ́ tiẹ̀ gangan ìwọ gangan ò sí hàn ọ̀ọ́dá fúnra járaja ṣùgbọ́n ká bó tiẹ̀ jẹ́ kó ọ̀rọ̀ tiẹ̀ wọn ní téèyàn bá débi rù ká fò lọ́rọ̀ tiẹ̀ mo bẹ́ẹ̀ fò síwájú ọ̀pá sàn yàrá èso ìní ọ̀fẹ́ ẹ̀kú ṣùgbọ́n ntí ìráyè tiẹ̀ mọ̀wọ́rì ntí ìráyè tiẹ̀ wọ̀láì ìráyè tiẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ni mo jẹ́ ṣùgbọ́n mi ò ní fọwọ́ mi ba yí ẹ̀jẹ̀ ọwọ́ mi èyí fi ba ti ẹ̀jẹ̀ continue mo rí ẹ o mo mọ fake problem rẹ ṣùgbọ́n mo filẹ̀ fún ẹ ọ̀jẹ̀ kọjá lọ ń bẹ̀. ẹ́ẹ̀ èmi rẹ lẹ́nu talẹ́ni tó ń pè mí ní ìsèmi ò sọ̀rọ̀ mọ́ o bẹ́ẹ̀ ni mọ́ mi kò sí ta ló fẹ́ ṣe nínú ayé wọn kò sí ẹnìkankan ah, ah, wọn wọn ah, gan mo mọ̀ pé yá mi hílì wọn yá mi ń tọ́jú wọn o. Ah tẹ bá ẹ bá mọ ìwòsàn tí yà ń ṣe fún wọn tẹ bá mọ ìwòsàn tí yà ń ṣe fún wọn tẹ bá mọ ìwòsàn tí yà ń ṣe fún wọn àìmọye olóṣèlú mi gan bọ́n ṣe wà yẹn láwọn olóṣèlú mi tó jẹ́ wípé bọ́n ṣe wà yẹn àwọn gangan gangan fúnra wọn wọ́n retí ìyá àwọn gan máa ń fẹ́ kí màmá jáde bó tiẹ̀ kọ́ lẹ́fẹ̀ ẹ̀rín nǹkan kan yẹn wọ́n fẹ́ kódà kó máa ṣépè fún wọn ó tẹ́ wọn lọ́rùn ìbẹ̀lẹ̀ ẹ̀yin olóòórùn kan tí wọ́n ń sọ ẹ̀yin tẹ́ẹ̀ tẹ́ẹ̀ nítumọ̀. hello sister mi ẹ ká alẹ́ àbẹ́kà rọ. mo kí yín jàre tẹ gbásíkì gbogbo wọn ti ń sùn mo kàn tún fò dìde ni pé à wọn láti wọṣọ yìí tán kí n tó sùn. ó ga o. ẹ wo àwọn ta ní ìfẹ́ mọ̀mọ́ pọ̀ èmi bá èmi bá èmi nọmba one mo láìkì ìyá yẹn kú torí màmá mo dèrò facebook màá wọrí facebook lẹ́ẹ̀mẹwàá bá láti ṣe hmm. màá ṣàfẹ́ òbí àmàmá ti jáde àbí màmá ò jáde. Hmm. ọkọ mi lè wá fọ́ fóònù mi mọ́lẹ̀ mọ́lẹ̀ ẹjọ́ tó bá ti sọ mọ́lẹ̀ kẹ́ sára mi fún mi ẹ jẹ́ kí n wòye aláṣà bí bí ọ̀nkù mi pè mí máa ní ẹ̀sà máa pè ń padà ìyá ti jáde ẹ jọ̀kọ̀ wọn níta ló ń jà yàrá mo ní màámi aláṣà bí ni wọn níta ló ń jà mo ní ẹ̀wọ̀ ẹ fi yẹn lẹ̀ ẹ jẹ́ kí n máa pè yín padà sà máa pè yín padà gbà kò sí bí mo wà lórí kọ́ máa lọ sórí Facebook ṣé màmá ti jáde máa kọ́ ti fóònù wọn ni torí pé mo fẹ́ wọ́ màmá wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ ni mo like láìkì màmá yẹn mo láìkì ìyá yẹn kú màmá mo lọ́ọ̀bù yín bàjẹ́ bàjẹ́ hmm. mi irú ẹ̀ rí ọlọ́run bá gbọ́ olóṣù ni bísí ajíbo olè rè olè bísí wẹ̀ẹ́lì sí olè ọjíṣọ́ọ̀bù olè oníbàáràndá olè onípátá gíga onísọ́ọ̀tù lọ́yàn oníkásà olè olóògbé òmíràn sista Basunu Halima ìbáyí o sẹ́wà pamọ́ olè ajíṣọ́ọ̀bù olè bísíwẹ̀lìsì olè olóòórùn olè kí ló ń rùn ògbó bísí ló ń rùn olè kí ló ń rùn ògbó bísí ló ń rùn olùsìn ní bísí nǹkan àlejò pàìtọ̀ àwọn nǹkan àlejò. olórí burúkú ni bísí kíyàn kàn fílẹ̀ kíyàn máa. ṣé nẹ́tíwọ́ọ̀kì ti yín ni kì í ṣe tọ̀dọ̀ tèmi o torí nẹ́tíwọ́ọ̀kì tèmi sá prápra. ah nẹ́tíwọ́ọ̀kì mi sì wà òkè ọ̀dọ̀ tí yíyà ni ọ̀dọ̀ tí ń yà ni kì í sọ̀dọ̀ tó. ẹ má jẹ́ àgbà kọ́ ọ̀mọ́ gan ìgbà kọ́ ọ̀mọ́ táìmù ti lọ ìgbà kọ́ ọ̀mọ́ bó ṣe jẹ́nu tọ́ ọba ti bú ìyá yìí torí pé ó finú tán ẹ tọ́ ọba ti wá lè dá ọ̀rọ̀gò rẹ lò mọ́ ọkàn máa rí bíntébíntín lò ní o bíntébíntín tọ́ ọba sì ń rí lòun kórúkọ rẹ má bàa kàparẹ́ ni ẹ torí ọmọ ọwọ́ rẹ lọ sì fi ń rí lò ṣùgbọ́n tó bá ti gbọ́ ọmọ ọlọ́wọ́ rẹ tán báyìí ògo ti tán àwa ní sànú ọmọ yẹn mọ́ <laughs> o à ní sànú ọmọ yẹn mọ́ fún ẹ so ìdí ni tó fi jẹ́ kó o lo làákàyè ẹ fi làákàyè ẹ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe láyé so gbọ́ fi làákàyè ẹ ọpọlọ ẹ fi ṣe nǹkan tó bá fẹ́ ṣe nílé ayé má ṣe nǹkan tó máa bí ayé nínú àwọn tó ń bá ń dùn nínú ìwọ wọlé tó o bá jáde láàrin oṣù kan kò wálé kò sẹ́ni tí ó béèrè rẹ wọ́n rò pọ̀ ti rìn lọ ni èèwọ Bísí ò ní jáde láàrin oṣù kan ok bóyá kí ẹ jẹ́ ká ta tẹ́tẹ́ bóyá kí ẹ jẹ́ ká ta tẹ́tẹ́ ṣùgbọ́n tẹ́mi ó sọ fún yín ní ìsinmi pé tó bá ti ṣẹlẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ ẹ má pààrọ̀ o ẹ mọ̀ lójú ayé nínú Bísí àti màmá àti èjè ẹ̀hẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àtàwọn míì tẹ́ tún sọ kán má jáde ẹ má jẹ́ kán jáde fún oṣù kan ẹ ti jẹ́ ká sọ pé ọ̀sẹ̀ kan kán má tiẹ̀ rí wọ́n ta fọ́sẹ̀ kan ẹ wá wẹni tí wọ́n mọ̀ pariwo ẹ rí táwọn bá ti mọ̀ pé wọ́n rí ìyá ń ta náà máa update kiri lẹ́ máa rí update wọn yẹn wọn máa update kiri nítorí pé kó lè tàyà lára kíyà lè jáde náà fi máa update ẹ̀ mọ́ kóòdì wọn ni èmi mo já sí i tó ti lè miss ìyá báyìí tí wọ́n rí ìyá ta ìgbà yẹn lẹ́wọ̀n rí kíní kan wọ́n mọ̀ wá play gbogbo fídíò yá káàkiri ìgbà yẹn ni wọ́n mọ̀ push àwọn èèyàn wọ́n mọ̀ fáwọn èèyàn ló kóyẹ lẹ́ máa bú kó lè jáde ń tán ṣe nù wọ́n fẹ́ rí ìyá ni ẹ mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀ ni ò lè ṣe láì mọ́ rí ìyá kí ni ó fi kíìpù Facebook kí ni ó fi kíìpù péèjì rẹ̀ kí ni ó fi ṣe péjì rẹ̀ tí ò bá rí ìyá kò lè gẹ̀rùn torí ìyá ló fi ń gbé kínní àwa ilé ìṣèyàn mélòó làwọn sọ tí wọ́n wò wá ṣùgbọ́n ìyá gangan gangan náà fẹ́ rí ń ta ṣé gbàǹsìgbò ó ṣèyàn mélòó ní òwò ìyá gangan náà máa ń fẹ́ rí so ìdí nìyẹn jẹ́ àjọ ṣé wò ẹ jẹ́ àmọ́ bí ó ṣe ń lọ káwọ́ wò bóyá ewé kọ́ ní òwìn àwa la máa ń wìn torí ẹ̀yìn tí yẹn bá padà jáde kò sẹ́ni tí ó ẹ̀ bá máa jáde kò sẹ́ni tí ó bí yín léèrè kódà kábíyèsí gangan ò ní pé ẹ dákun bo làṣàbí wà ọba àlú wọn ò ní ẹ dákun bo ló wà láti jọ ẹ̀rìn kí màmá máa update rárá kán má tiẹ̀ jáde rárá kán má tiẹ̀ ṣe nǹkan kan kán má tiẹ̀ gbójú kán má kọ̀ sórí iṣẹ́ òfọ́sẹ̀ kan kán má gbóhun kéèyàn má gbóhun ọfọ́sẹ̀ kan ẹ rí bí wọ́n ṣe máa pè níta ni ẹ̀ẹ́dì tí wọ́n update jáde já ṣe wò ẹ̀ lè ṣe àwọn tó ń pàrònú lẹ́yìn gangan gangan ń gangan lo dùkísì ẹ̀yìn ẹ̀yìn báwo kí lẹ fẹ́ ṣe fún wọn bẹ́ẹ̀ rajà gan kò nítumọ̀ bẹ́ẹ̀ bú wọn gan kò nítumọ̀ ṣùgbọ́n àwọn kankan wà tó ń fi wọ́n pàrònú rẹ̀ yàtọ̀ sí pé wọ́n ń rewé lọ́wọ́ wọn gangan àtọ̀ sí pé wọ́n ń ra ọjà lọ́wọ́ wọn ṣùgbọ́n wọ́n ń bá wọn dùn wọn nínú ẹ̀ mọ̀ pẹ́lómi wọ́n ní ìfẹ́ yẹn débi pé wọ́n ní ìfẹ́ yẹn débi pé àsẹ́yìn ẹ̀yìn pé àwa tá a wà ń bí àwa la mọ tá à ń gbọ́ àwa la mọ bọ́ ṣe ń pè wá pé ẹ dákun màmá ń kọ́ ẹlòmíà máa sunkún ni bízí bízí bízí tún ti jáde kí ni bízí kí ni ìyá ìṣẹ̀lẹ̀ ayé bízí òní dá kó fi ìyá wa lọ́rùn sílẹ̀ bàtà ah, ṣé ìyá mọ̀ ni wọ́n ní ìyá òkùnkùn kódà kò gbòòrò àwọn kọ́mẹ́ǹtì rí débi táwọn láìkì ni mo fi mọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ ìyá yẹn àwọn tó nífẹ̀ẹ́ ìyá wọ́n pọ̀ jẹ́ wọn tó ń ojú lọ wọn ò tiẹ̀ sọ kódà àwọn ilé òfin àwọn mọ̀ ń pa fẹ́ provide wọ́n mọ fẹ́ wà ní ní ẹ̀ẹ́dẹ́ open fake pro ẹ̀kẹ́ máa fi kọ́mẹ́ǹtì wọ́n láwọn tí èfé máa fi nǹkan kan kan máa kọ́mẹ́ǹtì wọ́n láwọn ò mọ báwọn ti ń ṣe ni àwọn ò lè ṣe ni kí wọ́n tracy àwọn torí iṣẹ́ àwọn torí business àwọn wọn ò ní lè ṣe mo fi sọ fún pé àwọn tó nífẹ̀ẹ́ ìyàwó èèyàn pàtàkì ni kì í ṣe ẹ̀yin olóòórùn o kẹ́ ẹ lè mọ̀ èmi wọ́n rán mi wá ni wọ́n lè sọ fún pé ẹ̀yin olóòórùn kọ́ o àwọn olówó àwọn èèyàn yìí àwọn èèyàn gidi kì í ṣe irú àwọn bísí àwọn ẹlín àwọn eyín gèsè àwọn olójú ṣàkúṣàkú àwọn ẹlẹ́nu gígan àwọn ìyá ọ ní ẹ mọ́ ti máa ń ṣe wọ́n ti máa ń ṣe lọ́run láyè sọ́sẹ́bẹ̀ pẹ̀pẹ́ ń dẹ̀ àwọn ìyá yẹn ẹ̀ tí ó ti yẹ kó yé yín kì í ṣe irú wọn káwọn yìí tẹ̀ mọ́ jáde fóṣù kan àárò pé kò sí nǹkan ta ló fẹ́ bẹ́ẹ̀ mi ò tiẹ̀ mi ì wò yín gan wọn kẹ́yìn nǹkan lọ́kàn sí ẹ̀yin wá sórí kìnìún mi lẹ́nu mo kàn wò yín pé kí lélẹ̀ kí lélẹ̀ kí ló ń ṣe kí ló ń ṣe ìyá yìí kí ló ń ṣe ìyá yìí ẹgbá ẹgbá dànù kẹsùn kẹmẹ̀lẹ́ ń bẹ̀ àwọn arẹlẹ́nu kẹmọ́ bàdárẹ́ o ìyá mi ẹ máa mẹ̀lẹ́ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ hun àlàáfíà ọlọ́run mo fi sọ yín àbú ọlọ́run ó wà pẹ̀lú yín ẹ lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀rẹ́ yẹn ẹ wà bọ́ọ̀rẹ́ ẹ inú inú àwọn ọ̀tá yín kò ní dùn láéláé hmm. ẹ̀yin máa ṣe rere lọ kínú tí wọ́n sì máa bàjẹ́ ẹ̀yin ẹ máa wọnú ògo lọ káyé tí wọ́n sì máa dojú rí torí àwọn òbó níre yọ wọ́n ní ká bó níre yọ kí relé tẹ̀ wá lọ gbáwọn òbó ní àwọn láwọn òbó níre yọ ń tà wọn ẹ kán wà bẹ́ẹ̀ bọ́ ọba bó níre yọ ìrì ó tẹ̀ ọ́ lọ́wọ́ ṣùgbọ́n ọ̀bọ níre yọ ìrì ò lè tẹ̀ ọ́ lọ́wọ́ o so bí ó ṣe jẹnu ọmọ adéńrelé kẹ mọ́ bàá dàrú ẹni tó bá ní kèmí lọ kí n mọ̀ dé ẹni èmi ò ní dé bá bàbá Tinubu báyé yóò bá ti fẹ́ dojúrú ẹ mọ́ sàsí mi o ẹ lè wọlé o ẹ lè wọlé ẹni tó bá sì lè fẹ́ wọlé ayé yín òjò bàjẹ́ pọ̀ ni bẹ́ẹ̀ bá dojújà kọ mi ogun ọ̀rọ̀ ó dojújà kọ yín ẹni bá wádìí mi ogun ọ̀rọ̀ ó wádìí rẹ o ẹni bá béèrè mi òfò lẹ́ẹ̀ṣẹ̀ o bẹ́ẹ̀ bá bí gbọmọ láyé tẹ́ bá lẹ́ fẹ́ ṣe àránsí fún mi àbẹ́ fẹ́ ṣe aburú fún mi bẹ́ẹ̀ bá bí igba ọmọ ọwọ́ yín lẹ́mọ̀ fi rì wọ́n bọlẹ̀ o torí inú ẹnìkan ìjọ àwọn kan ni mí ọmọ àwọn kan ni mí so ẹ̀tọ́ mi ní ń jà fún àfẹ́ yín mọ́ lórí oyè ẹ wúlò fún wa ẹ máa lọ sínú gbó Sambisa ẹ bá mú Bísí dání tẹ́ bá ti ń lọ sí gbó irúmọlẹ̀ yín ẹ ṣeun orun ayọ̀ lásùn o àní tójú orun dójú kú o àní tójú àlárìn lọ ire o ọmọdé ń lọ náà nù ṣáṣá ìdá.